والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كنت أبي برا صلى الله عليه وسلم قلنا أنت أبي أقول لي الإسلام والولاية Islam ohun tó ní í ṣe pẹ̀lú jíjẹ́ wàlí tani wàlí irú ipò wo sí nípò wàlí àti pé kí ló lè sọ àyàn di wàlí àti pé ǹjẹ́ àwọn wàlí ìka ń bẹ tí wọ́n ń pè ní wàlí tí wọ́n jẹ́ wàlí òdodo sáwọn kan sì ń bẹ tí wọn jẹ wọlé èké eléyìí abẹ jẹ wọlé fún gbogbo ẹni tó bá fojú sọnù kàn wọ àríkò náà ní kókó nǹkan tó fà á tó fi jẹ pé èyí tó fẹ́ pọ̀jù nínú àwọn mùsùlùmí láwùjọ wa lónìí àríkò wọn ò sí lórí sunna tariqa iná ni èyí tó pọ̀jù nínú àwọn mùsùlùmí ń ṣe láwùjọ wa lónìí àwọn tọ̀ríkọ̀ tó ní kálukú sì ń ṣe á rí i pé oríṣiríṣi ni ó ń bẹ nínú wọn ẹni tó ń ṣe tọ̀ríkọ̀tul qadiriyya ó ń bẹ nínú ẹni tó ń ṣe tọ̀ríkọ̀tul tijaniyya ẹni tó ń ṣe tọ̀ríkọ̀ ṣadiliyya wa bẹ́ẹ̀ ni badawiya wa. Naqshabandiya wà àti àwọn tọ̀ríkọ̀ míì tí a bá wo kí ni sábàbí gan tó mú kí ọ̀pọ̀lọpọ̀ máa ṣe tọ̀ríkọ̀ ìwádìí fi hàn yín pé pípọ̀ nínú àwọn èèyàn tí wọ́n di onítọ̀ríkọ̀ ńṣe ni wọ́n ń ṣe tọ̀ríkọ̀ nítorí kí wọ́n lè bá di àwùlẹ̀yà kí wọ́n lè bá di wàlíì nítorí wípé tí a bá wò nínú alukur'an àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam a rí i pé àwọn ìpìlẹ̀ méjì yìí tọ́ka sí pẹ́ni tí ó jẹ́ wọlé ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń páyọ̀ ọlọ́run ọba wa ó gbọ́dọ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń páyọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba ń sọ. So, nínú alukur'an oni ala inna awliya allahi la khawfun alayhim wala hum yaxzanun alladina amanu wa kanu yattaqun ẹtẹtí ẹ gbọ́ dájúdájú àwọn wàlíyìí Ọlọ́run kò sí ìbẹ̀rù fún wa nípa tí wọ́n bá níwájú lẹ́yìn ikú wa kò sì ní sí ìbànújẹ́ fún wa nípa tí wọ́n fi sílẹ̀ sílẹ̀ ayé ń bì tá a ní àwọn àwàlẹ́ yìí ọlọ́ni alladhina amanu wa kanu yattaqun àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n sì ń páyà rẹ̀ àwọn eléyìí ni wọ́n ń pè ní awliya urrahman eléyìí tó túmọ̀ sí pé májẹ̀mú pàtàkì fún gbogbo ẹni tí ó bá jẹ́ wàlẹ́ yìí ọlọ́run ó náà ní al-imanu wat ọ gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run ọba gbọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń payọ̀ Ọlọ́run ọba wa eléyìí náà ní jẹ́ àdìtà nabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó fẹsẹ̀ rìn lẹ́tí imaamu Bukhari àti àwọn míì gbé jáde pé anabi wa sallallahu alayhi wa sallam ń sọ báyìí pé man aada li waliyan faqad aadhantuhu bi harb ẹnikẹ́ni tó bá ti tẹ̀sí ọ̀kan nínú àwọn awliya omi o dájúdájú mo ti kéde ogun lé lórí ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ọ̀kan nínú àwọn awúlíyàwó èmi ọlọ́run ọlọ́run ọba ló ń kéde ogun lé lórí. wa ma qataraba ilayya abdi bi shay ahabbu ilayya mimma aftaratuhu alayhi. ẹrú mi kan kò ní wá àti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú iṣẹ́ kan kó wá jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà bíi kọ́ máa ṣe nǹkan tí mo ṣe lọ́ràn yà lórí ẹ̀ ìyẹn ni pé ẹni tí ó bá súnmọ́ lọ tí ó súnmọ́ lọ wọn bá pẹ́kípẹ́kí kókó nǹkan tí ó mójútó òun náà ni kọ́ máa ṣe gbogbo ń tọ́lọ̀ wọn bá ṣe lọ́ràn yà lé lórí. wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibbahu ẹrú mi kò yé wá súnmí mi ọlọ́run pẹ̀lú àwọn anáfílà lọ́lọ́kan ọ̀jọ̀ kan tí ó mójútó náfìlà lẹ́yìn ìgbà tó mójútó ọ̀ràn àyàn títí tèmi ọlọ́run bó fi nífẹ̀ẹ́ sí torí ẹ̀ á pé àdìsá anábì Muhammad sallallahu alayhi wa sallam náà tọ́ka sí pé níjọ́ jẹ́ wọlé yìí ọlọ́run yóò máa mójútó àwọn tó lọ́n sí lọ́ràn àyàn kò sì ní í fi tọ́lọ́wọ́n ba tó ṣe ní náfìlà tọ́jú àtinúwá kò ní fi ráre eléyìí ó fi hàn wá pé bẹ́ẹ̀ ni alukur'ani tọ́ka sí i bẹ́ẹ̀ ni sunna anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí ṣùgbọ́n lónìí a rí i pé ní àwùjọ wa tí wọn náà bá ti gbọ́ pé wàlí wọn pe lágbájá àbí lágbájá tẹ̀ ń pera rẹ̀ ní wàlí èyí tí máa bọ́ sọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí òun náà ni pé àwọn kan tó ṣe pé wọ́n ní agbára tó tayọ tèèyàn àwọn tó ní agbára tó tayọ tèèyàn àwọn tó ṣe pé wọ́n lè sọ òkè dilẹ̀ wọ́n lè sọ ilẹ̀ dòkè. So àwọn ẹni tó ṣe pé wọ́n lè mú kí ilé oṣù lọ́sàn-án wọ́n sì lè mú kí ọ̀sán di òru àwọn ẹni tó ṣe pé wọ́n lè máàmà bà tẹni jẹ́ wọ́n sì lágbára láti tún tẹni ṣe àwọn ẹni tó ṣe pé tí wọ́n bá ní kójú ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ tó bá sì ní kọ́ máa rọ̀ kò ní rọ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n ní agbára láti jókòó lórí iná tí iná ò ní jó wọn àwọn ẹni tó ṣe wípé wọ́n lè máa rìn lórí omi tí ẹsẹ̀ wọn ò ní wọnú omi àwọn tó so kótó tó máa ń rọ̀ tó bá wù wọ́n kótó ọ̀pá wọn òun náà lòjó ọ̀pá wọn àwọn ẹni tó so pé wọ́n nímọ̀ nípa ntọ́pamọ́ àwọn ẹni tó so pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi kí wọ́n ti mà tẹ́lẹ̀ àwọn ẹni tó so pé wọ́n mọjọ́ tí wọ́n kù àwọn ẹni tó so pé wọ́n tiẹ̀ lọ́wọ́ nínú dídarí ilé ayé àti ìṣàkóso rẹ̀ kọ́dà ọ̀nbẹ nínú àwọn èèyàn tí máa wò pé ẹni tó ń pè wọlé inú àwọn àròyìn tó ní àwọn àròyìn tó ga ni tó so pé nìkan ò ní rúre àfi Allah Rabbul Alamin ipò tí wọ́n gbé ẹni tí wọ́n ń pè ń wàlí yìí tí wọ́n gbé wọn dé lónìí kọ́dọ̀ tayọ ipò tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀sẹ́bọ tí wọ́n gbé òòṣà àti àwọn ẹbọ wọn tí wọ́n gbé wọn dé. ọmọge ọ̀pọ̀ àìmáyé wọn nínú àwọn ẹni tí máa pe àwọn ẹni tí wọ́n ń wò pé wọ́n ní agbára tayọ tèèyàn wọ́n yé ṣèèyàn lásán ó mú kí wọn kí wọ́n máa wọ́n máa pa ọ̀pọ̀lọpọ̀ àlọ́ nípa ntọ́sẹ̀lẹ̀ látọ̀dọ̀ wọlé yìí báyìí àbí ntọ́sẹ̀lẹ̀ sí wọlé yìí báyìí nítorí kó lè máa máa fi na àwọn èèyàn eléyìí tó mú kó máa wú àwọn èèyàn náà gan oníkàlùkù náà ó wù pé kó náà jẹ́ wọlé ó wù pé kó náà jẹ́ wọlé irú àwọn tó ní agbára báyìí extraordinary agbára báyìí ó yẹ kó náà jẹ́ wọlé àwọn tó lágbára láti ṣe gbogbo nǹkan ó yẹ kó náà jẹ́ wọlé ẹni tó lágbára láti sòkè dilẹ̀ ó yẹ kó náà jẹ́ wàlí ẹni tó lágbára láti sọ ilẹ̀ dòkè ó yẹ kó náà jẹ́ wàlí ó mú kíkọ́ alùpùpù ọmọ gbìyànjú láti sọ pé òun náà fẹ́ di wàlí tí a bá wo nínú àwọn tíra tí wọ́n kọ́ nípa àwọn awùlíyà a rí i pé nínú gbàgbọ́ wọn àwọn ń sọ yìí pé àwọn akutọ́ọ̀bù kan wà àwọn akutọ́ọ̀bù yẹn mẹ́rin ni wọ́n àwọn náà lẹni tó ṣe pé wọn kó ilé ayé ró kótóbù kótóbù kótóbù kótóbù pé kótóbù kọ̀ọ̀kan ọ̀nbẹ lórígun kan nínú àwọn orígun ilé ayé pé àwọn ìlọsì gbélé ayé ró àti pé tí ọba sí rú wọn ní gbélé ayé ọba ti já dànù pa àwọn àwòlíyà ẹ máa gbọ́rọ̀ àwọn arọ́ yẹn nínú àwọn ẹni tó ń pè ní àwòlíyà náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ onítọ̀ríkọ̀ onítọ̀ríkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n máa pèrè àwọn ní àwòlíyà kẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ pé àdọ́sókè ó pèrè rẹ̀ ní wàlí àrífáàì ó pèrè rẹ̀ ń wàlí wọ́n pè ń wàlí albadawi ó pèrè rẹ̀ ń wàlí wọ́n pè ń wàlí ṣàránì ó pèrè àwọn náà pè ń àwọn ẹni tí gbogbo nǹkan yìí pọ̀ sáàrin wọn à ń pèrè ẹni àwọn náà làwọn onítọ̀ríkọ̀ àwọn náà làwọn onítọ̀rí kọ lẹ́yìn bá wá takò wọn báwọn ẹni tẹ́ ń pè wàlí yìí wọn kì í ṣe wàlí yìí o nítorí pé àárí lára wọn àmì kí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n sì ń páyà rẹ̀ ilé ìtọ́lọ́wọ́n bá tóbi sàlàyé ẹni tí ń jẹ́ wàlí yìí o ala inna awliya allahi la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun bá sọ tó o bá wá sọ pé àwọn ẹni tẹ́ gbé tẹ́ ń gbé yìí tẹ́ ń pè ní wàlí yìí ewu la rí lára wọn nínú ntọ́lọ̀ wọn ọba tó fi pè yàn ní wàlí wọn takò ọ ni wọn ò ní sọ fẹ́ sọ pé kò sí wàlí yìí sibáyà alukurani ni wọn náà kéwù sibáyà lọ sọ pé ala inna awliya allah ala inna awliya allah atunkiru wujudan awliya sọ ń takò pa àwọn wàlí yìí bẹ́ẹ̀ torí tí wọn bá takò pa àwọn wàlí yìí bẹ́ẹ̀ faqad ankarta ma huwa thabitun fil sunnah adẹ́kọ̀ ti takò nǹkan tó fẹsẹ̀ rìn lẹ̀ nínú alukur'ani àti sunna bákan náà tó o bá tún takò wọn wọn ni aa ah, ah, gbogbo nǹkan tá a ní wọn ṣe yìí gbogbo nǹkan tá a lọ tọrọ ọtọwọ wọn ṣẹlẹ̀ yìí orúkọ rẹ̀ ni karamat karamatul awliya fahal anta tunkiru karamatul awliya ṣé wọn takò nǹkan tó ṣe kó ju agbára ntẹ̀yìn lè ṣe lọ tọ́lọ̀ máa mú kó ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn wàlíì pẹ̀lú báyìí wọ́n máa takò àwọn èèyàn nígbà tí wọ́n bá sọ fún wọn pé tí wọ́n ń ṣe kìí sùn ní islam mú wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí olùgbàgbọ́ òdodo ẹni tó bá jẹ́ mùsùlùmí wípé ká máa ṣe ìyàtọ̀ láàrin tani wàlíyìí ọlọ́n àti tani wàlíyìí ṣaitan ó yẹ ká máa àti lè ṣe ìyàtọ̀ láàrin tani ọlọ́n àti tani wàlíyìí ṣaitan gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tó bá ń ṣẹ́wó tó ṣe pé rírà owó títà òun ló ń ṣiṣẹ́ sí ó rọrùn fún wọn láti mọ owó tó dáa àti owó tí ò dáa láti mọ owó tó jẹ́ pé ìjọba ló ṣe jáde àti owó tí àwọn èèyàn tẹ̀ jáde ní kọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn ṣe nímọ̀ yìí bẹ́ẹ̀ ló yẹ kí wọn mùsùlùmí náà mà ta ni wàlíyì òdodo ta sì ni wàlíyì rọ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn ẹni tó ṣe wípé wọ́n mà nípa ẹ̀sìn àwọn máa nímà nípa ẹ̀sìn wo lọ́dà tó ṣe mú fi sáré ẹ̀sìn wo ni ò sì dá tí ò ṣe fi ṣèdíje gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn ẹni tí wọ́n sì mà nípa ẹ̀sìn gúngùn tiwọn àwọn máa dáta lákìmà yàtọ̀ sẹ́ni tó jẹ́ òjò bẹ́ẹ̀ náà lọ́yẹ káwa náà ma ta ni wàlíyè òdodo ta sì ni wàlíyè èké gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ó yẹ kí mùsùlùmí ó tún máa yàtọ̀ láàrin ànábì òdodo àti ànábì irọ́ ànábì òdodo àtàwọn ẹni tó kúrọ́kúrọ́ àwọn lánàbì agbọ́dọ̀ máa yàtọ̀ láàrin wọn torí rẹ̀ ó máa yàtọ̀ láàrin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olódodo ẹni ìfọkàtà àti anabi musa alayhi salam anabi isa alayhi salam anabi ibrahim alayhi salam zakariya yahya idris ayub saleh shuaib gbogbo àwọn anabi yìí báyìí ọmọ àwọn pa anabi ọlọ́wọ́n bá ni wọ́n ríran lọ́lọ́wọ́n bá ara wọn ní ìdàkejì wọ́n wá mọ̀ pa àwọn òkúrọ̀ kan wá o tó sì pa àwọn pèrè àwọn lánàbí ọlọ́wọ́ láì jẹ́ pọ́lọ́wọ́n bá ránṣẹ́ sí wọn wọ́n pera wọn níránṣẹ́ ọlọ́run láì jẹ́ pọ́lọ́wọ́n bá rán wọn níṣẹ́ gẹ́gẹ́ bíi Musaylimatul Kadhdhab ẹ̀rí tó ti kún orúkọ rẹ̀ Musaylima al-Kadhdhab òpùrọ́ bákan náà al-Aswad òun náà òpùrọ́ Talha al òun náà òpùrọ́ àti al-Harith òun náà òpùrọ́ bákan náà babahu arumi òun náà òpùrọ́ bẹ́ẹ̀ náà ni mirza gulam ahmed alqadiyani òun náà òpùrọ́ àmọ́ ìyàtọ̀ láàrin àwọn eléyìí àti àwọn anabi òdodo gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ká mọ̀ ìyàtọ̀ láàrin àwọn eléyìí bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ràn yẹn lórí wa ká mọ̀ ìyàtọ̀ láàrin àwọn tani awliya àwọn ẹni tó ṣe pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń payọ̀ ọlọ́wọ́ bá wa àti àwọn olùyàwó èké àwọn ẹni tó jẹ́ pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn kì í sì páyà rẹ̀ àwọn ẹni tó jẹ́ ọ̀daràn tó sì pé wọ́n gbé aṣọ kan wọ̀ lórúkọ pé awolìyàwó làwọn a gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin àwọn méjèèjì torí àǹfààní tó wà níbẹ̀ ó pọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pè ní awolìyà àwọn náà ni wọ́n ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn Islam tó fi bàjẹ́ àwọn náà ṣe sábàbí tí wọ́n fi lé àwọn èèyàn jìnnà síta àlímù tíì àbí kí lóorí síta ni tó sọ yìí pé ní ìgbà tó rí tẹ́nìkan gbìyànjú láti lọ sálọ àlà ọwọ́ á ní wàhálà rẹ̀ ti pọ̀ jù kí ló dé ó ní bàbá mo fẹ́ sàlù aláké ń bá sọ láti pẹ̀lú yín ni bàbá yẹn sọ fún yín pé tẹ̀tẹ̀ láwọn èèyàn kó tó pẹ̀lú wọn mo gbé àlọ́ àlá yẹn la hawla wala quwwata illa billah ó gbé àlọ́ àlá yẹn ẹ wọ́n musiba nítorí pé òun kọ́ wàlíì ni bàbá sì ti jẹ́ wàlíì àjẹpọ̀ lágbára láti gbé gbogbo ẹ̀ ńgbọ́ bá yá yóò ló ń gbé sọ́láàtì tọ́ba yá yóò ló ń gbé sòyàmù Ramadan tọ́ba yà yóò ló ń gbé hajj fún ọ àti pé tọ́ba dijọ́ gbé ní alkiyama sátì máa pariwo orúkọ òun tó máa ti ń pariwo orúkọ ọkùnrin tó ń wá gan tó ń gan ọmú láàrin àwọn èèyàn tó ń dọ̀ sálì jẹ́nà subhanallah so ẹ̀rí pẹ̀lú eléyìí ìbá ìsìnjẹ́ tó tó kò sí aláìfẹ́ kan ṣe náà lọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ náà àwọn náà lọ́lọ́run ọba sìn wọ́n ń ṣe hayya àrùsọ̀lẹ́ èèyàn mélòó ló ń lọ sí mọ́ṣáláṣí hayya àlèfẹ́lẹ́ èèyàn mélòó ló dáhùn ṣebí júmọ́ àjẹ́ndì mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ Ramadan jẹ́ ndí mùsùlùmí kọ́ lọ́pọ̀lọpọ̀ ni o tún wá gbọ́ tó kúrọ́ kan sọ fún ọ pé gbogbo ètò ọlọ́run ní kẹ́ ẹ máa ṣe yín kẹ́ ṣe kẹ́ ṣe ń tọ́ pàtàkì lọ títí fa tẹ́ ẹ bá ti gbà fáwọn àwòlíyà o ó ti parí àwọn sáìwé yín wájú ọlọ́run a'udhu billahi minash shaitani rajim. sọsẹ́ ẹ̀ mọ̀kẹ́lẹ́ yẹn ìwé ẹ̀sìn Islam tégbòtégbò ni ìbá ẹ̀sìn Islam jẹni láti pìlẹ̀ rẹ̀ so gbogbo ẹ̀ lórúkọ pé wàlíì làwọn wàlíì làwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì bàjẹ́ nínú ẹ̀sìn Islam torí ẹ̀ ìjẹ́wọ́lì eléyìí tó jẹ́ tí ràrá eléyìí tí àwọn onítọ̀rí kan pariwo rẹ̀ eléyìí tí àwọn onísúfi tí wọ́n ń pariwo rẹ̀ tí wọ́n wá dasọ fún wọ́n dasọ fún wọ́n ní aṣọ yẹn orúkọ rẹ̀ ní alḥaqiqa kìí ṣe ṣẹ̀ríyà wọ́n lẹ́yìn tẹ́ ń kọ́ nípa qala Allah qala ẹ̀yin ọmọ kankan ju ṣẹ̀ríyà lọ. ṣùgbọ́n àwọn awliya kí làwọn mà alḥaqiqa èwo ni haqiqa èwo lọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ ash-shari'a shara'a lakum min ad-dini ma wassa bihi nuha shara'a lakum min ad-dini thumma ja'alnaka ala shari'atin min al-amr ṣẹ̀ríà lọ́lọ́run fi rán nàbì muhammad sallallahu alayhi wa sallam àwọn tọ̀rí kọ́ ike kìí ṣe ṣẹ̀ríà làwọn dààmú fún innama yahtamuna bil haqa'iq kí wọ́n á ní haqa'iq gbọ́dọ̀ àbàtìlù tún ṣe rí ìdá ń pè ní haqa'iq yẹn ma hiya illa al-abatil ìranù lásán nílẹ̀ ń pè ní àwọn òkodoro òdodo kí ló kodoro òdodo nínú ẹni tó ṣe é pé ó gbégun ọtí ó gbé sẹ́nu ó mutí àwọn àrí pé ọtí ni bàbá yìí mú ó ní à súra lásán lẹ́yìn rí àwòrán lásán lẹ́yìn torí kẹ́yìn ọmọ kankan ti ṣẹ̀rí àlọ́ àmọ́ àwọn ẹni tó àwọn ni ahlul mukashafat àwọn ẹni tó lọ máa sípayé ojú wọn tí wọ́n máa rí tí kò ṣeé rí àwọn eléyìí á mọ̀ pé kóòkù bàbá mọ̀ bàbá ọ̀mùtí tọ́wọ́ à ń pọtí ní kóòkù sẹ́yìn mọ̀ pé ó dìgbà tí ọpọlọ gbogbo èèyàn bá tó dìtò pé kó o tó rọtí pè fáwọn èèyàn ní kíni kóòkù abẹ́ni tá a rí tọ́ǹba kẹ́tẹ́kẹ́tẹ́ sùn ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ dúró. wọ́n fẹ́ bọ́ lájọṣepọ̀ wọ́n á mú kẹ́tẹ́kẹ́tẹ́ dúró fún ó sì bọ́ ṣòkòtò láàrin jà ó sì kìdí rẹ̀ bọ́nú ti kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì ń bá kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe gbogbo yẹn wọ́n á rí ká ah, anakumula àwọn eléyìí báyìí àfi anakumula ọ̀nà ẹ̀kẹ́ anakumula àtàwí yẹn ọlọ́wọ́ pa ọ́ <laughs> kí làwọn máa ń ta wọn haqiqa tó eléyìí lọ́wọ́ abí tí wọ́n ń pè ní ilmul batin ìmọ̀tọ́ pamọ́ ipe ẹ̀yin ti yín ẹ̀yin ọmọ nǹkan kan ju zahiran minal qawl lọ ètò bá hàn ní ọ̀rọ̀ lẹ́nu kí ni bẹ lábẹ́ ọ̀rọ̀ òye yìí tó eléyìí ó mú kí wọ́n fẹ́ wú ẹ̀sìn Islam ó mú kí wọ́n fẹ́ bà ẹ̀sìn Islam jẹ́ wọ́n ti ẹ̀ ti bàjẹ́ débì kan alimami abu hanifa àti imaamu shafi'i rahimahumallahu ta'ala ìkíni kejì wọn wọn sọ yìí pé idha lam yakuni al-ulama'u awliya allah falaysa lillahi ta'ala wali. báwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam tí ọba ajẹ́pọ̀ àwọn ní awliya ajẹ́pọ̀ lọ́wọ́ ní wali kankan. wọ́n rò pé yé wa ajẹ́pọ̀ ta ni wali alladhina amanu wa kanu yattaqu. àwọn olùmọ̀ yìí wọ́n sọ yìí pé táwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà táwọn ò bá ti jẹ́ páwọn ni awliya'u Ọlọ́run àsèpọ̀ lọ́wọ́ bá ń kọ́ kò ní wàlí. alimami Nawawi ọlọ́rọ̀ táwọn alimami méjèèjì sọ ọ́ ohun tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni al-ulama'ul 'amilun àwọn olùmọ̀ tí ń fi máa wọn ṣiṣẹ́ dáhùn kẹ́ni tó kọ́ pọ̀ ẹni tí ń fi ṣiṣẹ́ wọn ò tó nǹkan ọ̀ torí pé mọ̀lẹ́bí ìmọ̀lẹ́ nìkan kọ́ tó fi di babaláwo ìmọ̀lẹ́ nìkan náà kọ́ tó fi dóyin à ń wò kése irú àwọn eléyàn ni wọ́n ń sọ wípé ahán ṣebí àbúrò àníbà náà ló ti sọ yẹn ṣáfì náà ló ti sọ pé irú àwọn ọ̀daràn àwọn ìní àwòlíyà kéésọ̀ daràn làwọn ń wí o alùlẹ̀mọ́ olàmìlò àwọn ẹni tó nímọ̀ tí wọ́n sì ń fi tí wọ́n mọ̀ wọ́n fi ń ṣiṣẹ́ tába padà lọ sínú àwọn àwé tá máa yẹ ìtumọ̀ gbólóhùn ọ̀rọ̀ wò lédè lárúbáwá gẹ́gẹ́ bí as-sihah wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní wọlé òun náà ní dọdọ làádú àtòdìjẹ ọ̀tá ẹni wọ́n ń pè ní wọlé tèmi bá bí léèrè pé kìí sọ̀tá àti pé kíni náà ṣé dandan ni kí o bá ti sọ̀tá ọ̀rẹ́ ni ṣé dandan ni tí o bá ti jọ́ta wa kọjọ́ rẹ wa torí kéléde lárúbáwá kò túmọ̀ síbẹ̀ ìdí nu tí wọ́n fi túmọ̀ sí pé alwali huwa sadiq rárá kò sí tùmọ̀ kátó sọ pé wàlí ìlọrẹ kìí sọ̀tà òní wọ́n ń pè ní wàlí ẹni ẹni sẹ́wọ̀n kẹ́ni ẹni kìí ṣe ọ̀tá ẹni wàlí ìtumọ̀ rẹ̀ ni ẹni ẹni ẹni tí kìí sọ̀tá wa ó túmọ̀ sí pé alwilāyatu ḍiddu al-ʿadāwa wìláyà àtòdìjẹ ìjọta ni wìláyà àtòdìjẹ ìjọta ni àjẹ pé ìjẹni ẹni ni wọn ń pè ní wìláyà ibi tí gbólóhùn sì ti wá òun ni látara ìfẹ́ àti sísúnmọ́ yẹn báwo lèyàn ṣe jẹ́ ni rẹ tí o bá nífẹ̀ẹ́ rẹ báwo lèyàn ṣe jẹ́ ni rẹ tí o sì súnmọ́ sọ àwọn nǹkan méjì àtara rẹ ni wìláyà ti wá ìgbà ẹni tí ó jẹ́ wọlé èèyàn ẹni èèyàn yóò jẹ́ pé ó nífẹ̀ẹ́ èèyàn ẹni tí ó jẹ́ ẹni èèyàn yóò jẹ́ pé kíni ó súnmọ́ yẹn ṣùgbọ́n nínú sẹ́ríyà ta ni wọ́n ń pè wọlé àrígbé alukur'ani alápọ̀nlé ó ti ṣàlàyé eléyìí fún wa nígbà tó lọ́wọ́ bá sọ tó ní ala inna allahi la khawfun alayhim wa la hum yahzanun nínú suratu yunus alladhina amanu wa kanu ẹ tẹ́tí ẹ gbọ́ àwọn ẹni ọlọ́ wọn ò ní kò sí ìbẹ̀rù níwájú wọn nígbà tí wọ́n bá níwájú lẹ́yìn ikú wọn wọn ò sì jẹ́ni tí ó bọ̀kànjẹ́ lórí tí wọ́n fi sílẹ̀ sílẹ̀ ayé yìí báyìí àwọn tani alladina amanu wa kanu eléyìí ó àlàyé tani wàlí látọ̀dọ̀ ọlọ́run ọba wa o àwọn náà ni alladina amanu wa kanu yattaqun wọ́n gbọ́ ọba gbọ́ wọ́n sì ń payà rẹ̀ ṣùgbọ́n nípa ṣẹ̀ríyà nígbà tí wọ́n ka àyà yìí wọ́n ṣàlàyé rẹ̀ báyìí Ibn Taymiyyah rahimahullah nínú tírà rẹ̀ Majmu'atur Rasail ó ní waliyullah man walahu bil muwafaqati lahu fi mahbubatihi wa mardiyatihi wa taqarraba ilayhi bima amara bihi min ta'atihi ó lẹ́ni tí a ń pè ní waliyullah òun náà lẹ́ni tó ṣe é gbé ó ń ṣe tó ọjẹ́ ni ọlọ́n nípa ṣíṣe tó ṣe dọ́gba pẹ̀lú tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí ó ń ṣe àwọn tọ́lọ̀ wọn bá yọ́nú sí ó ń ṣe ó sì ń wá ti súnmọ́ Ọlọ́run pẹ̀lú títẹ̀ láwọn àṣẹ Ọlọ́run wọn lé léyìí ní jẹ́ wàlí nǹkan alákọ̀ọ́kọ́ ntọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí ó ń ṣe nǹkan ẹlẹ́ẹ̀kejì ntọ́lọ̀ ń yọ́nú sí ó ń ṣe nǹkan ẹlẹ́kẹta ó ń súnmọ́ lọ́n pẹ̀lú títẹ̀ láwọn àṣẹ ọlọ́ eléyìí ni Ibn Taymiyyah pè ní wàlí al-Hafiz Ibn Hajar nínú tírà rẹ̀ al-Fath Fathul Bari ó ní al-muradu bi waliyillah ó ń tẹ́ àgbàlérò pẹ̀lú wàlíyì ọlọ́ ó náà ní al-alimu billahi ta'ala ẹni tó ní mà ẹni tó ní mà nípa ọlọ́ al-muwadhibu nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ní kó tẹpẹlẹ má títẹ̀lé tọ́lọ̀ ó dún ní má títẹ̀lé tọ́lọ̀ kò kúrò lórí rẹ̀ bákan náà al-mukhlisu fi ibadatihi ẹni tí ń ṣe àfọ̀mọ́ nínú ẹ̀sìn rẹ̀ nǹkan mẹ́ta yìí òun náà ní Ibn Hajar fi túmọ̀ al-wali al-alimu billah ó ní mà nípa ọlọ́ al-muwadibu ala ta'atihi ó dún ní má tọ́lọ̀ al-mukhlisu fi ibadatihi ó sì ń sáfọ̀mọ́ nínú ẹ̀sìn tí ń ṣe fọlọ́ eléyìí ni wọ́n pè ní al-wali. al-imam Shawkani rahimahullah nínú tírà wọn qatrul al-wali wọ́n ní àlàyé tí ibn hajar ṣe yí báyìí òun náà ni tafsiri tó ṣe déédéé pẹ̀lú àwọn ẹ̀rí tó wá fún ìjẹ́wọ́lé nínú al-Qur'ani àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون àbí báwo lèyìn ó ṣe jẹ́ wàlíì fọlọ́ báwo ni ó ṣe jẹ́ ní ọlọ́ tí ò ní mà nípa ọlọ́ báwo ló ṣe fẹ́ jẹ́ ní mi ò sì mà mí báwo ló ṣe fẹ́ jẹ́ ní ọlọ́ nígbà tó ọmọ ọlọ́run ọba wa ọ̀sẹ̀ pé ní ọlọ́run ọba ni ọ wọn á sọ pé ta ni Allah ọwọ́ arẹ́rìn ó ní wọ́n ọmọ Allah ìmọ̀nà mọ́sẹ́ ń bèrè kí ni Allah ọba gbẹnu lọ́kùn ọgbẹni lọ sangiliti ó ní ọmọ tó àwọn ọlọ́dà gbogbo nǹkan ni bẹ́ẹ̀ ni amílẹ̀ olùgbàtà ọba bá débi pé ó nìkan la gbọ́dọ̀ jọ́sìn fún lódodo tá a sì gbọ́dọ̀ jọ́sìn fún kàkà pẹ̀lú ẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́run báwo ló ti fẹ́ jẹ́ wọlé ọlọ́run tó ṣe pé ìwọ ò dúró ṣinṣin nídìí ìtẹ̀láṣẹ ọlọ́run báwo ló ti fẹ́ jẹ́ ní ọlọ́run ní ìgbà tó ṣe wípé èyí sáfọ̀ mọ́ àjọsìn fọlọ́run ó ń ṣe fọlọ ó tún ṣe fẹlómi tó yàtọ̀ sọlọ ọwọ ń sọ fọlọ yìí pé ìwọ àti ẹni tí mo ṣẹ̀sìn yìí nítorí rẹ̀ ẹjọ pin gbọ́dọ̀ tó fẹ́ jẹ́ wàlí ò lè jẹ́ wàlí. tọ́ ọlọ́ni alladhina amanu wa kanu yattaqun lahumul bushra fil hayati dunya la tabdila li kalimatillah dhalika huwal fawzul azim. eléyìí ọjọ́ ọ̀kan nínú ẹ̀rí tọ́tọ́ ka sí pé wàlíyọ̀ ọlọ́n gẹ́gẹ́ bí Ibn Hajar ti ṣe sọ àwọn nǹkan yìí gbọ́dọ̀ pèsè lára agbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́n agbọ́dọ̀ jẹ́ni tó dúró ṣinṣin lórí títẹ̀lé tọ́lọ́n ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe àfọ̀mẹ́sìn yẹn fọlọ́n ọlọ́run bá tún sọ nínú al-Qur'an ó ní allahu waliyyul ladina amanu yukhrijuhum mina dhulumati ila nur ọlọ́run ọba lẹ́ni àwọn ọlọ́run jẹ́ ni tiẹ̀ náà allahu waliyul ladina amanu ẹ̀rí kọ́lọ́ ni òun lẹ́ni àwọn olùgbàgbọ́ òdodo òun la lárànṣẹ́ wọn òun la látìlẹ́yìn wọn nítorí kíni alladina amanu nítorí kí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí rẹ̀ ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ sì túmọ̀ sí pé kálọ́jọ́ sinmi kan gbogbo gbàlá màsí lọ yukhrijuhum minadh-dhulumati ilan-nur báwo lọ́lọ́run sì máa yọ wọn kúrò nínú àwọn òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ nígbà táwọn ọmọ lọ nígbà táwọn kì í tẹ̀lé tọ́lọ̀ nígbà táwọn ń ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run ò lè yọ wọn kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ àfi nítorí pé wọ́n mọ́lọ̀ àfi nítorí pé wọ́n yẹsẹ̀ kúrò lórí tẹ̀lé tọ́lọ̀ àfi nítorí pé gbogbo ẹ̀sìn wọn torí ọlọ́run ni wọ́n ń ṣe. so eléyìí òun ló qualify wọn ní wọlé ọlọ́run ọba ni innama waliyukumullahu wa rasuluhu والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون أنا أباني كيف كان لنيو تبعي لله أتى النبي محمد صلى الله عليه وسلم أتى أول قاقوددو أتى أول قاقوددو تجوى لي أني الذين يقيمون الصلاه wọ́n ń gbé sọ̀láàtì dúró ó lè jẹ́ wàlíyọ̀ ọlọ́nkọ́ ọmọsìn lọ wa yu'tuna zakat wọ́n sì yọ zakat ó lè jẹ́ wàlíyọ̀ ọlọ́nkọ́ ọmọsìn lọ wa hum raki'un wọ́n sì máa tẹ̀ fọlọ́ wọ́n yìí tẹ̀ fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ ọlọ́wọ́n ni wọ́n máa tẹ̀ fún eléyìí ló kọlifá àwọn tó ń fi jẹ́ wàlí wa man yatawalla Allaha wa rasulahu walladhina tó bá mú ọlọ́run àtànábì Muhammad sallallahu alayhi fa inna hizballahi humul ghalibun kọ́lọ́ mọ̀ yìí pé àwọn ẹni ọlọ́run àwọn náà ni ó borí o eléyìí túmọ̀ sí pé bi imkanika an takuna waliyan lillah wa yakuna Allahu waliyan lak ìwọ lè jẹ́ wàlí ìfọlọ́ kọ́lọ́ náà sì jẹ́ wàlí yìí fún ọ. wa qad yakunu al-insanu waliyan lish-shaytan wa ìwọ lè jẹ́ wàlíì fún ṣètọ́n kí ṣètọ́n náà jẹ́ wàlíì fún ọ. wa ma min ahadin minna illa wa huwa musannafun fi ihda ta'ifatayn kò sẹ́nìkan nínú àwọn èèyàn tẹ́ rí yẹn àfi kọjá pé yọ wà bẹ gúrùpù kan nù méjèèjì nínú kọjá wàlíì fún ọlọ kó lọ́n jẹ́ wàlíì fún ọ àfi kọjá wàlíì fún ṣètọ́n kí ṣètọ́n náà jẹ́ wàlíì fún ọ eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tá à ń sọ lónìí kọ yọ ẹnìkan sílẹ̀ nínú àwọn èèyàn pátá kò yọ ẹnìkan sílẹ̀ nínú àwọn èèyàn pátá tó bá ṣe pa gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo à sì ń ṣètò lọ́wọ́ bá bọ́lọ́wọ́ bá ti ṣe ń fẹ́ à sì ń ṣàfọ̀ mẹ́sìn wa fọ́lọ́ lódodo àbá máa jẹ́ kínni awliya urrahman àwọn ẹni ọlọ́ ṣùgbọ́n nígbà táwọn kèfèrí ọmọ lọ táwọn kèfèrí kì í sì sin lọ táwọn kèfèrí sì ń ṣẹbọ sọ́lọ́ takanu bidhalika awliya ash-shayatin wọ́n tara bẹ́ẹ̀ wọ́n di wàlíì ṣaitan torí ẹ̀ àwọn ta lọ́lọ́lá tọ́lọ́lá jù nínú àwọn olùyàwó ọlọ́run wọn náà ti rí pé àwọn ẹni tí ń jẹ́ wọ̀lì ìfọlọ́ wọn pọ̀ gan àtẹ̀mí àti wọn náà ọ̀rọ̀ ọ̀rùn kan jẹ́ wọ̀lì ìfọlọ́ májẹ̀mú kan ní ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká sì máa ṣe ni ká sì máa páyà rẹ̀ alladhina amanu wa kanu yattaqu talawa nínú àwọn wọ̀lì ọlọ́run èyí tó dájú òun náà ni pé àwọn ẹni tó lọ́lá nínú àwọn ẹni ọlọ́run tá à ń pè àwọn náà làwọn ànábì ọlọ́run àti àwọn rusulullah àwọn ànábì àti àwọn aránṣẹ́ Ọlọ́run àwọn lọ́lọ́lá jù nínú àwọn wàlíì Ọlọ́run ọba wa àti pé àwọn lọ́lọ́lá jù nínú gbogbo ẹni tí ń jẹ́ wàlíì gbogbo ẹni tọ́lọ́ ń bá ṣe lánàbì tọ́lọ́ ń ṣe àbọ́lọ́ ń ṣe níranṣẹ́ rẹ̀ àwọn eléyìí lọ́lọ́lá jù nínú àwọn tá à ń pè ní àwùlíyá Allah àwùlíyá Allah àwọn ẹni Ọlọ́run ṣùgbọ́n nínú tiwọn náà àwọn márùn kan wà àwọn ni wọ́n tún lọ́lá ju gbogbo wọn lọ àwọn náà ni ulul azmi minar rusul àwọn onípinnu àwọn onípinnu ọkàn tó gbópọn jù nínú àwọn àránṣẹ́ Ọlọ́run ìyẹn anabi nuha anabi ibrahim anabi musa anabi isa anabi wa muhammad aleyhi salatu wa salam ìkí àti ọlọ́lọ́run bá kó máa bá gbogbo wọn àwọn eléyìí ni wọ́n lọ́lá jù nínú àwọn ànábì àtàwọn àránṣẹ́ Ọlọ́run tó ṣe pé àwọn ni wọ́n lọ́lá jù nínú àwọn awòlíyàwó Ọlọ́run ẹ wá rí àwọn márùn yìí náà méjì nínú wọn tún lọ́lá ju àwọn mẹ́ta yòókù lọ méjì tó lọ́lá ju àwọn mẹ́ta yòókù lọ onani anabi Ibrahim alayhi salam àti anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ rà àwọn méjèèjì ọ̀kan tún lọ́lá ju ẹnìkejì lọ onani anabi Muhammad sallallahu alayhi wa sallam ó tún lọ́lá ju anabi Ibrahim alayhi salam lọ àti pé anabi wa yìí sallallahu alayhi wa sallam olólọ́lá jù nínú gbogbo anabi o bọ́ fẹ́ bọ́ kọ̀ òun náà ló sì ga jù nínú gbogbo ẹni tọ́lọ̀ wọn bá dá bó wù ọ́ bí ó wù ọ́ anabi wa sallallahu alayhi wa sallam yìí ó ń lòpin àwọn anabi ọba àmọ́ fapadanu pànàbì kan tún bẹ lẹ́yìn rẹ̀ òpùrọ́ lásán sí ọ òun náà sì ni ìparí àwọn ìránṣẹ́ ọlọ́run kò sí ìránṣẹ́ kan tí ó wà lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ̀rí gbogbo ẹni tó parọ́ pẹ́ nìkan níranṣẹ́ ọlọ́run lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bọ́lá wọn bá ti ṣe ń tu wọn fún lọ́sàn-án gangan tásìrì wọn tú kó tó di pílẹ̀ sùn walhamdulillah anabi sallallahu alayhi wa sallam òun lásìwájú fún gbogbo àwọn anabi adam òun náà sì ni lè máàmù fún gbogbo àwọn anabi pátá ní ìgbà tí wọ́n bá péjọ ní ìgbà tí ẹsẹ̀ bá pé tani lè máàmù wọn anabi muhammad sallallahu alayhi wa sallam òun sì ni ẹni tó lọ́wọ́ bó mú dúró ní ààyè dúró tó jẹ́ ti ẹ̀yìn al-maqam al-mahmud al-maqam al-mahmud eléyìí ò sí sẹ́lómi àyàfi fún anabi sallallahu alayhi wa sallam òun náà sì ni alásìá ẹ̀yìn àsìá ẹ̀yìn òun ló ní tó bá ti jọ́ gbẹ̀ndà al òun náà sì ló ní al-hawdul mawrud kálukú ti lọ́ọ́ mú mi bẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam lónìí òun náà lẹni tó ṣìpẹ̀ fún gbogbo ẹ̀dá pátákáfà tó bá dijọ́ gbẹndé alkiyama ní ìṣìpẹ̀ tá a mọ̀ sí ash-shafa'atul 'udma ìṣìpẹ̀ tó tóbi ju gbogbo ìṣìpẹ̀ lọ ìṣìpẹ̀ pé kọlọmọ bó so dájọ́ láàrin gbogbo ẹ̀dá kọmọ tó mọra rẹ̀ ló máa ná kọmọ alìjẹnà mọra rẹ̀ ló máa alìjẹnà tani ó ṣìpẹ̀ yìí anabi muhammad sallallahu alayhi wa sallam ìlú yìí ọ̀yẹ́ òtọ́ tó ń sọ pé nìkan ni ẹnìkan kọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ní kéésà lómi ó wà nínú hadith láti ọ̀dọ̀ abi sa'id al-khudri radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam ó ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lọ́ọ́ kọ́kọ́ lanu fún tó bá di jọ́ gbẹ̀ndà al-qiyam èmi là kọ́kọ́ ẹni tí lọ́ọ́ kọ́kọ́ lanu fún tó bá di jọ́ gbẹ̀ndà al-qiyam òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ jáde kúrò nínú sàárì rẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam Ibn Majah àti Tirmidhi olùgbé hadith yìí wá Tirmidhi sì sọ pé hadithun hasan nínú hadith Anas ibn Malik radiyallahu anhu ọlá nabi Muhammad sallallahu alayhi wa sallam oní ati bab aljanna máa wá sí ẹnu lẹ̀kùn aljanna tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam fa astaftah máa wá tọrọ pé kún sílẹ̀kùn fún mi fa yaqulu al-khazin ẹ̀sọ́ tí ń bẹ lẹ́nu aljanna wa sọ pé man ant taniọ́ fa aqulu máa wá dáhùn yìí pé ana muhammad èmi ni muhammad sallallahu alayhi wa sallam mo rò pé ọ̀rẹ́ kan bẹ́ẹ̀ kẹsẹ̀ tí wọ́n ń kalẹ̀kùn tani tani olómi gbogbo èèyàn náà lèmi gbogbo èèyàn lèmi tani ọmọ yín kẹsẹ̀ wọ́n nìkan lábí dákọ̀ rẹ̀ mo rò wa ha báyìí la nabi sallallahu alayhi wa sallam náà ana muhammad èmi ni muhammad eléyìí ó sì tún máa ikú àwọn màlẹ́kà ọmọ ń àwọn màlẹ́kà ọmọ ń màlíkà ń bẹ lódì kejì anábì ń bẹ lódì kejì anábì sallallahu alaihi wasallam ń kalẹ̀kùn màlíkà ọ̀dà mà pé ta ni ń kalẹ̀kùn kò rí ránṣẹ́ báwo wá ni wọ́n tó tún ní gbẹ̀ǹdì tó sọ pé ọmọ ń tọpamọ́ sí ọ̀rẹ́ lásán bastard màlíkà nìyẹn kò mọ́ ń ń béèrè pé ta ni ntí ń láàrin rẹ̀ àti anábì sallallahu alaihi wasallam lẹ̀kùn ni ọ̀hánì tani ó lè mí ni ìwọ owó ó lè mí Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àkọ́kọ́ nù ẹ tún wò ó ní fẹ́ẹ́kùl màlíkà wa sọ pé bíkẹ́ umirt allah aftaha lè ahadin qablak rawahu muslim ìwọ ọlọ́run pa mí láṣẹ o pé n gbọ́dọ̀ sílẹ̀kùn alìjánná ìfẹ́ nìkan síwájú rẹ̀ subhanallah eléyìí lọ ga jù nínú gbogbo àwọn wàlí ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam máa tán ara jẹ wọn dákọ anabi ò lè sallallahu alayhi wa sallam láti ìgbà tó lọ́n ti rán nàbì sallallahu alayhi wa sallam lọ́lọ́n ti fi ríran ṣe sábàbí tá a fi máa mọ̀ yàtọ̀ láàrin tani wàlíyù ọlọ́run tani wàlíyù ṣẹ̀fàn ríran tọ́lọ̀ rán nàbì gángan òun gan òun ni sábàbí tá a fi máa ma ṣé wàlíyù ọlọ́run lélẹ́yìn ni àbí wàlíyù ṣẹ̀fàn. látàrí ríran tọ́lọ̀ rán nàbì sallallahu alayhi wa tí yẹn bá gba anabi sallallahu alaihi wasallam gbọ́ tó sì gba ntọ́lọ́wọ́ bá fi ràn gbọ́ tó sì ń tẹ̀lé ta anabi ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí báyìí òun ni wàlíì ọlọ àmẹ́ntí ọgbà anabi gbọ́ tí o sì gba ntọ́ anabi mú wa gbọ́ tí kìí sì tẹ̀lé anabi ní kọ̀kọ̀ àti ní gbangba ó lè máa tẹ̀lé ní kọ̀kọ̀ kó má tẹ̀lé gbangba ó lè máa tẹ̀lé gbangba kó má tẹ̀lé kọ̀kọ̀ fala ti jẹ́ sábàbí táwọn fi máa ta wàlíyù ṣaitan bákan náà ẹnìkan sọ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run àti pé wàlíyù ọlọ́run ni mí a sọ fún yín pé tẹ̀lé ta nábì sallallahu alayhi wa sallam ká lè tara rẹ̀ ṣàpèjúwe pé bẹ́ẹ̀ ni o nífẹ̀ẹ́ ọlọ́run wàlíyù ọlọ́run sì ni ọ ọlọ́run ọba sọ yìí pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur bẹ́yìn tí ṣe ń sọ pé ẹgbẹ́ ọlọ́run pé ẹnífẹ̀ẹ́ ọlọ́run ẹnífẹ̀ẹ́ ọlọ́run ẹnífẹ̀ẹ́ ọlọ́run àmì tá a fi dá yín mà pé ẹnífẹ̀ẹ́ ọlọ́run ó náà nìkan tẹ̀lé tèmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá ti tẹ̀lé tèmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam á mọ̀ pé ẹnífẹ̀ẹ́ ọlọ́run á mọ̀ pé ẹnífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ọbọ̀ mihnatallahum àwọn èèyàn kan fanu sọ wípé àwọn nífẹ̀ẹ́ ọlọ́ ọlọ́wọ́n bá wá ti torí wọn sọ àyà yìí kalẹ̀ láti fi sàdánwò fún wọn ọlọ́run sàlàyé nínú àyà yìí pé gbogbo ẹni tó bá tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam fa inna Allaha yuhibbu ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ sí o ẹni tó bá wá sọ wípé mo nífẹ̀ẹ́ ọlọ́run tí èsì tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam fa laysa min awliya illah eléyàn ò lè jọkàn náà àwọn wàlíyọ lọ fahuwa wàlíyọ lè ṣaitan wàlíyọ ṣaitan nínú. ǹjẹ́ a rí nínú àwọn èèyàn ẹni tó pera rẹ̀ ní wàlí nínú àwọn ẹni tó ti síwájú ṣùgbọ́n tó dájú pé wọn kì í ṣe wàlíyọ lọ. bẹ́ẹ̀ ni a rí nínú àwọn èèyàn àwọn ẹni pera wọn ní wàlíyọ lọ wọ́n pera wọn lẹ́ni ọlọ́run ṣùgbọ́n tó ṣe pé wọn kì í ṣẹni ọlọ́run ọlọ́run ọba já wọn nírọ́ alukur'ani tú àṣírí wọn gẹ́gẹ́ bí àwọn yahud àti àwọn nasara àwọn yahud tí wọ́n ń pera wọn lọ́mọlẹ́yìn anabi musa aleyhi salam àwọn nasara tí wọ́n ń pera wọn lọ́mọlẹ́yìn anabi isa aleyhi salam àwọn eléyìí fẹ́nu sọ wípé wàlíyìí ọlọ́run làwọn o àti wípé àti wípé àwọn gangan gangan ọmọ làwọn àyànfẹ́ rẹ̀ sí làwọn ẹnì kan sì ní wà àlùjánnà àyàfi kọjọ́ kan nínú àwọn. báyìí làwọn èèyàn yìí sọ báyìí ni wọ́n sọ ọlọ́wọ́n bá wa ó sì fi ń yé wọn nínú alukur'an ó ní qul ya ayyuhal ladhina hadu in za'amtum annakum awliya'u lillahi min duni nnas fatamannawu al-mawta in kuntum sadiqin. sọ fún wọn eré anabi muhammad sallallahu alayhi wa sallam pé ẹ̀yin yahudi tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń fanu sọ igbe ẹni ọlọ́ni ẹ tọrọ kù ẹ tọrọ pípé kúkú ọpa yín tọrẹ ni ọlọ ààyè pàtàkì tọlọ ti pèsè kalẹ̀ dé àwọn ẹni tiẹ̀ pé ni wọn wọ tó bá di lálùkìyàmà onáàlà àlìjẹnà a sì ti mọ̀ pé àlè rálìjẹnà wọ ṣáájú ká tó kú ẹ tọrọ kú ká kú lẹ́sẹ̀kẹsẹ̀ ká ẹ wọ ní ìsìn Ọlọ́run sọ pé wàlá yẹtẹmẹnàwónáwó abẹdẹn bímọ akọdẹmẹtẹ ìdíhìn wàlláhu alimun bọbọlìmí Ọlọ́run ni wọn ò ní tọrọ kú láéláé o torí pé iṣẹ́ ẹbú tí wọ́n ti ṣe ṣáájú òní jẹ́ ṣé bọ́lọ̀ mú àwọn alábòsí eléyìí ó fi hàn wá dájú sáká gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn yahood wọ́n yìí ṣe wàlí ọlọ torí wọ́n fi wàlí ọlọ ni wọ́n yẹ kó lè tọrọ kú náà ṣé bọ́lọ̀ ní kí wọ́n tọrọ kú ṣé bọ́lọ̀ ní kí wọ́n tọrọ kú bí ìwọ ni níṣẹ́ gbàtí wọ́n jẹ́ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó jẹ́ mùsùlùmí tó ń mójútó gbogbo àwọn orígun ẹ̀sìn islam ẹnìkan wa ọlọ́run bá wa sọ fún ọ káyipọ́ ọlọ́run wa sọ ayà kalẹ̀ ọ wa sọ ike tó bá yẹ pé mùsùlùmí bá ní ọ gẹ́gẹ́ bó sì ń pera rẹ ní mùsùlùmí tọrọ kú nìsín wàláhì tọ́lọ̀ ń bá sọ bẹ́ẹ̀ àtọrọ kú abẹ́yẹn ò ní tọrọ torí kó dá wa lójú pé mùsùlùmí là wa ṣùgbọ́n àwọn gbà tó ṣe pé wọ́n ń parọ́ pera wọn wọlé tí wọn kì í ṣe wọlé yìí já wọn ní rọ́lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní ọ yẹ tọrọ kú nìsín kẹ́lẹ́ bá tètè wà lìjánà kí lẹ́ ń tẹ̀rù pọnpọn ká kí lè ń ṣe nínú wàhálà tẹ̀ ń bá wọn ń bá wọn gbogbo ọwọ́ bàjẹ́ nínú àrùkù kí lè mú bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀yin yín gan ẹ máa bọ̀ wá àlìjẹ́nà ẹ wá gbádùn nígbà tó sì pé ẹ̀ àlìjẹ́nà ṣáájú kẹ́ ẹ tọrọ kú kí kálukú o torí iṣẹ́ ti ṣe ṣáájú àwọn yahud àti àwọn nasara ní ìgbà tí wọ́n pera wọn ní ọmọ Ọlọ́run àti àyànfẹ́ rẹ̀ Ọlọ́run ọba já wọn nírọ́ gẹ́gẹ́ bó ṣe wà ní suratul Maida Ọlọ́run ní qul falima yu'adhibukum bidunubikum bal antum basharun mimman khalaq ok ọmọ Ọlọ́run ni àyànfẹ́ Ọlọ́run sì ni kí ló dé tọ́lọ́run fi máa fi ẹ̀ṣẹ̀ yín jẹ yín ah yóò sì máa fi àjọ ọmọ rẹ̀ báwo kí ló dé tí fi àjọ àyànfẹ́ rẹ̀ kò yé yín ni èèyàn kan lẹ́jẹ́ nù àwọn ẹ̀ńtọ́ lọ́wọ́ bá dá òsì kankan tó mú yín dáyàtọ̀ àtúpọ̀ daran gan tó pọ̀ nù yín tí èsì lọ. torí ẹ wọn ti sọ pé qalu lan yadkhula al-jannata illa man kana hudan aw nasara wọn lẹ́nu kò ní wà aljanna àbí yahudi àbí nasara kẹsẹ̀ pé àwọn méjèèjì wọn jọ sì pàdé papọ̀ pé ok ẹ jẹ́ compromise pé ẹ̀yin àtàwọn aláwọ̀ aljanna rárá o oníkálukú wò pé àwọn Yahudi nìkan ni wọ́n wà lìjànà àwọn Nasara wò pé Nasara nìkan ni ó ṣe kíni ni wọ́n wà lìjànà bẹ́ẹ̀ ni wọ́n wò. tilka amaniyuhum ọlọ́ọ̀ni tí wọ́n ran kanu kọjá pé àwọn nìkan ni wọ́n wà lìjànà qul hatu burhanakum in kuntum sadiqin ẹ̀mẹ́rin yín wá eléyìí tó múnádóko tó bá ṣe kó dodo lẹ́ bá ń sọ pẹ́yìn nìkan lẹ́ wà lìjànà irọ́ lásán àwọn eléyẹn àwọn kúrọ́kúrọ́ àwọn níwáyé ọlọ́wọ́n bá já wọn nírọ́ tani wali tí ọgbọlọgbọ tani wàlíì ọ̀daràn tani wali tí máa ta kòfin Ọlọ́run mélòó lọ́lọ́run fi pa wọn láṣẹ nínú àṣẹ tí wọn tẹ̀lé nǹkan mélòó lọ́lọ́run bá sọ pé kí wọn jìnnà sí tí wọn jìnnà sí ṣebí Ọlọ́run ọba ó ṣe ẹlẹ́dẹ̀ jíjẹ lé ìwọlé wọn lórí wọn sì lọ mọrẹ ẹlẹ́dẹ̀ wọn ń sa ọgbẹ́ wọn ń ṣe ń lò fún nǹkan míì wọn ń tà wọn sì ń jẹwọ rẹ ẹwọ ọgbọ́n bẹ ọgbọ́n burúkú gbogbo nítorí wọn ni kí wọn má ṣe làwọn ò ṣe bẹ́ẹ̀ náà ni ẹ má dodo lọ́jọ́ sátidé wọ́n ní a nítorí wà ń bẹ̀ nípa àní lọ lọ́jọ́ sátidé but lálẹ́ ẹjọ́ sátidé ìyẹn ni pé tílẹ̀ bá ti sùn lọ́jọ́ jùmọ̀ oníkàlùkù tó lọ gbẹ́ kòtò kalẹ̀ létí odò yọ sàmì sí pé èmi mọ̀ múlẹ̀ bí o èmi mọ̀ múlẹ̀ bí o nígbà tó ti mọ̀ pé ẹjọ́ lẹ́fù tó bá di ní ọjọ́ sátidé tí wọ́n bá ti wá lánàá fómi lọ́nà tó mú fi máa bọ̀ wá sí ibi tí kálukú gbẹ́ kalẹ̀ ẹjọ́ wa lọ péjọ sínú kòtò tí kálukú gbẹ́ kalẹ̀ ńgbà bá di ní yọmùl ahad oníkàlùkù ọlọ pẹja rẹ gbọ́ ọlọ́run àṣẹ ọ torí pé ntọ́sẹ̀lẹ̀ ń bì ní péjọ sunday la lọ pẹja o àbí òye wa láti jọ júmọ́ àti àti lọ sí odò àti lọ sódò máa fi níjọ al-ahad subhanallah tó báwọn ṣe máa ṣe nù àwọn èyí tẹ̀lé tọ́lọ̀ àwọn máa takò tọ́lọ̀ ni bó ló zèrè ajẹ́ ni ọlọ́ ọ̀tọ̀ tún ti rí bákan náà nínú àwọn tó tún parọ́ tí wọ́n pera wọn ní wàlíì ọlọ́run òun náà ni àwọn ọ̀sẹ́ bọ̀ nínú àwọn Lárúbáwá àwọn náà pera wọn ní wàlí ọlọ àwọn náà pera wọn ní wàlí ọlọ pàápàá àwọn Quraysh wọn nítorí pé lásán kọ́ lọ́lọ́n kó wá sí Mẹ́kà lásán kọ́ lọ́lọ́n sí wa lẹ́ni tí wọ́n máa mójútó Káàbà àfi nítorí pé ajẹ́ni Ọlọ́run ọba ni eléyìí máa mú wọn ṣe gbéraga sí àwọn Lárúbáwá yòókù wọn máa wọ àwọn yòókù bí gbàtẹ́ ìsọ ọba ló ni wọ́n ṣe má nínú àṣà wọn pé gbogbo ẹni umra láyé jahiliya tí ò bá ti rí lọ́dọ̀ àwọn Quraysh ìhòòhò ni ó sì tawaf nítorí pé wọ́n ní ẹ̀gbin làwọn èèyàn yòókù ìdọ̀tí ni wọ́n báwo ló ṣe gbẹ̀gbin àti ìdọ̀tí tó sì ṣe tawaf so nítorí délé yìí àyàfi tó bá pé wọn náà lásọ kan tó ẹ pọ̀ dáa nítorí kó o lè bá a lọ fi ṣe tawaf tó o ti fi kanra rí ìlò lè fi ṣe tawaf àmàlà ìjẹ́bẹ̀ àfikún ọ̀rá sọ yálọ́dọ̀ àwọn Quraysh ìgbà náà ló tó lẹ́tọ̀ láti ṣe kíni láti ṣe tawaf pẹ̀lú aṣọ lọ́rùn àìjẹ́bẹ̀ àjẹpẹ́ òwò ló ṣe tawaf eléyìí mú kí àwọn Quraysh wọn máa ṣègbéraga sáwọn èèyàn nígbà tí hajj tí wọn máa ń ṣe hajj wọn tó bá dijọ́ àràfà ní ayé jahiliya àwọn Quraysh àwọn kì í lọ sí àràfà wọn máa dúró sí Muzdalifa nítorí pé Muzdalifa ń bẹ nù haram nígbà tí àràfà ti ń bẹ ní òde haram àwọn máa ń sọ pé àwalẹ ní Kaaba àwọn gbọ́dọ̀ dúró níbi tí kìí ṣe haram àwọn àlejò ní kó lọ sí àràfà ṣùgbọ́n gbàtà nàbì sallallahu alayhi wa tó ń bá wọn ṣe hajj látàyè jahiliya hajj tí anabi máa ń ṣe láyé jahiliya anabi ò dó pẹ̀lú wọn ní musdalifa arafa lànàbì ti dúró gẹ́gẹ́ bó ti ṣe wá ṣẹlẹ̀ nínú islam náà pé arafa láti máa dúró torí rẹ̀ eléyìí bẹ ní nínú al-umur al-jahiliya allati khalafa fiha ar-rasul sallallahu alayhi wa sallam kuffar quraish nínú àwọn nǹkan tó ń ṣe láyé ojú dúdú anabi sallallahu alayhi wa sallam tó yapa sáwọn kẹfẹ́rí nínú rẹ̀ nù ẹ̀ẹ́dàkùn àwọn kẹfẹ́rí tó jẹ́ pé òòṣà làwọn ń sìn òòṣà ni wọ́n ń sìn dẹ́bínù tí wọ́n máa jẹ òun náà ni wọ́n fi ya èrè kalẹ̀ wọ́n sì máa forí balẹ̀ fún látàárọ̀ nígbà tó bá di pé ọjọ́ kẹnu bá kú tí ilẹ̀ sùn tún òórùn jẹjẹ wọ́n sì tún mú ọlọ́run yẹn wọ́n jẹ nínú rẹ̀ láti fi gbé ẹ̀mí ró kílẹ̀ tó má sí àwọn eléyìí náà ni wẹ̀lí oúnjẹ ọlọ́run rẹ̀ ń búrẹ́dì bẹ́ẹ̀ náà ni àwọn kòfàrù kùrẹ́ṣì yẹn àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n kì í sin lọ wọ́n kì í sin lọ ẹbọ ni wọ́n máa sè gbọ́dọ̀ lẹ́sìn wá fẹ́ jẹ́ wọlíyù fọlọ́wọ́n bá wa torí ẹ lọ́lọ́wọ́n bá wa ló ṣe ń sọ fún wa pé wa ma kanu awliya in awliya oho illa almuttaqun ọlọ́wọ́n bá ní wọn kì í ṣe wọlíyù òun àwọn wọlíyù òun ọ̀jẹ́ nìkan bí ìbáṣà àwọn ẹni tí máa páyọ̀ ọlọ́run walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n àwọn tó pọ̀jù nínú àwọn èèyàn wọn ọ̀mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá ṣàfihàn bí wọ́n àwọn mushrikuna wọn kì í ṣe wàlíyù ọlọ́run wàlíyù ṣètọ́ni làwọn wọn kì í ṣe ẹni ọlọ́run ẹni ṣètọ́ni làwọn torí pé ọlọ́wọ́n bá ti sọ nípa àwọn wàlíyì rẹ̀ ó ní ala inna awliya allahi la khawfun alayhim wa lahum yahzanun alladhina amanu wa kanu yattaqun wal mushrikuna ma amanu wa laysu muttaqin àwọn mushriki àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ wọ́n sì payọ̀ ọlọ́ fa kayfa yasiru awliya lillah báwo wọ́n sì jẹ́ wàlíyì fọlọ́ nígbà tó ṣe pé ẹ̀yin ọ̀gbọ́lọ́ngbọ́ ẹ̀yin gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ́nù alukur'an ó ní allahu waliyu ladina amanu yukhrijuhum min adh-dhulumati ila an-nur walladina kafaru awliya'uhum ash-shaytan yukhrijunahum min an-nuri ila adh-dhulumati ulaika ashabu an-nari hum fiha khalidun. àwọn wọ̀nyẹn ọlọ́run ọba kọ́ ni ẹni tí wọ́n àwọn náà sì sẹ́ni ọlọ́run ẹni ṣètọ́ọ̀nì ni wọ́n ṣètọ́ọ̀nì lẹ́ni wọ́n ṣètọ́ni ọmọ yọ wọn kúrò nínú mọ́lẹ̀ yóò máa kó wọn dà sínú àwọn òkùnkùn àwọn eléyàn lọ́mọ náà inú náà ni wọ́n máa bẹ gbére kése tí wọn náà bá ti lóòsè ìsìláàmù ma tó ọlọ́tẹ̀lẹ́ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ma gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ láwùjọ lónìí ó lóun ṣe islam láti jọ́ tó ń ti ṣe wọn ò lówó torí rẹ̀ ló ń ṣe di kèfèrí ìgbà tó ń wá di kèfèrí lówó bá dé mushrikan waliyan lish-shaytan ó ti di káfìrí ọ̀sẹ̀bọ ẹni àṣetàn táwọn ìràwọ̀ tó gbà tí ń bẹ léjìká rẹ̀ àwọn ló pé ọbí kó jẹ́ musliman taqiyan min awliya irrahman kó jẹ́ olùgbàgbọ́ òdodo olùpáyọ̀ ọlọ́run nínú àwọn ẹni ọlọ́run tí lèèyàn ló pé ọ àbí kó jẹ́ ọ̀daràn kèfèrí ọ̀sẹ̀bọ nínú àwọn ẹni ṣetàn ọlọ́run mọ̀ sàwábà torí ẹ ọlọ́run ní kó qatilu awliya ash-shaytan inna kayda ash-shaytani kana ọlọ́run ni ẹ gbógun ti àwọn ẹni àṣetán o nítorí pé ètí àṣetán ọ̀lẹ púpọ̀ torí ẹ ó wà nínú hadith ilé tí Bukhari àti Muslim gbà wá anabi wa sallallahu alayhi wa sallam ó kéde yanyayanya níwájú gbogbo àgbáńlá ẹ gbọ́ o anabi sallallahu alayhi wa sallam ẹ sojú o anabi sallallahu alayhi wa sallam kìí ṣe ẹyẹ tí ké lójú tí èké lẹ́rùn anabi sallallahu alaihi wasallam yẹn sẹ́ni tí wọ́n máa sọ̀rọ̀ ńkọ̀rọ̀ yàrá tí ò ní lè sọ tó bá dòde o gẹ́gẹ́ bí ìṣesí wọ munafiki lọ́pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ní tí sọ ń yàrá ọ̀tọ̀ ní tí ọ̀sọ̀ tó bá jáde o ọ̀tọ̀ ní tí ọ̀sọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀tọ̀ ní tí ọ̀sọ̀ tó bá rí o gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ o wọ́n láwọn ètò ìjọ ẹlẹ́sẹ̀ mẹ́sàn ká o àmọ́ ẹ̀yìn rẹ̀ ló káwọn ọmọ ká tó bá káwọn ọ̀ká o. anabi subhanallah àwọn ará alẹ́ báyìí wọ́n ń tèmi o àwọn olùmọ̀ pé àwọn ẹni tí ń tọ́ka sí yẹn apá kan ni nínú àwọn tí wọ́n jẹ́ bàtàn rẹ̀ àwọn ará alẹ́ báyìí wọ́n ń tèmi o subhanallah ojú tì í gbogbo ẹni tó bá fọwọ́ ara rẹ̀ mú fáìlì rẹ̀ sọ́nù omi ojú tì í àwọn ará alẹ́ báyìí wọ́n ń sallallahu alayhi wa alihi wa sallam innama waliyullah wa salihul mu'minin ẹni kankan kọ́ ni wàlíyé mi tí ì bá ṣe allah ẹni kankan kọ́ lẹ́ni mi tí ì bá ṣe allah àtàwọn tí wọ́n jẹ́ ní ire nínú àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn tí wọ́n jẹ́ ní ire nínú àwọn olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí abubakar umar uthman ali àti gbogbo àwọn sọ̀hábà yòókù gẹ́gẹ́ bí àwọn àwọn àwọn tí wọ́n ṣe bay'atu ridwan èèyàn one thousand four hundred tánàbí sallallahu alayhi wa sallam tó lẹ́nìkan sí nínú àti n'ojú àwọn ẹni anabi muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tó kópa nínú ogun badar àwọn ẹni anabi muhammad sallallahu alayhi wa sallam àti wọ àtẹmí náà tá a bá jẹ́ olùgbàgbọ́ òdodo lódodo tá a sì ń ṣe dáadáa torí ọ sọ pé wa salih al-mu'minin eléyìí ẹ̀rí kọ́ lọ́wọ́ bá ti sọ onífẹ́ inna Allaha huwa mawlahu wa Jibrilu wa salihul mu'minin wal malaikatu ba'da dhalika zahir ọlọ́wọ́ bá lẹ́ni rẹ̀ o tí ó hàn sí àti màláíkà Jibril àti gbogbo àwọn ẹni rẹ̀ nù àwọn olùgbàgbọ́ òdodo yàtọ̀ sí eléyìí gbogbo màláíkà tí wọ́n ń lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti lẹ́yìn eléyìí ò túmọ̀ sí pé wọ́n máa sọ pé hàn ah, màlẹ́kà jìbìrì là ń bẹ lẹ́yìn mi màlẹ́kà mikaí là ń bẹ lẹ́yìn mi màlẹ́kà ìsirafílù ń bẹ lẹ́yìn mi mọ́lákùlù mọ́tì ń bẹ lẹ́yìn mi àbí <laughs> so lọ́wọ́ àti ká títí lónìí amadu tijani ń bẹ lẹ́yìn o abdulkadir jelani ń bẹ lẹ́yìn o ẹ̀rọ bí wọ́n ṣe ń da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra ọ̀dọ́mi papọ̀ mọ́tọ̀ ẹ́ o ti ní ṣe òkìní kankan o ti ń bẹ lẹ́yìn o ó gbé fọ́tò rẹ̀ kọ́rùn ń bẹ lẹ́yìn rẹ̀ àbí ń bẹ lọ́rùn wura rẹ̀ nù dínkì pé ó gbé èèyàn wa ní o a ẹ̀yìn lọ́wọ́ àní ìsìn àbáyà so eléyìí kò túmọ̀ sí kíkọ́ wá gbé àyà yẹn àyà yẹn ló lúgọ sábẹ́ rẹ̀ olùlúgọ sábẹ́ àyà yẹn ìwọ náà o àwọn ìwọ gẹ́gẹ́ bíi tani ọ̀daràn eléyìí jẹ́ báwọn. bákan náà àwọn munafiki àwọn tó ṣe wípé ojú ayé ni wọ́n ti gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ wọn gbàgbọ́ nípa apá àwọn eléyìí náà wọn ò lè jẹ́ wọlé ìfọlọ́ o òpùrọ́ làwọn eléyìí o ẹni tó bá yẹ pé lójú ayé ló ti gba anabi gbọ́ ojú ayé ló ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n nípa apá nínú ọkàn rẹ̀ kò gbọ́ lọ́wọ́ kò gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ yẹn lè jẹ́ wọlé ìfọlọ́ o lè jẹ́ wọlé ìfọlọ́ kóníkàlùkù wa náà obìnrin rẹ̀ léèrè ǹjẹ́ ìgbàgbọ́ tiwa ó dénú tí gbàgbọ́ wa bá dénú ìgbà náà là ń bọ́ lọ́wọ́ kájẹ́ múnásìkì o àmọ́ tó bá yẹ pé ẹnu wa lọ́mọ ìgbà táwọn èèyàn bá rí wa lọ́mọ kò sí ìmánì nínú ọkàn kò sí ìmánì nígbà tó bá kú akura wa ó túmọ̀ sí pé múnásìkì lélẹ̀ la yumkinu bi ayyi halin min al kó wá jẹ́ pé wìláyà wa ṣubú kò rí ibi bọ́ sí àfi ìkúlé múnásìkì kò lè ṣèṣe la rárára ni torí ẹ torí pé Ọlọ́run ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n jẹ́ wàlíì rẹ̀ ó ní alladhina amanu wa kanu yattaqun ay amanu zahiran wa batina wọ́n gbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba wal munafiqu innama amana zahiran wa lam yu'min batinan munafiki lójú ayé ló ń ti gbọ́ bá gbọ́ kọ́ gbọ́ bá gbọ́ nínú ọkàn rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o àwa tá a jẹ́ mùsùlùmí o ká gbàgbọ́ ipa wọ̀ lẹ́nìkan tó ẹni tó ṣe pé látọ̀dọ̀ rẹ̀ iná láti lè gbọ́ ẹ̀sìn yé tá a ti gba ẹ̀sìn wá tá a sì lè gbẹ́sìn yé gbọ́wọ́ rẹ̀ tó yàtọ̀ síta ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam alẹ́lómi tó àwọn sọ pé àwọn kìnnì kan hadoratu kìnnì kan hadoratu kìnnì kan tani hadoratu tani tiwa anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun ló jíṣẹ́ ọlọ́run ọba wa ẹ ṣe rẹ̀ láti gbọ́ ẹ gbọ́dọ̀ ṣe ọ̀dọ̀ rẹ̀ láti gbọ́ ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí wa wípé ká gbàgbọ́ wípé gbogbo sẹ́tànàbì jẹun èyí tó jẹ mọ́ tẹ́ ẹ bá ṣe báyìí ẹ gbà dáadáa tẹ́ ẹ bá ṣe ṣe báyìí ìyá báyìí ọjẹ èyí tó jẹ mọ́ ẹ̀tọ́ lélẹ́yìí èèwọ̀ lélẹ́yìí a gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kí ló ń pè ní halal nínú Islam ìbéèrè ni àwọn ma huwa alhalal fi Islam ẹ sọ pé alhalal ma ahallahu Allah wa rasuluhu ìtọ́lọ́wọ́n bá tànàbì sallallahu alayhi wa sallam tí wọ́n bá pè lẹ́tọ̀ ó là ń pè ní halal mo rò pé wé wa torí pé wọ́n sọ pé wàlíyù kan olóò sọ pé kẹ́ẹ́sẹ́ lẹ́sẹ̀ ń ṣe ibi tá à ń lọnu díẹ̀ tí ọba ti yọ. ma huwa al-haram fil islam kí lè wọ̀ nínú islam ma harramahu Allahu wa rasuluhu òǹtọ́lọ́wọ́n àtànàbì rẹ̀ sallallahu alayhi wa sallam tó má pè lé wọ̀ kí wọ́n sọ pé bàbá kan ṣéwù kan iná wàá nkakalewo kankan léwọ̀ fún ọ lọ́wọ́ àti sọ́dẹ̀ wọ̀ fúnra rẹ ọ̀daràn nù tó bá bẹ́ẹ̀. torí ẹ èèyàn gbọ́dọ̀ jẹ́ wípé ntọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ ńlọ́gbà lẹ́tọ̀ ntánàbí sallallahu alaihi ń pè lẹ́tọ̀ ọgbà lẹ́tọ̀ ṣe ọgbà ẹni tó bá wá wá ní ọ̀nà kan tó jẹ́ wípé òun náà lè pè nǹkan kan òun náà lè pe nǹkan mi lè wọ̀ kọ́dà kó ṣe pé ọlọ́wọ́n bò pé lẹ́tọ̀ kò pé lè wọ̀ òun náà ti dàgbà dé bẹ́ẹ̀ ó ti gà dé bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbà bẹ́ẹ̀ kò ní jẹ́ mùsùlùmí o kò ní jẹ́ mùsùlùmí àbí tó bá ti gbà pé wàlíì kan bẹ láyé ó ti ga nínú po wìláyà débi wípé òun kọjá akọ́mọ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam téèyàn bá gbà bẹ́ẹ̀ ó lè jẹ́ mùsùlùmí o ìpín hàn ah, ṣebí láyé Musa ṣebí Khidir pé bẹ́ẹ̀ ni àwọn wàlíì kan náà wà tó ẹ pé ọlọ́run wọn láti Muhammad sallallahu alayhi ó mú wa tí ì sọ ọmọ aná mú wa pọ́ mọ ẹni tí ọ̀gbọ́dọ̀ tẹ̀lé Muhammad sallallahu alayhi lẹ́yìn tó lọ́n ti rán sallallahu alayhi wa sallam tí ò jẹ́ ọmọ kò sí ẹni náà. bá àwọn ó lè ga tó dípò kọ́ ga jùlọ tán eléyìí jẹba téèyàn bá jẹni tí ń ráyé sá téèyàn sì jẹni tí ń sin lọ́wọ́ ọba lójú méjèèjì tó sì ní ìmọ̀ débi pé à ń wò pé ta ló tún ní ìmọ̀ tó ṣùgbọ́n tó kọ̀ láti gba gbogbo ntọ́lọ́n fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo àgbà ńlá ayé gbọ́ kí ni àpòlùwà rẹ̀ ṣé múmìnì ni àbí èsè múmìnì èsè múmìnì o torí rẹ̀ tí ó bá ti jẹ́ múmìnì só lè jẹ́ wàlíì kò lè jẹ́ wàlíì bákan náà gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ àtàwọn sẹ̀sìnsẹ̀sìn nínú àwọn yahudi àti nasara àwọn eléyẹn sẹ́mi kọ́ àwọn náà ní ma tiwọn rú tiwọn ṣùgbọ́n wọn gba nabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ ṣé wàlí ìwà la eléyẹn wọ́n ṣe wàlí o yẹn ni pé yahudi tó pé wàlí nasara tó pé wàlí ṣé wàlí ni kì í ṣe wàlí kì í ṣe wàlí rahman wa innama huwa wàlíyì ṣètọ́n yẹsẹ wàlíyì tọ́lọ́n wàlíyì tani wàlíyì ṣètọ́n torí ẹ̀ náà lẹ́sìn máa gbọ́ kọ̀yà wa lẹ́nu lọ́dọ̀ àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí náà ẹgbẹ́ tí àwọn náà máa sọ pé wòlíì àwọn lọ sọ́dọ̀ wòlíì wòlíì yìí kìí ṣèdè Yorùbá èdè Lárúbáwá ni. pọ̀rọ̀kọ́ yé wa tó ẹni tó bá wọlé láìsí tí kìí bá ti ṣe mùsùlùmí falaysa bi waliyyin lirrahman wa innama huwa waliyyun lishaytan. wọ́n bá ti pẹ́ nìkan wàlíì tí ì ṣètọ́ni pé ah sọ́gbà pé wọlé ni wọ́n gba pé wọlé ṣètọ́ni mo rò pé wà á eléyìí ò jẹba. bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ṣe é pé nínú àwọn mùsùlùmí làwọn wà inú mùsùlùmí la kà wọ́n sí ipá wọn náà nímà wọ́n sì ń sin lọ́wọ́ ba ṣùgbọ́n bí ẹbọ bí ẹbọ ń bẹ nú ọ̀rọ̀ wọn bí ẹbọ bí ẹbọ ń bẹ nú ọ̀rọ̀ wọn bí ká máa lọ sùn sórí tí àwọn kẹfẹ́ rí ọ̀ ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa pín nǹkan bí dámdá yá ìlú ó ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa ṣe sọ̀láàtì ká kọ̀yìn sáà kébìlà ó ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa ṣe sọ̀láàtì ká bọ́ sí òhò ó ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa fi búrẹ́dì ká máa fi ṣèkejì ìgbẹ́ ipe búrẹ́dì ọ̀sọ̀ ìgbẹ́ di bọ́tà fún ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ fala yumkinu li hada an yakuna waliyan lirrahman wa innama huwa waliyun lishaitan irú rẹ̀ náà lè jẹ́ wàlíyì Ọlọ́run wàlíyì ṣaitan nìyà máa jẹun wọ́n ní bàbá ìyàgbẹ́ ẹ̀ tábà ní gbẹ́ lọ́dọ̀ ẹ̀yìn nù ọlọ́run ti mú yín kó fún wa. ẹ ọ̀bùnmọ̀ni nìyẹn ọlọ́run mú kó fún anabi olùsọ̀rọ̀ afẹ́ mú kó fẹ́yìn ọ̀daràn. sọ gbogbo eléyàn yóò di ọmọ eléyàn kọ́ kì í ṣe wà léyìn o ọ̀daràn lásán o. bẹ́ẹ̀ náà ni a rí lọ́dọ̀ àwọn àwọn oníranran èèyàn àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ láyé gẹ́gẹ́ bí àwọn India gẹ́gẹ́ bí àwọn àwọn Thailand gẹ́gẹ́ bí àwọn Cambodia ẹ̀rí pé wọ́n ń ṣe ẹ̀sìn kan níbẹ̀ tí wọ́n pè ní Buddha ẹ̀sìn Buddha yẹn oríṣiríṣi nǹkan làwọn náà máa ń ṣe ń bẹ̀ wọ́n lẹ́nìkan ti sin náà ó ti di wàlí ó ti di wàlí ẹ̀rí tí wọ́n máa gbẹ́rù ẹ̀wù burúkú kàkà ẹ̀wù pupa wọn sàn mára àfi bí ìgbà táwọn mùsùlùmí gbé ihram ẹ̀rí táwọn Buddha tí wọ́n sàn tí wọ́n wà ní China náà wọ́n wà ní China nínú wọn iná lẹ́nìkan tí wọ́n pè ní Dalai Lama tẹ́ẹ̀ bá máa Dalai Lama yẹn ọjọ́ olórí fún àwọn Tibet eléyẹn òun ẹ̀sìn Buddha ni wọ́n ń ṣe kó ẹ̀wù yẹn kò kú lọ́rùn rẹ̀ njọ́ka tó wọ́n lélẹ̀ yìí ó ti dé wíláyà wíláyà tó ṣèpà láṣẹ kẹfì dàlẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó Hindu àwọn tó ń Hindu àwọn abọ́gibọ̀ ọ̀pẹ àwọn olùsìn abẹ́yàn ọ̀nbẹ́ni wọn ti ń sin abẹ́ ọkùnrin ọ̀nbẹ́ni wọn ti ń sin abẹ́ obìnrin ọ̀nbẹ́ni wọn ti ń sin màálù ọ̀nbẹ́ni wọn ti ń sin odò gbogbo oríṣiríṣi ẹ̀bọ ayé ìkòsí ètí òpèsè India kápítà nìyẹn kápítà nìyẹn fẹ́ bọ́ láyé ń bì àwọn náà wọn làwọn náà sẹ́sìn débi pa àwọn wàlí kọ̀yàwá lẹ́nu wàlí kíni wàlí ṣẹ̀tán bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn màjúsì àwọn ẹlẹ́sìn màjúsì tó sì pé iná làwọn ń bọ iná ni wọ́n ń sìn àwọn náà làwọn ń sin lọ àwọn náà di wàlí wàlí ṣẹ̀tán bẹ́ẹ̀ náà ni ẹ̀rí láwùjọ tiwa náà àwọn ènìjọ́ ń sọ ẹbọ lóríṣiríṣi wọ́n mọ̀ pa àwọn kan ní wàlí pé babalóòsà bàbá ní kinní kan bàbá ní kinní kan fahum awliya'u shaitan gbogbo wọn ẹni ṣaitan ni wọn kọ́ yà wá lẹ́nu. tọ́ eléyìí fi hàn wá yí pé tá a bá wá rẹ́ nìkan tó ń sọ pé ọlọ́run ọba máa ń sípayá ojú òun láti rí nǹkan ìrí wípé gàgà ń bẹ lójú wa kì í jẹ́ ká rí àwọn nǹkan mìíràn ọlọ́run a máa sì payé ojú tó ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ẹrú rẹ̀ kàn ó òun á sọ pé ọlọ́run máa ń sì payé ojú òun èyí tí ọlọ́run ò sì tí ì sí payé ojú tiẹ̀ tó sin túláàsì ńkọ́ tó lòún wẹjú ní yorùbá lẹ́wù wọ́n làwọn wẹjú tọ̀ ipò òun rí òun àìrí àti pé n tó ju èèyàn lọ òun lè ṣe tá a bá wò wọ́n wò á sọ yìí pé rírí ohun táwọn èèyàn ò rí lílè ṣe ohun tó ju agbára èèyàn lọ àwọn nǹkan wọ̀nyí ò tí ì tó láti pè ọ́ ní wàlíyù fọlọ́n àfi ká báwo ló ń ṣe ń tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá jẹ́ pé ń tẹ̀lé ti ànábì sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ ẹ pé iṣẹ́ rẹ kò yàtọ̀ sí tó mú wa òun jìnnà sí nítorí ká má ṣe àjẹ́ ìpè ìwà yóò wàlí ìkàlọ́ jẹ́ nínú àwọn wàlí ọlọ́ torí alladhina amanu wa kanu yattaqun ajẹ́ pé ntọ́ ṣẹlẹ̀ táàrin karama kani min karamati awliya nǹkan kan ní tọ́lọ́ máa fi sàpọ́nlé àwọn wàlí yìí rẹ̀ àmọ́tí àbájẹ́ bẹ́ẹ̀ sọ ike kò sí ntọ́ yà wá lẹ́nu nínú kó orí nǹkan táàrin àti ipò lè ṣe téèyàn ò lè ṣe nítorí pé gbogbo nǹkan náà ń ṣẹlẹ̀ gbowó àwọn ṣẹ̀tán ń ṣẹlẹ̀ gbowó àwọn ọ̀ṣẹ́bọ ó ń ṣẹlẹ̀ gbowó àwọn babaláwo ó ń ṣẹlẹ̀ gbowó àwọn alágbègbà kí wọ́n á ní tuntun ọ̀kan nu wọn ni wọn náà ìdàkọ̀jẹ́ ṣẹ̀tán mi nà ṣẹ̀yàpín àbí kò jọ́ ṣẹbọ kan náà àwọn ọ̀ṣẹ́bọ àbí kò sì jẹ́ babaláwo kan náà àwọn babaláwo abalágbègbà kan náà àwọn alágbègbà amma an takuna musliman muslimin fala ó lè jọ́ bá a ṣe sọ fún ru wọn nù àbí kó sì jẹ́ pé irú wọn kọjọ ń bídíà kọjọ ń bídíà irú àwọn àjọpọ̀ àwọn mùsùlùmí tó ké bídíà bídíà ti bẹ̀sì jẹ́ mọ́ lọ́wọ́ irú wọn náà wà. gẹ́gẹ́ ẹni tó yẹ pé àdéhùn tí wọ́n jọ ní pẹ̀lú àṣepọ́n òun náà ní pé yóò máa ṣe lè má mú fáwọn èèyàn ṣùgbọ́n kò gbọdọ̀ sàlùwàlà o gbọdọ̀ sàlùwàlà ẹ wá wo khasara ẹ wo khasara tí ń kọ́ àwọn jamaasi torí rẹ̀ yẹ̀wò dáadáa o kẹ́ẹ̀ fi jẹ lè má mú o ìdí inú tíṣe tánù fi máa ń sọ kalẹ̀ lé wọn lórí ṣètánì máa ń sọ̀kalẹ̀ lé wọn lórí ọlọ́ni wa man ya'shu an dhikri rahman nuqayyid lahu shaytanan fahuwa lahu qarin ẹnikẹ́ni tó bá ti yẹsẹ̀ gẹ̀rẹ̀ kúrò lójú tọ́lọ́n tọ́lọ́n fẹ́ gbọ́ tọ́lọ́n ma ọlọ́run ọba ló wọn tẹ̀ ṣètánì kan sí ọ yọ́ọ́ máa tẹ̀lé ọká ní gbogbo ibi tó ń bá lọ ó ní ọgbà tiẹ̀ jẹ téèyàn bá ti lóhùn ṣètọ́lọ́n ṣètánì tí ọgbà tiẹ̀ jẹ́ ọ tẹ̀lé ọ náà ni kí máa kíyèsí ẹnìkan ò ní kó òun ṣètò ọlọ́run kó rí i pé òun nìkan ló ń rìn wọn nìkan kọ́ lọ́wọ́ màá ó rìn nǹkan kọ́ máa sọ fún ọ pé yes what you are doing now is right bó ṣe wá takotọ́ ọlọ́run ló dá báyìí tó ń tó tún á sẹ́kù ní ìsinmi pé ọmọ ló sì ṣẹ̀ṣẹ̀ sí ìṣe báyìí àwọn bàbá àtìyá yẹ kọ́ tẹ̀lé ṣètọ́ ni ọmọ tìyàn yọ ọmọ tìyàn yọ ọmọ tìyàn títí tí èèyàn ìbàjẹ́ tán tọ́ tàbá nìkan tó yẹ pé gbogbo òru àtọ̀sán ló fi máa ń ṣèrántí ọlọ́run ó sì máa ń ráyé sá ó sì máa ń sin lọ́n ó máa ń gbìyànjú lórí sísin lọ́n ṣùgbọ́n tí kìí tẹ̀ láṣẹ ọlọ́run kìí tẹ̀lé ní alukurani wí kò sí nítorí fẹ́ alukurani ṣe náà ti sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ alukurani lẹ́kọ̀ọ́ sí kí mo fẹ́ alukurani. a fala yakunu min awliya irrahman fa innama huwa min awliya ishaitan oní kò sí tó fẹ́ fẹ́ alukur'ani ṣe eléyìí ò lè jọ́kàn nínú àwọn ẹni ọlọ́wọ́ nínú àwọn ẹni àṣetọ́ni kódà kó ṣe pé ń fò lójú sẹ́mà kọ́ máa rìn lórí omi nítorí pé ṣetọ́ni ló gbé dúró lójú sẹ́mà gbàtẹ́yìn rí ti ń fò lójú sẹ́mà ta ló mú lọ ṣetọ́ni ni mú lọ. bákan náà ńgbà tí ẹsẹ̀ rẹ̀ tí ọ̀wọ́ lómi ṣetọ́ni lọ́ba tẹ́ lọ́fọwọ́ tẹ́ sálẹ̀ ẹsẹ̀ rẹ̀ pé kọ́ máa tẹ́ ń sùn. sọ lè yà wá lẹ́nu o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé wàlíì kan ju wàlíì kan lọ bẹ́ẹ̀ ni àwọn wàlíì kan wọ́n ju wàlíì kan lọ tí a bá ti mọ̀ yín pé àwọn wàlíì ọlọ́run àwọn náà làwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń páyà rẹ̀ ajẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ṣe gbọ́ lọ́wọ́ bá sí téèyàn sì ń páyà rẹ̀ bẹ́ẹ̀ náà lèyìn ó sì lágbára nínú jíjẹ́ wàlíì ọlọ́run ẹni tí ìmánì rẹ̀ bá pé jù tí ìpáyà ọlọ́run ọba rẹ̀ sì ga jù kana akmala wilayatan lillah òun ni ìjẹ́wẹ̀lì rẹ̀ sọ́lọ̀ yọ ga jù àwọn èèyàn wá jura wọn lọ nínú eléyìí gẹ́gẹ́ bí ìmánì náà ni sẹ́mi pa jura wọn lọ nínú ìmánì ìmánì ẹnìkan ju tẹnìkan lọ bẹ́ẹ̀ náà nípayọ̀ ọlọ́run ọba wá jura wọn lọ bí ìmánì rẹ̀ àti ìpayọ̀ ọlọ́run bá ṣe ga lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìjẹ́wẹ̀lì ọlọ́run yóò ṣe ga lára rẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìjọ́tọ̀ ọlọ́run àwọn èèyàn tó dọ́gba ń bẹ ọ̀ ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ pé ọwọ́ táwọn fi jọ́ta fọlọ́ ọ̀gá ju tàwọn ọ̀tọ̀ ọlọ́run yòókù lọ nítorí pé ìṣèkèfèrí tí wọ́n gbópọn púpọ̀ ìjẹ́múnáfìkì wọn ó lágbára kọjá sísọ àwọn eléyìí ọjọ́ ọ̀gá àwọn ọ̀gá arábàndù nídìí ìjọ́ta fọlọ́run ọba wa torí ẹ̀ ọlọ́ni wa idha ma unzilat suratun faminhum man yaqulu ayyukum zadatu hadhihi imana fa amma alladhina amanu فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون so nítorí di eléyìí àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n ń gbà tó lọ́n bá sọ àyà kalẹ̀ ìmánì tí wọ́n máa lékún sí ni ṣùgbọ́n àwọn kèfèrí tí wọ́n ìbàjẹ́ ni ó tún gorí ìbàjẹ́ lọ́kàn tiwọn ìbàjẹ́ ni ó tún gorí ìbàjẹ́ lára tiwọn látàrí àyà tó lọ́n bá sọ kalẹ̀ torí ẹ àwọn èèyàn jura wọn lọ nínú jíjẹ wàlí bẹ́ẹ̀ náà ni wọn jura wọn lọ nínú jíjọ tọ lọ èyí tó bá wà wù wọ láti jẹ nínú méjèèjì ni kò mójútó ìpele mélòó la lè pín àwọn wàlí yìí sí a lè pín àwọn wàlí yìí Ọlọ́run sí ọ̀nà méjì alákòókò làwọn ẹni tó ga jù àwọn náà ni sàbẹ̀kúnà muqarrabun sàbẹ̀kúnà muqarrabun àwọn tó sọ pé àwọn ni wọ́n gbáwájú tí wọ́n sì súnmọ́ lọ́nù àwọn ni wọ́n gba wájú tí wọ́n sì súnmọ́ lọ́nù jù àwọn kejì àwọn náà ni ashabu yamin muqtasidun àwọn náà ni àwọn ẹni apá ọ̀tún táwọn jẹ́ pé wọ́n wá wọ́n dúró ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn dúró ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn eléyìí lórí sí kejì torí kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ti ṣe sọ. So, nínú alukur'an nípa ojú sẹlẹ̀ ńjọ́ gbẹ̀ndẹ̀ alukiyam nínú suratu waqiya onífa fa asxaabul wakuntum azuwajan kuntum fa asxaabul maymana ti ma asxaabul maymana wa asxaabul mash'ama ti ma asxaabul mash'ama والسابقون السابقون أولئك المقربون fi jannatin النعيم eléyìí ó fi hàn wá pé oríṣi ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí ìjọba ní alukiyama àwọn ẹni àkọ́kọ́ àwọn náà ni ashabul yamin àwọn ẹni àpọ̀tù ashabul maimana àwọn ẹni kejì ashabul mash'ama àwọn ẹni àpọ̀sì yàtọ̀ sáwọn eléyìí ọlọ́ni wọ́n sábìkún náà sábìkún àwọn tó gbáwájú tó gbáwájú ulaikal muqarrabun àwọn làwọn tó súnmọ́ lọ àwọn làwọn tá a lọ fi jannati na'im wọn máa bẹ nínú aljanna onídẹ̀ra thullatun minal awwalin àwọn kan tí wọ́n jọjú ló ń kà ìní wọn jẹ́ nínú àwọn ẹni tó ti síwájú yẹn nípa àwọn ẹni tí ó jẹ́ muqarrabun nìyẹn àrùnkà tó jọjú nínú irú wọn nínú àwọn tó síwájú wa qalilun minal akhirin nínú àwọn tá a gbẹ̀yìn dé náà á rí díẹ̀ múnú wa nínú àwọn tó jẹ́ as-sabiqunal muqarrabun tọ eléyìí jẹ́ oríṣi ọ̀nà mẹ́ta ẹ rí i pé méjì nínú àwọn oríṣi mẹ́ta yìí àlìjẹ́nà yìí ọ̀kan níná ashabul maimana aljanna as-sabiqun al-muqarrabun aljanna ṣùgbọ́n ashabul yamini tiwa wọn ọ̀gá tó as-sabiqun al-muqarrabun ṣùgbọ́n ashabul shimal ashabul mash'ama òrìbù náà iná náà ni làwọn eléyìí tọ́ a rí nínú suratul waqi'a àyíká ìgbà tí ọlọ́run ọba wa tó ń sọ̀rọ̀ nípa kú njẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí yẹn nígbà tí yẹn bá fẹ́ kú bí yẹn ṣe máa pọ̀ kakú bí ṣe máa gbóná àti bí yẹn ṣe gbóná ọlọ́ni fa amma in kana minal muqarrabin fa rawhun wa rayhanun wa jannatu na'im wa amma in kana min ashabil yamin fa salamun laka min ashabil yamin ẹ̀rì kọ́ lọ́n sọ pé tó bá jẹ́ ọ̀kan náà àwọn muqarrabu ó tún wá sọ pé tó jẹ́ ọ̀kan náà àwọn ẹni apá ọ̀tún muqarrabuna àtẹni apá ọ̀tún aljanna ni wọ́n ṣùgbọ́n ti muqarrabuna ńkọ́ yọ gaju ti ẹni tí èsè bù lọ. bákan náà innal abrara yashrabuna mi záàjú ha ká fúra abrar àwọn kàlá mùkọ́rọ́bùnà. kalla inna kitabal abrar lafi illiyin abrar àwọn eléyẹn àwọn náà ni ẹni àpọ̀tù. tọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi. tó sọ nípa wìláyà ó ti sọ sẹ́tún ní kálukú wọn ń ṣe fún wa o ọlọ́lọ́wọ́n ọba tó ga sọ wípé hadithun qudsi man aada li waliyan faqad faqad barazani bil muharaba ẹnikẹ́ni tó bá fi lè dìtẹ̀ sí ọ̀kan nínú àwọn ẹni mi ó ti kéde ogun sẹ́mi ọlọ́ onítọ̀hún ó ti jáde ogun sẹ́mi ọlọ́ torí rẹ̀ ẹni ọlọ́run èèyàn gbọ́dọ̀ dìtẹ̀ sí i ẹni ọlọ́run èèyàn gbọ́dọ̀ di tẹ́má e, ẹni ọlọ́run èèyàn gbọ́dọ̀ mú lọ́tà àìjẹ́ bẹ́ẹ̀ àjẹpọ̀ ti jáde ogun sọ́lọ̀ nù tó bá wá ogun sọ́lọ̀ ta wá ní ọ àwọn tá re bẹ lẹ́yìn rẹ tó rò kó rí nǹkan torí ẹ ẹnikẹ́ni tó bá fi lè mú mi lọ́tà ẹni mi lọ́tà ó ti jáde ogun sómi ọlọ́run àti pé ẹrú kan nínú àwọn ẹrú mi kò lè wá àti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí bíi kọ́ máa ṣe tí mo ṣe lọ́rùn àyàn lórí ẹ̀ eléyìí jẹ́ àmì ńlá àtẹ̀mí àti wọ́ àwa fẹ́ súnmọ́ lọ àbá fẹ́ súnmọ́ lọ ọlọ́run ọba fi ń yé wa nínú àdéfì pé ń tọ́ ga jù téèyàn fi súnmọ́ lọ òun náà ní kéèyàn ó ṣe tọ́lọ́run ọba ṣe lọ́rùn àyàn léèyàn lórí táǹbà ti ń ṣe tọ́lọ́run ṣe lọ́rùn àyàn lé wa lórí àti súnmọ́ àti jẹ́ni tó ṣe wípé ọlọ́run ọba wa á jẹ́ni tó súnmọ́ wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibba ẹrú èmi ọlọ́run kò ní yé wá àtúnṣúmọ́ èmi ọlọ́run pẹ̀lú àwọn anáfílà pẹ̀lú sísè àwọn anáfílà títí tèmi ọlọ́run ọbọ̀ òfin nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí túmọ̀ sí pé èyí tọ́jẹ́ bàbá òun náà ní ká máa ṣe tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lé wa lórí náfílà náfílà náfílà èyí sì sọ̀rọ̀ àyàn náfílà rẹ̀ ò nítumọ̀ kọ́bọ̀ náfílà rẹ̀ ò nítumọ̀ kọ́bọ̀ ọ̀ràn yẹn láwọn kọ́ mójútó lẹ́yìn náà ló tó wá kan náfílà فإذا أحببته ثم بواني فارق كنت سمعه الذي يسمع به màá jẹ́ ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ وبصره الذي يبصر به ìríran rẹ̀ tó fi ń ríran ويده التي يبطش بها àtọwọ́ rẹ̀ tó fi ń gbà nǹkan mú ورجله التي يمشي عليها àti ẹsẹ̀ rẹ̀ tó fi ń rìn láti bí màá di ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ ìyapa pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa àtùmọ̀rin yìí ṣùgbọ́n nǹkan tá a nílò ń bi ni pé iṣẹ́ ìkíní kejì nínú àwọn al-abrarul muqarrabun àti ashabu al-yamin a rí i pé àwọn abrar al àwọn tí wọn ṣe gbogbo ohun tí Ọlọ́hun bá ní kí yẹn ni pé tá a bá fẹ́ jẹ́ ẹni tó ga jù nípò nínú àwọn àwòlíyà gbogbo ntọ́lọ́n ti kọ́ ọ lọ́sẹ̀ á máa ṣe àwọ̀ apá gbogbo ntọ́lọ́n ṣe léwọ̀ á pàtì apá gbogbo ntọ́lọ́n ọba ṣe léwọ̀ á pàtì á máa ṣe ntọ́jọ́ ra yàn á máa ṣe ntọ́lọ́n nífẹ̀ẹ́ sí apá gbogbo haramu ti apá gbogbo makuruhati ti gbogbo ntọ́lọ́n kórira tá a bá fi lè wá àti ṣe báyìí tá à ń ṣe gbogbo ọ̀ràn yẹn tá à ń tó ṣe náfìlà tá à ń ṣe gbogbo ọ̀ràn yẹn tá à ń ṣe gbogbo tá a nífẹ̀ẹ́ sínú ṣẹ̀ríyà tá a pa gbogbo ntọ́lọ́ ń ṣe léwọ̀tì tá a pa gbogbo ntọ́lọ́ wọn bá kórìíra tì àjẹ́ ìpè ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá yóò nífẹ̀ẹ́ wa nítorí pé a ti ṣe ntọ́lọ́ wọn bá ń fẹ́ irú àwọn wọ̀nyí báyìí gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú sẹ̀mí wọn tó nǹkan kò ṣeé má bíi ká jẹun bíi káwọ́ ẹ̀wù bíi káwọ́ bàtà bíi kásùn gbogbo ẹ̀ tún yí padà lọ́dọ̀ tí wọ́n dẹ́sí nítorí pé àníyàn wọn òun náà tún ní pé gbogbo àwọn ń ṣe ń turọ Ọlọ́run àwọn ń ṣe ń turọ Ọlọ́run àwọn ń ṣe ń torí tọlọ́run káwọn ò lè lágbára láti sin lọ́run làwọn ṣe ń jẹun káwọn ò lè bá lágbára láti sin lọ́run làwọn ṣe ń mumi káwọn ò lè bá lè sin lọ́run làwọn ṣe wẹ̀wù kí àwọn má bàa ṣèṣe káwọn ò lè bá sin lọ́run nírọ̀rùn làwọn ṣe ń wọ bàtà káwọn ò lè bá lágbára láti sin lọ́run làwọn ṣe ń sùn làwọn ṣe mi gbogbo eléyìí báyìí ó tún dẹ̀sìn lọ́dọ̀ tiwọn àwọn eléyọ jẹ ẹni tó ga jù nípò lọ́dọ̀ ọlọ ṣùgbọ́n àwọn ẹni apọ̀ ọ̀tún tí wọn kò sí nínú ẹni tí a sùn mọ́ lọ́wọ́ bá pẹ́kípẹ́kí àwọn náà làwọn tó ṣe pé ọ̀ràn yẹn làwọn ṣe gbogbo tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn lé wọn lórí wọ́n ṣe wọ́n sì pa gbogbo tọ́lọ̀ ń ṣe lé wọn lórí wọ́n pa tì ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ bíi náfìlà àwọn nǹkan tí yẹn máa ṣe tí yẹn máa fi lọ́lá àwọn ò wọn ò lọ títí àwọn nǹkan kan wà tọ́lọ̀ ń ṣe léwọ̀ àmọ́ tí ń bẹ́ẹ̀ nu pé yẹn ń jayé káyé gbogbo ẹ̀ làwọn ń jẹ àbí òye wa ṣùgbọ́n wọ́n ń ṣe ntọ́lọ́nṣe lọ́rùn yẹn wọ́n ń jìnnà sí ntọ́lọ́nṣe léwọ̀ gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nù wa nù à ń ṣe ntọ́lọ́n fi pa aláṣẹ à ń jìnnà sí ntọ́lọ́nṣe léwọ̀ ó yan náfìlà ẹ̀ ọjọ́ máa wò mìíràn kò ní yan náfìlà ẹlẹ́yìn mùsíbà mùsíbà kámọ́tútù náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn ó máa ń jẹ́ ká ga nípò púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ torí de eléyìí o a lè rẹ́ nìkan nínú àwọn kèfèrí àbí àwọn mùnásìkì o àbọ̀mọ àwọn kèfèrí o abẹ́nìkan tó ti ẹ̀ tó ṣe pé kò nípa anabi Muhammad sallallahu alayhi wa sallam rí táwa lè pè ní wàlíì ọlọ́run o nítorí pé àwọn ọmọdé kéékèèké àwọn eléyìí wọn ò tí ì sínkú ẹni tí wọ́n máa pẹ̀sẹ̀ fún báwo la ti wá fẹ́ pè bẹ́ẹ̀ bákan náà ẹni tó jẹ́ wèrè á pé wo àhà àfi tí wọn náà bá jẹ́ pé wèrè ni ọ wọn à lè pé wèrè kí wọn pè ní wàlí torí pé wàlí iṣẹ́ sísin lọ sísin tọjọ ọ̀ràn yẹn jíjìnà sí gbogbo ntọjọ èèwọ̀ àbí òye wa èwo wèrè ń ṣe èwo lọmọdé ń ṣe tọ àyàfẹ́ tó bá pè ẹ̀kan láàrè òun náà ni wèrè rẹ̀ máa jí sí gbàtí wèrè ọba jí sí yóò ṣe tọ́lọ́ tí wèrè bá jí sí tọ́ nǹkan mìíràn lè yùn báwọn. a sì ti mà pé wéèrè tí làákà ìfi bọ́mọ lọ́wọ́ náà lọ́lọ́wọ́ gbé tó bá dijọ́ gbé ndàlù kìyàm orí rẹ̀ bó ti rò fún. àmọ́tá ipa gbọ́ lẹ́nu wèrè a wò ọgbọ́n nǹkan kan tá a gbọ́ nǹkan kan tá àwọn agbára èèyàn lọ náwó sẹ́nìkan tó ti dákú lọ́ba dìde abẹ́nìkan abẹ́nìkan fẹ́ bí ma ọkọ̀ nàka sí báyìí lọ́mọ bá jáde rọrùn ẹ sẹ́mi kọ́ni pé ẹ kọjá lásán wàlí nìyẹn gbogbo eléyìí kìí ṣe nǹkan kankan bàbàrà àwọn káfíìrì náà máa ṣerú ẹ àwọn mùnàfíìkì náà máa ṣerú ẹ gẹ́gẹ́ bí gbàtí káfíìrì ti ń sọ fọ́kàn nínú àwọn ọmọlẹ́yìn rẹ ni tí ṣètánì wàrà rẹ̀ amúlẹ́yìn ṣètọ́ ni sọ fún ṣètọ́ ni pé jáde lára ẹ̀ mo ní kó jáde lára ẹ̀ ó sì jáde wọn á ní agbára agbára kìí kò sí nǹkan kankan bàbàrà mẹ ṣètọ́ ni máa ṣerú ẹ̀ káfíìrì máa ṣerú ẹ̀ múnáfìkì máa ṣerú ẹ̀ tọ́ wá ti torí rẹ̀ tọ́ sọ́ra rẹ̀ dára sọ́ọ̀sì. torí ẹ̀ àwọn Yahudi àti Nasara àwọn náà ní àwọn náà ní ìsọpá àwọn náà ríran àbí wọn ò ní ní ìbọn pàdé rẹ lọ́nà tó lọ ríran rí òun ríran sí ọ torí àwọn náà ní ríran àwọn náà láwọn àṣesí kan tọ́jọ́ ti ṣe tán gẹ́gẹ́ bí ìṣesí tàwọn alágbègbè gangan gẹ́gẹ́ bí ìṣesí tàwọn òpìdá gangan àtàwọn ẹni tí ń bọ gi tí ń bọ tí ń bọ pẹ̀ torí rẹ gbogbo ẹni tó bá ṣàfihàn pé wàlí yìí lòun tí kìí ṣe ntọ́lọ́wọ́n bá ṣe lọ́rùn àyàn tí kìí jìnnà sí ntọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ṣùgbọ́n tó ṣe pé ntọ́ta kò ló máa ń ṣe nígbà míì kò tọ́sẹ́ nìkan o kó pẹ̀lú àwọn eléyìí ní wàlíyìí ọlọ́run o torí pé tí eléyìí báyìí tí o bá ti jẹ́ wèrè tẹ́ni tí o pera rẹ̀ ní wàlíyìí tí o bá jẹ́ wèrè tí ń takùtọ̀ ọlọ́run tí o bá ti jẹ́ wèrè àjẹ́ ipe ẹni tí ẹni tí sì ń pè ní wàlíyìí kò ní wèrè àjẹ́ pé ẹni tí ń pè ní wàlíyìí ní wèrè àbí sì jẹ́ pàrọ̀ màkà ń da èkíní kejì wọn láàmú ǹjẹ́ kankan wà ń bẹ tó yẹ pé ọyẹ àwọn wọlé ìsọtọ̀ yàtọ̀ sáwọn èèyàn yòókù tá a fi máa dá wọn mọ̀ àbí tọ́lọ̀ ti ẹ̀ ṣe fún wọn yàtọ̀ sáwọn èèyàn yòókù àwọn wọlé ìyọ̀dá yàtọ̀ pẹ̀lú kankan yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹ̀wú ọrùn wọn ò fi yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹni tó jẹ́ wọlé ọlọ́ bó ń ṣe ń wẹ̀wù ló náà máa wẹ̀wù òun náà ètò bá wù ní mo rò pé yé wa tó wá gbé aṣọ àwọn awúlíyáwó náà ń jalabiya àbí òye wa kò túmọ̀ sí kíkọ́ náà máa wọ ṣẹ́ẹ̀tì ká jojúmọ́ o kò jọ yọ o tọ́ gbogbo ẹ̀ náà lọ́tọ́ kò sí kan tó dé wọ́n bẹ̀ tọ́ wọn ò lẹ́wù kan eléyìí tó ṣe pé náà láti máa dá wọn mà bákan náà kò sí nínú àmì táfi dá wọlé ìmà pé kọ́ máa fárí gbogbo gbà kórìíra ọmọ dán pandaran gbogbo gbà kí lórí bàbá ńjọ kan wàlíì bàbá à ah, wàlíì báwo àjẹkẹ́kọ̀ àwọn ọmọ afárí nìyẹn bákan náà ẹlòmíì wà tó jẹ́ pé irun tiẹ̀ wọ́n mọ tírímù ẹ̀ mọ́lẹ̀ jojúmọ́ náà ni kílípà jojúmọ́ nàmbà zero nàmbà zero kò ní fa o àmọ́ nàmbà zero ní òkú kọ́ ọmọ gbèsè wọ́n bá tírímù ẹ̀ mọ́lẹ̀ gbogbo wa ó lámì wàlíì nù kò sí sàmì wàlíì torí ẹ̀ wàlíì alẹ́ rí nínú gbogbo báwọn yẹn ṣe póríṣiríṣi wàlíì ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ wàlí ń bẹ nínú àwọn makíw wàlí ń bẹ nínú àwọn mẹ́kù wàlí ń bẹ nínú àwọn ẹnjìníà wàlí ń bẹ nínú àwọn ẹni tó jẹ́ pété lọ ni wọn wàlí yìí sì ń bẹ nínú àwọn tó jẹ́ bíríkìlẹ̀yà wàlí yìí ń bẹ nínú àwọn rédíónìk wàlí yìí sì ń bẹ nínú àwọn eléwúrẹ́ wàlí yìí ń bẹ nínú àwọn ẹni tó ṣe pé ń tajà wàlí yìí sì ń bẹ nínú àwọn tó jẹ́ pé ṣe ọwọ́ wọn ṣe kódà àwọn tí ń ṣiṣẹ́ ń epo wàlí ń bẹ nù wọn walhamdulillah tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé kò kò sí nǹkan kan pàtó kan tá a fẹ́ ẹ́ nígbà títí ṣe báyìí wá jẹ́ pé wàlẹ́ ní kò sí. ṣùgbọ́n nǹkan tá a gbọ́dọ̀ kíyèsí ni pé kí ni hal amana billah hal yattaqillah sọ́gbọ́n ọlọ́run ọba gọ́sí ń payọ̀ ti rí nǹkan méjì yìí ó lè jẹ́ wàlẹ́ ìfọ́ ọlọ́run ọba o. tọ́ ilé ìjẹba àwọn àmì àwọn àjọ dára aládàdálẹ̀ nídìí ẹ̀sìn ọ̀daràn bí ti ṣe ń jó nǹkan wọn ní nku nǹkan papọ̀ mọ́ra wọn abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ e lọ́pọ̀ ńlẹ̀ wọn náà wọ́n á ń jó náà o àbí òye wa kìí ṣe yẹn wọ́n ń gún o gbogbo tó máa gún kọjọ kìí ṣe yẹn o so ti sì ń jó kìí ṣe dọ̀tí o nǹkan tó máa ṣe nu ọba ilé ìjẹ́ bó ṣe jẹ́ mbẹ̀njàre. ṣé àwọn wàlí ṣé wọ́n máa ṣẹlọ́n àbí wọ́n ṣẹlọ́n àbí èèyàn ò lè jẹ́ wàlí àfi kó máa ṣẹlọ́n àkọ́kọ́ kò sínú májàmú tó lè téèyàn fi jẹ́ wàlí pé kéèyàn jẹ́ ni tí èsẹ̀ lọ́n torí wàlí èsẹ̀ ànábì wàlí èsẹ̀ ànábì wàlí èsẹ̀ rọ̀ṣùl èsẹ̀ ránṣẹ́ ọlọ́n èèyàn lásán bíi tiwa náà èèyàn lásán bíi ni ìnáwó ń kò sínú pé o lè jẹ́ wàlí àfikọ́ ọmọ màá ṣàṣìṣe o lè jẹ́ wàlí àfikọ́ ọmọ màá ṣàìdá kọ́dà wàlí ìtẹ́rí yẹn òun náà máa sẹ́lọ̀ òun náà máa ṣàṣìṣe kọ́dà ó ṣeéṣe kí nǹkan kan nínú mà nípa ṣẹ̀ríà kọ́ pamọ́ sí kọ́ má mà ń parẹ́ kọ́dà nǹkan kan lè dojú su kọ́ má mà kí lòdodo nípa rẹ̀ sí ọlọ́run pa wá láṣẹ káṣẹ ni àbí ọ̀pá wá láṣẹ sí oníkà pàtì ni àbí oníkà pàtì gbogbo eléyìí ó lè ṣeéṣe kọ́ ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tó jẹ́ wàlí òdodo yẹnni pé kìí ṣe dandan kó superior kìí ṣe dandan kó wa excellent yóò kù síbi tí ó kù sí. ó sì ṣeéṣe kó jẹ́ pé wàlíì yẹn kó máa wò yí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí nínú ṣùgbọ́n kó máa mọ̀ yí pé nínú sí ọwọ́ ó ṣeéṣe kó dojú bẹ́ẹ̀ yọ kúrò nínú jíjẹ́ wàlíì nítorí pé èèyàn

ó sì rọra pẹ̀yìn dà nítorí pé ntọ́sọ kò sí déédéé torí pé òun yìí sànábì tí èyí sàṣìṣe yìí sànábì tí ń jí sí ọlọ́run ọba wa àyàfi tó bá pé ntọ́sọ kòtàkòtà ọlọ́run kòtàkòtà nábì sallallahu alayhi wa sallam torí rẹ̀ gbogbo tí wàlíì kan bá sọ àbẹ́nìkan bá sọ nínú àwọn mùsùlùmí là ń sọ wọn o nínú àwọn mùsùlùmí tẹ́nìkan bá sọ fún ọ tí sèse ẹni ọlọ́run wàá gbé wàá gbé lọ síwájú alukur'an àti sunnah tó bá ṣe déédéé alukur'an àti sunna àtẹkọ àgbàwọ àgbàwọlé kéésùn gángan la gbàwọlé o ṣùgbọ́n kí la gbàwọlé alukitab wa sunna tó bá ti takò ọ̀kan nínú méjèèjì àbí méjèèjì ibi títí ń bọ̀ pọ̀ ibẹ̀ ládàá padà sí o tá a bá wà mọ̀ sọ takò alukur'an àbí ọ̀takò apàtì ni apàtì kíkálukú ó sinmi oríṣi ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí ń pẹ́ lẹ́yìn o ọ̀nbẹ nínú wọn ẹni tí ń wò gbogbo ohun tí yìí bá ti sọ nípa ara rẹ̀ àbọ̀sọ nípa ọlọ́run àbí tó sọ pọ́kàn òun sọ fún òun nípa ọlọ́run ọkàn mi sọ fún mi pọ́lọ́run sọ pé ẹ́ yóò pé òdodo ni hakika hakika báwo. bákan náà àwọn eléyìí àwọn tayọ ẹnu àlà ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe é pé tí wọ́n bá rí gbogbo nǹkan tí ẹni tí ó jẹ́ wọ̀lì tó bá ti lè ṣe tó bá ti lè ṣàṣìṣe kan láyé rẹ̀ rí olóòlùmí ṣe wọlé ọlọ ṣé kò wá ní sẹlọ ni yọ sẹlọ ilé ìjẹba torí ẹ létọ́ dáàjù ní pípa dúró dọ́gba káma ìpẹ́ni jọ́jẹ́ wọlé ọlọ oní ẹlẹ́jọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí sì ń payà rẹ̀ ó lè ṣàṣìṣe ó lè ṣàìdá àṣìṣe àtàìdá rẹ̀ kò yọ kúrò nínú ẹ̀sìn Islam ẹ̀rí eléyìí kìí ṣe nǹkan kan tuntun o tá a pa àná ló dé o àbí jẹ ta o Umar radiyallahu anhu ó wá nínú hadith eléyìí tí bukhari àti muslim tó gbé jáde anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní qad kana fil umami qablakum muhaddathun fa iyyakum fi ummati ahadun fa umaru minhum anabi sallallahu alayhi wa sallam ó ló ti wáyé lára àwọn ẹni tó ti síwájú ṣáájú yín àwọn ẹni tó ṣe wípé a máa bá wọn sọ̀rọ̀ nínú ọkàn wọn lọ́rọ̀ tó jòdòdò á máa bá wọn sọ̀rọ̀ nínú ọkàn wọn lọ́rọ̀ tó jódodo tá a bẹ́ lómi sọ tó sì máa sọ jáde tí ó máa dájú pé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé irú wọn bá bẹ nínú ìjọ mi Umar ọ̀kan nínú wọn lọ́jẹ́ Umar ibn al-Khattab radiyallahu anhu ọ̀kan nínú wọn lọ́jẹ́ sẹ́bẹ̀yìn sì mà pé Umar radiyallahu anhu ọlọ́wọ́n bá fi òdodo sórí ahọ́n rẹ̀ Umar òun lórí pé nígbà táwọn yẹn bá fẹ́ wọlé anabi sallallahu alayhi wa sallam wọ́n máa já wọlé wọ́n máa já wọlé so Umar ló wá sọ pé ah tó bá jẹ́ kó bá sì gàgá sáàrin àwọn ìyàwó rẹ̀ àtàwọn èèyàn kò bá dáa púpọ̀ ẹ̀yìn rẹ̀ láyà hijab tilé sọ̀kalẹ̀ bákan náà Umar radiyallahu anhu á rí i pé òun ló lọ sọ fáwọn obìnrin tó ṣe kí wọ́n takò anabi sallallahu alayhi wa wọ́n dètè. wọ́n tètè sí anabi sallallahu alayhi wa sallam umar ló sọ fún wa pé asa rabbuhu in talaqakunna an yubdilahu azwajan khayran minkun muslimatin mu'minatin qanitatin ta'ibatin abidatin saabihatin tayyibatin wa abukara bó ṣe sọ̀n láyé alukur'an ṣe sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe kakalẹ̀ láyé alukur'an ṣe sọ̀kalẹ̀ umar radiyallahu anhu onáyẹlẹ ni tó ṣe pé ń gba àwọn jagun bá dàrú tán àwọn jagun bá dàrú tán. wọn á mú àwọn èèyàn lẹ́rúgùn èèyàn àádọ́rin kpó láti ṣe wọn ànábì ń gbàmàrà nìyẹn o yàtọ̀ sí wọ olótìjọ́gà ọkọjá kọ́ gbàmàrà gbogbo nǹkan rẹ̀ wá gbogbo nǹkan rẹ ń bàjẹ́ nítorí pé èèyàn tẹ́ rí yùn ó kéré ló ń kà lónìí kan yẹn á máa di púpọ̀ pẹ̀lú ọmọ ìyá ànábì ń gbàmàrà nítorí pé àwọn yìí pé ìmàràn tá a lẹ́nu èèyàn púpọ̀ ọ̀nà ń bẹ́ ń bẹ́ kódà kó jẹ́ pàṣẹṣe ni yàtọ̀ sí ń ta dánìkàṣe kódà kó ṣe gbọ́nà ni ó burú torí ẹ ẹni tí kì í sọ̀rọ̀ fẹ́nu ni ń gbà màrán lẹ́nu àwọn sàhábà ó ń bi wọn léèrè bó ní ká ti sa àwọn èèyàn tá a mú yìí Abubakar radiyallahu anhu àánú pọ̀ ah àwọn èèyàn yìí bàbá dàálẹ̀ tá a tún sà mọ̀lẹ́bí wa ni wọ́n àwọn àyè kan wa ni wọ́n àwọn àbátan wa ni wọ́n ẹ jẹ́ kí wọ́n sanwó rárá wọn padà wọ́n máa padà lọ́lé anabi gbọ́ wà Umar gbọ́ Umar ni àwọn ọmọ ló lé wa ní Mẹ́kà àwọn ni òjò arọ́ lọ́n sí ń lu wa tá a fi dára ọlọ́wọ́n bá wá fún alágbára lórí wọn ìmọ̀ràn tèmi ni pé gbogbo wọn ni ká pa kó sí mi anabi sallallahu alayhi wa sallam olùkọ́rọ̀ ọ̀rùmárì olè díẹ̀ ìjọba ọ̀rọ̀ anabi nuhani alayhi salam tóní rabbi la tadar ala al-ardi min al-kafirina dayyara innaka in tadarhum yudillu ibadak wa la yalidu illa fajiran kaffara ìwọ́lọ́ ẹni tí máa gbélé jókòó nínú àwọn kèfèrí wọ̀nyí má ṣẹ́kù gbogbo wọn ni kò pa àtẹnití ń gbélé àtẹnití yẹ jáde àtẹnití máa jáde gbogbo wọn ni kò pa àárẹ̀ lọ́dàdùbúlẹ̀ tí èjì ọjáde ni o náà olóòtú tí ni gbogbo wọn ni kò parun kí ló dé nuha náà ní tún sàlàyé fúnra pé a kì í ṣe é o àbá pé kí ló dé tí mo fi ni kú ọlọ́run pa gbogbo wọn rú o ní gbogbo ọba fẹnìkan lẹ́nu wa gbogbo àwọn ẹrú wọn ò sì lè bí máa rẹ ọmọ abú náà lẹni òfó bí ẹrìkẹ nuha ọyọ ọyọ gbogbo àwọn kẹfẹẹrí ó wọn tégbòtégbò ìsítà sọlẹ ṣàfẹtẹhùn ọyọ wọn tégbòtégbò Abubakar ah, ọ̀rọ̀ rẹ̀ fẹ́ jọ anabi Ibrahim aleyhi nígbà tí wọ́n mọ̀ pé bàbá òun kèsì rí ni ọ̀daràn ni ọ̀sẹ̀ bọ́ ni onílà astaghfiranna lak mo fi ọlọ́run bá búra pé màá tọrọ àforíjì fún ẹ fọ́sẹ̀ bọ́ yẹn pé àánú wà fún Abubakar náà anabi bá gba ọ̀rọ̀ Abubakar wọlé anabi bí kálukọ́ máa rárá rẹ̀ padà kálukọ́ máa rárá rẹ̀ padà wọ́n rárá padà láyà bá sọ̀kalẹ̀ kíkọ́ tọ́sánàbì. So kọ́ máa gbowó rà padà lọ́dọ̀ àwọn ẹrúgùn tó bá mú ó tí ì lágbára ẹsẹ̀ rẹ̀ ó tí ì ranlẹ̀ pípa lọ́yẹ fẹ́ pa wọn. Umar wa dé ọba táwọn àbí sori kọ́ àtún àtàbúbọ̀kà káàsì nǹkan ọ̀rọ̀ táwọn sọ lẹ́ẹ̀kan náà ni ìmọ̀ràn tiẹ̀ tó mú wa náà làlùkùránì mú wa a sì ti ń gbowó ah, Umar ní sẹ́fí mo ti ẹ̀mí dá mọ́ra tẹ̀mí ẹ̀ gbá wọlé àwọn nǹkan báwọn báwọn báwọn báwọn tàlùkùránì ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ umar radiyallahu anhu tó eléyìí amakoti umar yẹn waliyun lirrahman nínú àwọn awliya urrahman ó sì ga ní wìláyà gbogbo muhaddathun tó bá wà nínú ìjọ yìí àwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn tiwọn náà tí wọ́n máa dánìkan má tí wọ́n máa dánìkan gbọ́ nínú ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam tó yàtọ̀ sí umar kí láàmú pè wọn náà rí ẹ̀yin ta ni wọ́n ń tọ̀ ẹ̀yin umar radiyallahu anhu ó yí àwọn alẹ́nu fún ẹ̀yin ń tọ̀ rí kọ́ ọ bẹ́ẹ̀ máa ń dákọ̀ àwòlíyá o ẹ̀ dákọ̀ sàábì o abẹ́gbọ́rí ẹ̀ dákọ̀ sàábì nù àwòlíyá o ok nínú wìláyà tí umar bá dé muhaddad ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọ̀kan sọ́wọ́ ga nínú wìláyà tó Abubakar kò tún ga nínú wìláyà tó Abubakar kò ga nínú jíjẹ́ wàlí tó Abubakar torí awwalu hadhihi al-ummati ba'da nabiyyiha sallallahu alayhi wa sallam Abubakar àkọ́kọ́ ọjọ́ yìí lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam ní tani Abubakar radiyallahu anhu. Ibn Umar ọmọ Umar yìí oni ma kana umaru yaqulu fi shay inni la arahu kada illa kana mimma yaqul oni umar kìí sọ nípa nǹkankan pé mo rí i pé báyìí báyìí àfi kí nǹkan yẹn kí nǹkan kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó sọ pé nǹkan mi ṣe rí bí mo ṣe rí ni àfi kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ló ń sọ báyìí Umar náà ti máa ń sọ pé iqtaribu min afwahil muti'in ẹ sún mẹ́nu àwọn ẹni tó ń tẹ̀lé tọ́lọ́hún yẹn ni pé ẹ má dínà sí wọn o wasma'u minhum ẹ má gbọ́ tí wọ́n bá ń wí o wasma'u minhum ma yaqulun ẹ má tẹ́tí gbọ́ tí wọ́n bá ń wí o fa innahu tatajalla lahum umurun sadiqa torí àwọn nǹkan tó jó dodo ọlọ́run máa fi hàn wọn ẹ má súnmọ́ àwọn ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́hún kì í sáwọn tí ń takùtọ̀ lọ ẹ̀sùn máa gbọ́rọ̀ wọn torí pọ́lọ́ wọn bá máa ń fi tọ́jú òdodo kó máa fi hàn wọn. tọ́ dájúdájú ó ti hàn sí wa dájú Ibn Taymiyyah ni ó ti hàn sí wa dájú páwọn wọlé yọ ọlọ́run ohun tó dájú ni pé ọlọ́run á máa bá wọn sọ̀rọ̀ lórí ọkàn wọn wọ́n gbọ́ lọ́kàn wọn wọ́n sọ jáde ó dájú páwọn tó jẹ́ wọlé yọ ọlọ́run ọlọ́run ọba a máa fi nǹkan tí àwọn èèyàn mi ò rí ó máa fi hàn wọ́n gbà mí ṣùgbọ́n ẹni tó lọ́lá jù nù wọn ni ta ni Abubakar radiyallahu anhu lẹ́yìn rẹ̀ lọ́kàn Umar radiyallahu anhu àwọn méjèèjì lọ́lọ́lá jù nínú àwọn olùyà àwùlíyà tó wà nínú Islam àwọn méjèèjì lọ́lọ́lá jù tọ́ bí Umar ṣe wá jẹ́ pé Ànábì sallallahu alaihi ti jẹ́rìí fún pé a ọ ń bẹ nínú àwọn èèyàn tó ti síwájú àwọn ẹni tó lọ́wọ́n bá máa bá sọ̀rọ̀ lórí ọkàn wọn tírú wọn bá bẹ nínú ìjọ wọn àjẹ́ pé Umar ńkọ́ nínú wọn lọ́wọ́ tonti bá nàbì ṣe sọ báyìí ọmọ ìdájú pé Umar bó ti ṣe jẹ́ wọlé ọlọ́run yìí ó máa ń ṣàṣìṣe ó sì máa ń ṣe déédéé àwọn déédéé rẹ̀ láti mú wa lóríṣiríṣi nínú àwọn àṣìṣe Umar tó ń ti bó ti ṣe jẹ́ muhaddad ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn ní ìjọ tá nàbí sallallahu alaihi wasallam tó ń ṣe sulhul Hudaybiyah táwọn kèfèrí òjò ọwọ́ Mẹ́kà wọ́n kọ̀wé àsọyépọ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí nínú tó wá nínú ìwé yẹn onáà ní kánábì ọ̀padà kójú ó dẹ̀ mí kótó wá sí umrah báyìí báyìí báyìí báyìí ni múra rẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ àtàwọn tó bá kú lẹ́yìn yàtọ̀ sẹ́lẹ̀yìn àwọn ń fẹ́ káwọn fọwọ́ ogun káwọn wáwọ́ rẹ̀ bọ́lẹ̀ fún ọdún mẹ́wàá kíjà ọmọ ṣẹlẹ̀ láàrin àwọn. wàyí o gbogbo ẹni tó bá wá bá wọ Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn kèfèrí bóun fẹ́ darapọ̀ mọ́ òun fẹ́ di mùsùlùmí kẹ́lẹ́ padà sí wa ẹni tó bá wá bá wa àwọn kèfèrí nínú ẹ̀yin mùsùlùmí bóun fẹ́ di kèfèrí káwọ̀ tẹ́wọ́ gbà o ah, kò fẹ́ jọ bí ìgbà tí justice fẹ́ wà ń bẹ̀ o anabi sì ni wọ́n kọ́ Umar inú wa bì inú rún ó ní ìwà anabi sallallahu alaihi wasallam àwa kọ́ la wà lórí òdodo ni sáwọn ọ̀tá wa kìí ṣe kórìí ìbàjẹ́ wọn wà anabi ní bẹ́ẹ̀ ni kí wọ́n á ló dé tá a máa gba ìwọ̀sí nínú ẹ̀sìn wa pé èèyàn fẹ́ di mùsùlùmí kálí mùsùlùmí fẹ́ di káfìrí fún ọgbà anabi sallallahu alaihi wasallam ní sọ gbà kó ti ṣe Ọlọ́run ọba ni mi a ah, Umar ni mo gbà o pitara Umar ti rọ mi ṣebí ti Umar àtàwọn míì ń wò pé àṣìṣe ni ṣebí ń lọ wá ṣe sábàbí tànàbí fi wá tètè gba Mẹ́kà ṣebí ń lọ ṣe sábàbí táwọn kèfèrí táwọn gan fi ń kábàámọ̀ fáwọn kọ ìwé àsọyípọ̀ tànàbí ọba gba májẹ̀mú wọlé tó ní lálá gbọ̀ngàdàn ẹni tó bá wà bá wà náà wà náà gbá ni ṣe é mọ̀ pé ń tọ́padà wá ṣẹlẹ̀ rọrùn kò ti ṣẹlẹ̀ rọrùn so eléyìí bẹ́ẹ̀ náà ni nínú àṣìṣe Umar radiyallahu anhu tó dà gẹ́gẹ́ bí ẹ̀ka kan omi kan nínú òkun lẹ́gbẹ̀ẹ́ dáadáa rẹ̀ oní sallallahu alaihi wasallam ńkú táwọn èèyàn sọ pé Umar débẹ̀ tó ní ẹni tí wọ́n bá bí dáa kó tó sọ pé anabi kú yóò ń lòun ó kú báyìí kálukú yà rọra dákẹ́ títí abubakar radiyallahu anhu tó fi wá kọ̀nfàm pànàbí ìgbà náà lára umar radiyallahu anhu ló tó rọ nínú àwọn àṣìṣe tí umar tó ṣe tó ń ti pé ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn ni òun náà nígbà tí àwọn kan láwọn ò ní yọ zakama nígbà tá ànàbì kú tí abubakar radiyallahu anhu tó sì múra ogun pé òun ò dojú ogun kọ́ wọn. Umar sì ń sọ fún Abubakar pé bọ́ọ̀lù ó sì pa àwọn èèyàn kan tó yẹ pé yashaduna an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa yuqimuna as-salah. wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n gbọ́ anabi sallallahu alayhi wa gbọ́ wọ́n gbà kọ́ lọ́wọ́ bá nìkan gbọ́dọ̀ sí lódodo wọ́n sì ṣe sọ̀lá kí ló fẹ́ gbógun tí wọ́n sí. ó a ó ní yẹn náà lànàbì sallallahu alayhi wa sallam sọ yíyọ zaka nínú wọ islam sí so báyìí abubakar a umar ó nígbà tó ń rí i pé abubakar kò yẹ kó gbó lórí ó pé òdodo ni lòun náà fi sọpọ́tì eléyìí fi hàn pé ìgbà tí umar aṣíwájú fún àwọn awliya lẹ́yìn abubakar radiyallahu anhu ó ń ṣàṣìṣe sí àwọn ni ibi tá à ń lọ lọ́wọ́ ní tẹ́lẹ̀ bá ti jẹ́ wọlé ètò sàṣìṣe máa kìí ṣe sàṣìṣe kí ló fẹ́ jẹun ṣé màlẹ́kà ni àbá nàbì lè jẹba torí ẹ ẹnìkan kan sọ yìí gbogbo tí wàlíì bá ń ṣe ó ń bùkátà láti máa ṣe déédéé pẹ̀lú alukur'an àti sunna ẹnìkan sọ yìí pé kò bùkátà rẹ ọ̀ràn àyàn ni na bùkátà láti jẹ gbogbo tí máa ṣe ṣe pẹ̀lú àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ọ̀rọ̀ tá a rí gbà wá látọ̀dọ̀ àwọn ẹni tó jẹ́ pé wọ́n nímà nípa tó jẹ́ má ọ̀rọ̀ nípa wìláyà tí wọ́n sì jẹ́ olùmọ̀ nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n pè wọ́n ní awliya allah gẹ́gẹ́ bí abu suleiman ad-darani bákan qasim al-junayd abu umar ibn nujayd gbogbo àwọn eléyìí ọ̀kọ̀ọ̀kan nínú wọn iná ni wọ́n ṣe àfihàn ike gbogbo ntí ẹni tó bá jẹ́ wọlé ibà sọ ọ gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú alukur'an àti sunna kátó kàkún tó bá takò alukur'an àti sunna kò sí dáàfìsì kò sí dáàfìsì a sì ti mà bí abubakar àti shafi'i àbí abu hanifa àti imaamu shafi'i àwọn méjèèjì rahimahumallah wọn ti sọ ikú táwọn olùmọ̀ tí wọn máa fi mà wọn sí wà wọn táwọn ọba ti jẹ́ awliya Allah àjẹpọlọ wọn ń kọ kò ní awliya àṣìṣe rí ọ̀kan nínú awliya ur ìmáàmù dáril hijra ó ti sọ fún wa ikú kullun yukhadhu min qawlihi wa yurad illa sahibu hadha al-qabr kò sẹ́nìkan nínú àwọn èèyàn àfi kó jẹ́ pé níta lè gbà wọlé ọ̀nbẹ nù ọ̀rọ̀ rẹ̀ níta lè dànù ọ̀nbẹ nù ọ̀rọ̀ rẹ̀ àyàfà nabi wa muhammad sallallahu alayhi wa sallam ti ń nínú sàárè yìí. wáyé tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n fi máa ka àwọn míì kún wàlíì wọn máa ka àwọn èèyàn míì kún wọlé nítorí pé bóyá ó sọ nǹkan kan fún wa nínú nǹkan táwọn ò rí ìgbà táwọn náà padà rí ó padà hàn sí wọn pé bẹ́ẹ̀ ni torí rẹ̀ wọ́n ní àbí kó jẹ́ pé ó hùwà kan ó ṣe ìṣesí kan eléyìí tó ju agbára téèyàn lè ṣe lọ gẹ́gẹ́ bí kó jẹ́ pé ó náwó sí ẹnìkan bá ṣubú lọ́ba kú àbótiẹ̀ náwó sílé kan ìnílé yẹn bá dà ọkàn fi atẹ́gùn sí ara bàálù ni lókè bàálù bá sì jábọ́ àbí kó lóòótọ́ ẹgbẹ́ra pa kó fò lójú sẹ́mà bóun lọ sí Mẹ́kà àbóun dé Madina àbóun tẹ̀ fẹ́ dé Al-Qahira àbóun tẹ̀ fẹ́ dé London àbóun fẹ́ dé New York àbóun fẹ́ lọ síbi kan yọ sáfò lójú sẹ́mà gbogbo eléyìí táwọn yẹn bá rí wọn ni kò lè ṣe bẹ́ẹ̀ àfikọ́ wálé bẹ́ẹ̀ náà nígbà mi ní táwọn èèyàn rí Onigbo wọn rí pé rìn lórí omi rìn lórí omi omi ò sì mú bàtà rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọjà sínú omi àbí kó tiẹ̀ mú àgé kó gbàgé kalẹ̀ kó rọ gáàsì sínú ẹ̀ sẹ́wọ̀n síbi tẹ́ ti fẹ́ di ẹnu gáàsì tẹ́ ti fẹ́ di ẹnu àgé kí gáàsì ọmọ jáde ó sì rọ gáàsì sínú àgé gáàsì ò sì jáde kúrò nínú àgé ó ó báyìí àbí kó dáná kalẹ̀ nínú ńgbà tó dáná kalẹ̀ ó wá mú kan ó gbé lórí náà yẹn ó wá gbé kòkò ó gbé lórí pépà yẹn iná ń jó kòkò kòkó sì ṣe súnjìnà àmọ́ pépà ti ń bẹ láàrin stóòvù àti kòkò iná òjò wọn ni wàlí ìlẹ́lẹ́yìí bákan náà a rí ìgbà míì ó ṣe é ṣe kí wọ́n láwọn àwọn èèyàn kan wọ́n ń ké gbàjarè lọ sọ́dọ̀ ṣéwù kan wọ́n ń pè lásìkò pọ́njú nígbà tí ṣéwù yẹn ò sí níwájú wọn wọ́n kàn rí tí ṣéwù yọ sáwọn bí kéèyàn kó sínú wàhálà kan ní Brazil ó sì ń pe ṣéwù rẹ̀ kẹtọ́ wa Morocco ṣéwù tó wa Morocco kan yọ sí Brazil ni pé kò lè jẹ́ bẹ́ẹ̀ àfikọ́ jẹ́ wọlé tí ò ní mọ̀ pé ṣètò ni lọ́wọ́ á bá bákan náà ìgbà míì ó lè jẹ́ kó ti kú kó ní à bàbá gbà míì ṣéwù gbà míì bá a ṣe máa ń pẹ́ olójú ayé rẹ̀ tó máa dáhùn gbà míì ṣéwù kan tún yọ sí ni lẹ́yìn ikú rẹ̀ wọ́n ní kò parí ẹni kò sí àkúdà àyà ṣéwù ló dé o ṣé ṣéwù yín àkúdà àyà wà lò ṣètọ́ni lọ́wọ́ à kìí ṣe ṣe òwúto rẹ̀ ń tó tukutuku ṣẹbẹ́ gbádùn ti kan tá a kà ṣáájú anabi sallallahu alaihi wasallam sọkún làkókò ẹni tí lọ́ọ́ kọ́kọ́ lanu fún jọ́gbìn dàlùkìyàm ṣáájú jọ́gbìn dàlùkìyàm kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ bákan náà wọ́n sọ pé ńgbà tí ṣé wùwá lẹ́yìn táwọn pè ó gbọ́ bùkátà àwọn fáwọn torí rẹ̀ eléyìí o kò lè jẹ́ nǹkan àyàfi kọjá wọlé ọlọ́ abẹ́ni tí wọ́n sọ fún mi pé lágbájá ló jí nǹkan tẹ́ wá ẹ lọ́wọ́ bí bá bá ẹ bá ń bẹ́ẹ̀ wọn ni wàlíì bàbá kódà kò wo nǹkan kan kò wà tẹ́lẹ̀ ọwọ́ kò wojú sámà kò wo mi ọkàn sọ pé bíbá lọ́wọ́ wàlíì nìyẹn karama so ṣètò nìkan tún ti ṣe so wọn wá torí rẹ̀ wọn pè ń wàlíì bákan náà nígbà míì ó lè máa sọ fún yín nípa ọmọ yín tí ò sí nílé ọmọ yín tó ti lọ rán rí látọdún pípẹ́ tẹ́ẹ̀rì ó lè sọ pé bíbá lọ́wọ́ àìsẹ́ báyìí ní í ṣe kódà gan ó lè dé láìpẹ́ yìí so yóò sì dé láìpẹ́ yìí wọ́n bá ní kí ni wàlí ni bákan náà èèyàn lè máa sáré ọmọ aṣọ fún pé ẹ ti ń sọ yìí ibi báyìí lọ́wọ́ nínú àgọ́ ara rẹ o ẹ kíní kan wọ́n sì fún ọ jẹ o kíní kan náà lọ jẹ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún wa máa tara eléyìí fún wa máa pè yàn wàlí gbogbo àwọn kan wọ̀nyí kò sí nǹkan kan nínú rẹ̀ tí ń tọ́ka sí pẹ́ni tí ọlọ́wọ́n bá ní kí lóore ọ̀sẹ̀ lẹ̀ gbọ́wọ́ rẹ̀ ọjọ́ wàlí nítorí pé àwọn olùmọ̀ wọ́n ti sọ pé tá a bá rẹ́ nìkan tí ń fò lójú sánmà àbáyá rẹ́ nìkan tí ń rìn lórí omi a gbọ́dọ̀ jẹ́ kí n ti ń ṣe yẹn kó jẹ o kò gbọ́dọ̀ kó ẹ̀tàn bá wa síwájú ká tó wo báwo ló ṣe ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam àti báwo ló ti ṣe ń takò ẹni tó bá ń tẹ̀lé ta nabi sallallahu alayhi wa sallam tó sì jẹ́ pé irú àǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ àbí ó ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ tó bá ń tẹ̀lé tọ́lọ́ tó ń tẹ̀lé tanabi sallallahu alaihi wasallam tọ́gbọ́n lọ́ngbọ́ tí ń payọ́ lọ fọwọ́ waliyyun lillah kò sínú mẹ́jẹ̀mú extraordinary kó ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ torí ẹ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n lè máa fi túmọ̀ pé èèyàn jẹ́ wàlí ṣùgbọ́n àwọn ọ̀tọ̀ ọlọ́run náà irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn náà àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ àwọn alòkìtà àwọn mùnáfìkì àwọn oníbídíà àwọn ẹni tó ń tẹ̀lé ṣetán àti ṣetán gbogbo orú nǹkan yìí náà ń ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn kò sì sọ wọn kò ní sọ wọn di wàlí torí rẹ̀ àwọn àgbọ̀dọ̀ tara eléyìí ká máa wá rò gbogbo ẹni tí nǹkan kan nínú eléyìí tó bá ti ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ a jẹ́ pé wàlí ọlọ́run ọba ni o torí ẹ̀ kèé ṣe báwo ló rí kèé ṣe báwo ni tó ṣe rí ni láti pèèyàn ní wàlíì o àwò báwo ni sí ọwọ́ rẹ̀ báwo ni ìmánì rẹ̀ báwo ni títẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam báwo ni títẹ̀lé ta alukur'an àti sunna lọ́dọ̀ rẹ̀ tá a bá rí bẹ́ẹ̀ àjẹ́ wípé a máa wàlíì pẹ̀lú ìmọ̀lẹ̀ ìmánì tí ń bẹ pẹ̀lú ẹ̀ àti títẹ̀lé ti alukur'an àti títẹ̀lé ti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo nǹkan tẹ́ rí yẹn tẹ́ǹtì torí rẹ̀ pẹ́ nìkan níwọ̀lì ẹ̀ mà pẹ́lú rẹ̀ lè ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí máa ṣe sọ láti láì ṣàlùwàlá ni tọ́ba wá ṣẹlẹ̀ ìpẹ́ ẹni tí máa ṣe sọ láti láì ṣàlùwàlá ló fò ó fò kó láàrin ó lò ṣe sọ láti ní káàbà láì ṣàlùwàlá sẹ́yìn náà ti mọ̀ pé ṣètọ́ nìyí àlìjánu ló ń lò àlìjánu ló ń gbé e lọ sí maka gbanú atẹ́gùn yẹn bákan náà ó ṣe é ṣe kíru gbogbo àwọn nǹkan ìyàlẹ́nu yẹn ká máa rìn lórí omi kẹ́sì ọmọ wọnú omi kó ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí ètò ẹ̀sìn sọ láti rárá rárá rárá kò sí nǹkan ìyàlẹ́nu ń bẹ bákan náà ó ṣe é ṣe ó jẹ́ pé tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ inú ẹ̀gbin lọ́wọ́ àgbogbo ẹ̀gbin di rẹ̀ ó tún fẹ́ ẹ̀gbin para aṣọ torí conditions wọn jọ sáìn pẹ̀lú àlìjánu nìyẹn pẹ́ẹ́ máa gbígbẹ́ ká ni o ìgbẹ́ gbọ́dọ̀ wá di yín gbogbo gbà o ìgbẹ́ gbọ́dọ̀ wà lára aṣọ yín gbogbo gbà bẹ́ẹ̀ ni ó sì ń bẹ nínú wọn ẹni tó ṣe pé ohun àtajà ni wọ́n jọ máa ṣe irú àwọn nǹkan wọ̀nyẹn lè ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ àmọ́ condition tí àlùjánu fún òun ni pé ìwà àtajà lẹ́jọ́ máa ṣe yóò máa bá dá lónìí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n gbé fọ́tò rẹ̀ ká láìpẹ́ yìí nínú àwọn ṣíà akhzahumullah fama lahu min mukrim gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá kàn lábùkù kò lè rẹ́ni pọ́nlé torí ẹ̀ bákan náà ọ̀nbẹ nínú wọn àwọn ẹni tó ṣe pé nínú àwọn ẹni tí irú nǹkan lè ṣẹlẹ̀ gbọ́ wọn tó ṣe pé lè gbẹ́ ló máa ń sùn ilé ìgbẹ́ tánà bí sallallahu alaihi wasallam tó sọ pé tẹ bá fẹ́ wọ bẹ́ẹ̀ máa sáàdì ọlọ́run torí pé àwọn ṣètọ́ni máa bẹ̀ bẹ́ẹ̀ wò ó lè jẹ́ pé ilé ìgbẹ́ ló ń sùn contract tí sáìnì omi lè jẹ́ pé orí àkìtàn ni ń sùn contract tí wọ́n jọ sign ọ̀n bẹ nínú ẹni tí wọ́n máa fi búrẹ́dì tí wọ́n máa fi ṣèkejì ìgbẹ́ nítorí pé ìgbẹ́ wọn ni kò máa fi ṣe bọ́tà fún búrẹ́dì contract tí wọ́n jọ sign pẹ̀lú àlùjànnú ọ̀n bẹ nínú wọn àwọn ẹni tó jẹ́ pé ibi tí wọ́n ń dàgbò sí wọ́n ń dalẹ̀ sí tí òórùn wọn máa wá rún ráì ibẹ̀ làwọn máa jókòó tó náà bá ti yọ orúkọ dé òórùn dènù wọn ò ní sèmára tíṣẹ̀rí àníkàṣe níjọ kan wọn ò ní sèmá tuntun rárá nígbà tá nàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé la tadkhulul malaikatu baytan fihi kalb màláìkà kì í wọlé kan tájà bá wà òun sì máa bájà sùn tí wọn máa bájà sí gbọ́dọ̀ sì wá di wàlí. bákan náà anabi sallallahu alaihi wasallam ó ní inna hadhihi al-hushushu muhtadara gbogbo àwọn àyè ìgbọ̀nsẹ̀ yìí báyìí àwọn àlìjánu máa wá bẹ̀ gbogbo àwọn àyè ìgbọ̀nsẹ̀ àlìjánu máa wá bẹ̀ nítorí délé ìjẹ́bà wọ̀bẹ̀ ẹ̀ máa sáà di ọlọ́run síbẹ̀ lọ́wọ́ àyè kí wọ́n lọ fi ìbùsùn rẹ sí. Si àwa ń sùn léègbẹ́ onímì lè dá ọlọ́run nígbà tó ń pè mọ́ ń sùn lọ́ọ̀nì ó ń sùn báwo bóòlù sọ wàá mọ̀ pé mo pè ọ́ ń gbà yẹn mo rí fóònù wọn pa ni ṣùgbọ́n torí pé léègbẹ́ mò ń sùn ilé ìgbẹ́ báwo sọ́wọ́ fọ́rẹ̀ rẹ̀ tó bákan náà ẹ̀rí pé gbogbo orin burúkú islam ọ̀fẹ́ débi gba nàbí sallallahu alaihi wasallam ni man akala hataini shajarataini alkhabithataini fala yaqrubanna masjidana ẹnikẹ́ni tó bá jẹ nínú àwọn igi méjì àwọn igi olóòórùn méjì yìí báyìí kò gbọ́dọ̀ dé mọ́ṣáláṣí wa àlùbọ́sà àti àlùbọ́sà ayò kò gbọ́dọ̀ wọnú mọ́ṣáláṣí wa ṣé náà ni ìsìláàmù wọn àgbà kọ́ ọmọ ẹ̀jẹ̀gbẹ́ àlùbọ́sà tí èsè wọ̀ àlùbọ́sà ayò tí èsè wọ̀ àmọ́ tó bá jẹ́ ntutù tẹnu rẹ̀ ọmọ àrùn mọ́ wọ mọ́ṣáláṣí gbà náà ṣé ni ìsìláàmù wọn àgbà ọmọ ẹ̀jẹ̀gbẹ́ ni wọn àgbà ọmọ فإن الملائكة تتأذى mimma yata'adha minhu banu adam torí gbogbo tí wọ́n bá ti kó nira báyẹn a máa kó nira báwọn màláíkà náà bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mímọ́ lọ́lọ́run kì í gba nǹkan kan àfi tó bá mọ́ torí ẹ̀ gbogbo àwọn kẹta wí yà á mi pé wàlí ṣẹ̀tánì lolúwa rẹ̀ o wàlí ṣẹ̀tánì lolúwa rẹ̀ nítorí pé gbogbo èèyàn ní máa jẹ̀gbin èèyàn ní máa ṣẹ̀gbin èèyàn ní máa jókòó láyé ẹ̀gbin kọ́ wa sọ kó ń jẹ́ wàlíyù ọlọ́n wàlíyù ọlọ́n kọ́ torí Ibn Mas'ud radiyallahu anhu ó ní ẹ̀ma bíi ẹnìkan léèrè nípa ara rẹ o ṣùgbọ́n ẹbí léèrè nípa alukur'an fa in kana yuhibbu alukur'an fa huwa yuhibbu Allah tó bá nífẹ̀ẹ́ alukur'an àjẹ́ kó nífẹ̀ẹ́ ọlọ́n wa in kana yubghidu alukur'an fa huwa yubghidu Allah wa rasulahu tó bá jẹ́ kó nkórira alukur'an àjẹ́ kó nkórira ọlọ́n radiyallahu anhum an oni law tahurat qulubuna lama shabi'at min kalami Allahi azza wa jal tó bá yẹ kó ọkàn wa bá mọ ni kò bá ti yó nípa kíké alukur'an ọkàn wa ọ̀ mọ ni ìdínú tá a fi pé tí mo ti ké ti tó tọkàn wa bá mọ àní yó fún kíké alukur'an mo rò pé à ń fura báyìí nìsín ẹ dákun sẹ́yìn náà fẹ́ràn alukur'an sẹ́mi náà fẹ́ràn alukur'an sẹ́ǹke láti Ramadan dì sin sẹ́ǹtúnke ní Ramadan gan sẹ́ǹke tó ọlọ́run rí kálukú bákan náà tó bá jẹ́ pọ́kàn wa bá mọ́ni àní yó níbi kíkẹ́ alukur'an àní yó níbi kíkẹ́ alukur'an Ibn Mas'ud radiyallahu anhu ó ní ẹ̀rí ìrántí ọlọ́run kama kí alukur'an kama wá àwọn gbólóhùn ìrántí ọlọ́run yumbitul imana fil qalb ó máa ń jẹ́ kí imáni kó wù nínú ọkàn yẹn kàmá yombitul ma'ul baqla gẹ́gẹ́ bí omi ti ṣe máa mú àwọn elégédé jáde nínú rẹ̀ ó ní wàlúwìnáwù ẹ̀rọ orin gbígbọ́ orin kíkọ ẹ̀yin olórin tẹ̀ntẹ̀ra yín jẹ Ibn Mas'ud ó ní yombitul nifaq fil qalb kama yombetul ma'ul baql ó máa mú kí ìjẹ́ ó hù nínú ọkàn èèyàn gẹ́gẹ́ bómi ṣe máa mú kélégédé owó torí ẹ òní máa kọrin òní máa gbórin àfi kí wàá múnáfíkì ọwà pẹ̀lú rẹ lọ ń gbọ́ yẹn o tọ́ eléyìí fi hàn yí pé ẹni tó jẹ waliyullah ọgbọ́dọ̀ jẹ́ni tó nímọ̀ nípa ìmánì tó sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ó sì jẹ́ni tó máa páyọ̀ lọ́wọ́ bá ní kọ̀kọ̀ àti ní gbangba yóò máa ṣe ntọ́lọ́wọ́ bá fẹ́ yóò máa jìnnà ṣe ntọ́lọ́wọ́ bá fẹ́ yóò máa gbìyànjú láti ṣe ntí ó mu súnmọ́ lọ́n yóò sì máa jìnnà ṣe ntí ó mu jìnnà sọ́lọ́ ẹni tó bá ń ṣe léyìí ni wọ́n pè ní waliyullah yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé gbogbo ntọ́ takutọ́ lọ́n gbogbo ntọ́ takutọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wọ́n máa ṣe nínú àwọn sọkúsọ tí àwọn ń kọ nípa àwọn wàlíyìí ìràrán tọ́jú pé àwọn wọlé inú ràrà wọn wà kò sí òdodo ń bẹ̀. òun náà ní tó wá nínú tíra àwọn rìfàáyà rìfàáyà tọ̀rí kọ̀kanu nínú turku sofiya ṣéwù tí wọ́n ní ta ni ahmadu rìfàáyì ahmadu rìfàáyì oníṣéwù tí wọ́n. wọ́n ní wọ́n sọ nípa ṣéwù wọn ahmadu rìfàáyì wọ́n ní masabiyadihi samakatan ṣé wo àwọn Ahmadu eh, Rifai ọ̀fọwọ́ kan ẹja kanjọ kan tẹ máa gbọ́rú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa pàǹpà àwọn wẹ̀lí ìrọ̀ ọ̀hún ọ̀fọwọ́ kan ẹja kan fa aradu shayyaha bin nar wọ́n á fẹ́ yan ẹja yẹn pẹ̀lú ná ṣé wò sì ti fọwọ́ kan falam tu'aththir fiha an-nar iná ọ̀ma jó ẹja o arire fadhakaru lahu dhalik wọ́n bá gbé lọ bá bàbá àwọn òkúrọ̀ gbé lọ bókúrọ̀ fọkàn Ahmadu Rifai ọwọ́ aṣọ oní wa'adani al-aziz oní ọlọ́run Allah ọba alágbára ó ti ṣàdéhùn fún mi eh, kò sí tí wọ́n pè ra ọ. anna kullama lamasatu hadha al gbogbo ntí ọwọ́ ìbá ti lè kà hamidun ó di nǹkan ńlá ó di nǹkan ẹ̀yìn ní gbogbo ntí láṣù òyìn ọwọ́ òyìn tó bá ti lè kàn nǹkan ti di nǹkan ẹ̀yìn tọ́ la tuhriquhu an-nar iná ò ní jó iná ò ní jó fi dunya wala fil akhirah láyé àfilọ́rùn mo rò pé ó yẹ ilé ìsìnkú àti adé wọn fẹ́ Islam jẹ ni kí ló kù nítorí kù ní kálukọ́ ọmọ ọlọ́kọ́ ọmọ fọ́kànlá tó máa fọkàn la torí pé iná máa ju ọláyé lọ́rùn iná máa ju ọláyé lọ́rùn kọ́ wa dán o tó bá la kọ́ kọ́ bọ́ náà wò orin tó máa ṣẹlẹ̀ látàyè mi irọ́ lásán àlọ́ àlọ́ tó ń pa fúnra wọn sẹ́nu pé lèyìn ìpolówó ọjà náà ni wípé má ṣe tọ́ríkọ́ Tìjàníyà o má ṣe Kàdìríyà o má ṣe Ṣàdìlíyà o rìfàáyà ni o ṣe torí ṣé o rìfàáyì tó bá ti fọwọ́ kẹ̀yàn kọ́ iná ò lè jó ẹ tí wọ́n bu ipò náà lọ sí Eh, bi ayi kitaabin am bi ayati sunnati alukur'an wo lọ́lọ́ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ sunna wulẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ bákan náà ó tún wà nínú tura yìí kan náà ìgbésẹ̀ yìí dùn àwọn ahmadu rifai sẹ́yìn kó àwọn ọmọ sọ sẹ́yìn dì í àwọn sọ pé sẹ́yìn dùn wọn sẹ́yìn dùn wọn ahmadu rifai kana yumitu wa yuhyi wọn ló ní agbára àti pààyàn ó sì máa ń jiyàn ọlọ́ni kú yóò sì kú dídé yóò sì dìde àà ah, ah, ọlọ́run wa ń kọ́ gbogbo characteristics ọlọ́run náà lẹ́ jí kó yìí ó lè. bákan náà ẹ máa gbọ́ wọ̀nyí sẹ́yìndù wọ̀nyí ṣìkì a máa múni sórí rẹ a máa múni sórí ibú olùkọ́ ìfura ìdí nu tó fi jẹ́ pé àwọn tọ̀rí kọ́ ọmọ abọ́fẹ́ sórí ibú ni ṣé ẹ̀yin ń tà ni mo rò pé yé wa torí pé ara ara àwọn sọkúsọ tán máa kànú làwọn náà fi wá máa gbéra sípò àwọn òkúrọ̀ àgbà wọn wípé ṣé wo a máa múni sórí ire a máa múni sórí ibu wọ̀nyí fọkírù wọ̀nyí ọ̀hìnì a máa sọ ní dolóṣì a sì máa sọ ní dọlọ́rọ̀ ẹ gbọ́rọ̀ wà á nàhó wọ́sọ̀lẹ̀ ìlànà kọ́ọ́mìn àti pé ahamadu rìfáì wọn ló dé àyè kan náà lẹ́sìn gbọ́dọ̀ ń sọ mọ́ ní rufai rufai abóyòyè wa torí tíni ahamadu rufai tìjáni tìjáni torí tani ahamadu tìjáni wọn ní ahamadu rufai ó dé àyè gíga kan o nínú gíga sọ́ọ́rọ́ ti sẹ́mi àwọn sẹ́bẹ̀ fi rẹ́jẹ̀lẹ́hì kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́l gbogbo sọ́mọ méjèèjì ọwọ́ wà ní ẹsẹ̀ ahamadu rufai wọ́n wé pọ̀ mọ́ lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí worowóró tó bẹ́ẹ̀ máa worowóró tí àwọn obìnrin máa fi sẹ́sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo sánmà méjèèjì ó ah la hawla wala quwwata ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ tó nísìn tí wọ́n bá gbọ́rọ̀ eléyìí ṣé ò ní fi islam lẹ̀ àwọn fi islam sílẹ̀ ó di rìfàáyà ni àbí ẹ̀kọ́ ni torí pé ṣé òwú yín ọwọ́ rẹ̀ gbogbo nǹkan wà òun ló ní kíni kápáyàn kájíyàn òun ló ní kásorí ibú kásorí ire òun ló ní ká tóṣì ká lówó kí ló tún kù fọlọ gbogbo ẹ ló ti jí kó ó lè. bákan náà nínú tírà kan wọ́n ń pè ní albahjatu rifaaciya làwọn rifaaciyi náà ni wọ́n tún sọ ń bẹ inna sayyidahum wọ́n lọgàá wọn o ahmadu rifaaci ahmadu ọmọ rifaaci àbí ahmadu rifaaci baaca bustanan fil janna li bacdi nnaas ó ta oko kan fáwọn kan lálùjánnà áá. Ah, ah aljanna tá a ti dè wọ́n ta òkú kan fún àwọn kan lálùjẹ́nà kìí ṣe pé lódò ọba bá àbí kò ròdù lálùjẹ́nà la ilaha illallah wa zakaru lahu hududan arba'a wọ́n wá dárúkọ orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ fifty by one hundred one hundred by àbí òye wa gbogbo ẹ̀ wọ́n sọ <laughs> ah, subhanallah wọ́n tún wá ń sọ nínú sọkúsọ wọn nípa àwọn tó ń pè ń wálé òun náà ní tó wá nípa Abdulkadir Jailani tí wọ́n tún pè ní Abdulkadir Jili wọ́n sọ nípa rẹ̀ wọ́n lọ́kàn nínú mùrídìí rẹ̀ kúnjọ́ kan ọ̀kan nínú mùrídìí ó kú ìyẹn nípa ọ̀kan náà tó gbọ́wọ́ lọ́wọ́ ṣéwù ó kú ìyá rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún so ní ó bá Abdulkadir Jailani wọ́n ní báyìí ní Abdulkadir Jilani bá fò sẹ́wọ̀n pé wàlí ní sá àwọn wàlí ní yẹ̀lá pa sá ọkàn fò ní bó ṣe fò ní bá ń lé màláìka kú lọ nígbà tó lé màláìka kú débi kan tọ́ba ó ní wà màláìka kú mùrídìí mi tó gba ẹ̀mí rẹ̀ ni mo fẹ́ kọ́ dá padà ó ní rárá o gbogbo ẹ̀mí tá a bá ti gbà á ti gbà á nù láì dá a padà wọn nígbà tí Abdulkadir Jilani bá sọ lẹ́rọ̀ tí ò gbọ́ ọ wá dá sí agídí so zambil kan bẹ lọ́wọ́ mọ̀lẹ́kà kú tó yẹ kó bẹ ló ń pẹ́ mí sí bí Abdulkadir ṣe ń bá jìjàkadì lọ́ba gbà zambil ń bọ́ lẹ̀ bákan ṣe bọ́ lẹ̀ báyìí ẹni gbogbo ẹni tó pè mí wọn lọ́jọ́ ìbájábọ́ gbogbo wọn jí. nítorí alibarika abdulkadir Jelani ẹgbẹ́ sọkúsọ mbẹ mùrídìí náà bá dìde ẹ dákun ta lẹni tó gba kìtàbù ọ̀sán náà gbọ́ tí gbàrú àwọn àlọ́ ń gbọ́ ẹ jẹ́ ká máa dúpẹ́ fa lórí pọ́lọ́n fi wá mànà lọ sí sídìí kìtàbù ọ̀sán náà irú sọkúsọ táwọn náà bá máa sọnù táwọn máa ń sọ̀rọ̀ ẹnìkan ní ní India nínú àwọn tọ̀ríkọ̀ kàdìríyà yìí náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kútúbà níjọ́ jùmọ̀ kẹ́mọ́ òbí ẹsẹ̀ ń lo mímbàrí ńlòkulò ó ń ṣe kútúbà fáwọn èèyàn ó ní ẹyẹ àṣà kan ó di ẹran kan gbé inú ẹran tá a pa nítorí pé a fẹ́ ṣe mọ́wùlì di Abdulkadir Jailani. wọ́n fẹ́ẹ́ ṣe ayẹyẹ ọjọ́ bíi Abdulkadir Jailani wọ́n wá pẹran fún mọ́lìdín bí wọ́n ṣe máa pẹran fún ọ̀sà wọ́n pẹran fún un. àṣàtẹ̀bí ń pa òun bá gbé ẹran kan tegun ibi títí wọ́n ń gbé ẹran lọ tegun-tegun eegun tí ọwọ́ ẹran ọwọ́ tí makobaratin ọ̀dàdàbọ̀ sórí orítẹ̀ka fagafara allahu ta'ala li jami'i man dufina fiha <laughs> lọ́lọ́run bá forí ti gbogbo ẹni tí wọ́n sin sísàárè tí egun yìí jábọ́ sí egun ẹran tí wọ́n pa torí pé wọ́n fẹ́ẹ́ ṣe mọ́lùdí ọjọ́ bíi abdulkadir jelani la hawla wala quwwata àwọn táwọn ń pè ń wà líìnù kí ló dé tọ́lọ̀ fi wá forí jì wọ́n ó ní sheikh abdulkadir jailani ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti ṣàpọ́nlé abdulkadir ni ẹ dákun ẹni tó kàn wá sọ pé sọkúsọ làwọn wọ̀nyí ń sọ katakata ni wọ́n ń bá ká kótókótó ni wọ́n ń ṣe ṣé wọ́n jọ ráyé gbé wọ́n máa tako ni ẹni tó máa kú pàdé ẹni tó pa ni àwọn onítìtorí pé ẹ̀ ní gbọ́ ká mọ̀ sọ torí pé ẹ̀ ń bẹ̀ sìn ọlọ́run ọba jẹ ẹ̀ ń bẹ̀ sìn ọlọ́run ọba jẹ ẹ̀sìn ọlọ́run ọba ó sì kọjá abẹ́ ọkọjá abẹ́ torí rẹ̀ bẹ́ẹ̀ sòdodo ẹ̀kú bẹ́ẹ̀ sòdodo ẹ̀kú ẹ̀ pa bàjẹ́ tì ẹ̀yin náà di mùsùlùmí kẹ́ ẹ̀ patọ̀rí pọ̀ ọ̀rọ̀ tì ẹ̀ ń tanra yín jẹ púpọ̀ gbégbé sídìí ó ń ṣe sọ̀láàtì ẹ̀ ń tanra ọlọ́fẹ́ di wali, ọ̀fẹ́ wà sọ́là wọ́n sọ̀là yìí lànà àdá níbo lọ́fẹ́ wà sọ́là lọ torí di eléyìí báyìí. bákan náà nínú sọkúsọ tí wọ́n máa ń sọ ó náà ní kó wọ́n sọ pé wàlí tọ́ba gàdé bíi tí ó gàdé ọlọ́run máa sọ wáhìí kalẹ̀ fún so tẹ bá ti takò wọn pẹ̀lẹ́ wọn ni ah, ẹ má takò wàlí ọlọ ẹ mọ̀ kúta mi bá gbé wọn wọn ni kìnnìkan jáfẹ́fò àbí ẹ̀kọ́ ni wọn ni wáhìí ń sọ̀kalẹ̀ oníwà yìí ń sọ̀kalẹ̀ síta ni lọ́dọ̀ wọn bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n sọ ń takò alukurani wọ́n sọ pé kò burú kò burú wà sọ̀kalẹ̀ bákan náà sísè tí wọ́n sin àṣetán nínú àmì jíjẹ́ wàlíì náà ni wọ́n mọ̀ sin àṣetán wọ́n ní àmì àwọn pé wàlíì làwọn sísọ tí wọ́n máa ń sọ pé àwọn máa ń tọ́pa mọ́ wọ́n tún láàmì jíjẹ́ wàlíì ni gbogbo eléyìí tó takò alukurani bákan náà sísọ tí wọ́n máa ń sọ pé àwọn lè dá séèyàn láǹfààní àwọn lè dá bàtìyàn jẹ́ sẹ́lẹ̀yìn náà sáàmì jíjẹ́ wàlíì ni kìí sàmì jíjẹ́ wọlé bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe máa sọ pé ọwọ́ wa láyé wà àkóso ayé ọwọ́ wa ẹ̀yin wo ẹ̀yin wo ta lẹ́yìn sísọ tán sọ báyẹn náà wọ́n máa pé àmì jíjẹ́ wọlé bákan náà pé pati tọ́pọ̀lọpọ̀ ni wọ́n pa ntọ́nà ọba ní kásẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sọ láti kan ọlọ́run lọ́mọ ẹ̀yọ ọdún náà ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣe sùyàmù káyìn ọlọ́run lọ́mọ ẹ̀yọ ọdún náà bí ètí ń jẹka lọ́sàn-án Ramadan kí ó lòun ti wà sọ́la àìwọ́sọ̀lá ila abwabil jahim òun ti dẹnu àná jahimu kọ òun ò bùkátà kó òun sí lọ àbí bàbá ajẹ́bẹ̀ kí ló ń jẹun sí lọ́sàn-án àwẹ̀ bákan náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbogbo tó lọ́wọ́ bá ṣe léwọ̀ ni wọ́n máa ṣe yóò máa ṣe zina ní kulala pọ́kàn nínú mùrídìí wọn gbọ́dọ̀ fẹ́ yà o àfi kọjá pé olùwọ́n kọ̀kọ́ bá ṣe olùwọ́n kọ̀kọ́ bá lò òun fa àlùbáríkà sí àlùbáríkà kì í ó lè ó ń zina àbí ìtọ́jà pé yọ́ọ́ máa bọ́kùnrin sùn ọkùnrin yọ́ọ́ bọ́kùnrin sùn a'udhu billah ìpinnu karamati àbí tí ọmọ bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn tí ọmọ bá ẹṣin sùn tí ọmọ bá ràkúnmí sùn tí ọmọ bá màálù sùn a'udhu billah wọ́n sọ pé gbogbo eléyìí bí wàlí bá ń ṣe ẹ̀kàn rí bẹ́ẹ̀ ni torí pé ẹ̀yin ọ̀wẹ́jú ẹ̀wẹ́jú nítẹ̀yìn ń rí torí pé ẹ̀wẹ́jú àwọn tó wẹ́jú mọ̀ pé ọ̀tọ̀ ni tí ṣé wù ṣe tó adúgbò tá àwẹ́jú kọjú bákan náà ìṣèkèsè rí eléyìí tó ṣe é pé eléyìí tó ṣe pọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń ṣe ẹ jẹ́ ká wà pẹ̀júwe díẹ̀ kó má ṣe Ash-Sha'rani ó ń sọ fún wa nígbà tí ń sọ nípa àfáà kan nínú àwọn wàlíì rọ́ì wọn lórúkọ rẹ̀ ń jẹ́ Muhammad al-Hibri Muhammad al-Hibri wọn ní arákùnrin ó máa ń sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé máa pè lákàyè ó sì máa ń mú àwọn ọ̀rọ̀ tó yanilẹ́nu wá ó sì máa ń sọ̀rọ̀ nípa àmàtọ́wẹ́ ó ní màtọ́pọ̀ lópin ìgbà torí rẹ̀ bá torí rẹ̀ ọba ti dàrú lópin ìgbà torí rẹ̀ ọba ti dàrú ṣùgbọ́n tó bá di wípé ntaawi yìí ṣe bí kí wọ́n pẹ́ mi gbé tó bá di pé ntaawi yìí ṣe yóò máa sọ àwọn ọ̀rọ̀ burúkú kan tó ṣe wípé àwọn ẹni tí wọ́n níbẹ̀rù ọlọ́run òun tiẹ̀ nílé nárètì pọ̀ báyìí níbi táwọn ọ̀rọ̀ yẹn burú dé yóò máa sọ sọ́lọ̀ yóò máa sọ sáwọn anábì ọlọ́run wọ́n ní nínú nǹkan tí wọ́n sọ nípa biography rẹ̀ òun náà ní pé tí wọ́n bá wọ́n lè rí níbì kan náà wọ́n lè rí láyé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀kan náà táyé ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fẹ́ tọ́gbọ̀n pé àwọn rí nílẹ̀ yìí o àwọn tó rí ń lómi o àwọn tó rí ń lómi o lákòókò kan náà wọ́n ní wọ́n wá fáwọn oníròyìn wọ́n lọ lọ sílùú kan lọ́jọ́ jùmọ̀ fẹsẹ̀ alóhùn khutba wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó ṣe kútúbà fáwọn ọkọ ní bisimilá ó ní bisimilá ẹjẹ́ àṣẹ lórúkọ ọlọ́run ó sì gorí mímbà fahamidallaha wa athna alayhi wa majjada ó fẹ̀yìn sọ́lọ̀ ó sì àgbéga rẹ̀ ó wá ní wa ashhadu an la ilaha lakum illa alayhi salatu wa salam a'udhu billah gbóhùn sí ń wàlíì nánu bá wàlíì káfí kóun sì jẹ́rìí ìpẹ̀yìn ọlọ́ba kan tọ́tọ́ kẹ́sìn o tó yàtọ̀ sí iblis ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá iblis lẹ́nu tiẹ̀ e. a'udhu billah àwọn èèyàn bá ní kófúr ìsèkèfèrí lélẹ́yìí fẹsẹ̀lẹ̀ sẹ́yìn ló bá yọ ìdá rẹ̀ jáde ẹ̀yin lẹ́yìn mọ̀ pé kófúrù ní tẹ́ gbọ́ wàlíì bá yọ ọ̀dà jáde ló bá sọ̀kalẹ̀ láti orí mímbà ẹni tí wọ́n bá bí dáa kó dúró láwọn èèyàn bá túlẹ̀ wọn ò ṣe sọ̀láàtù júmọ̀ àyàn kálukú bá túlẹ̀ ló ń bá jókòó létí mímbà títí tákòkò àásùrè fi tó ẹnìkan ò láyà láti lè wọnú mọ́ṣáláṣí torí kò sẹ́nìkan tí ń fẹ́ kọ́ sọ orí òun kalẹ̀ fún tó báyìí ẹnìkan wá dé láti ìlú tó súnmọ́ lóyún so wọn wá sọ tó ṣẹlẹ̀ fún lọ́wọ́ ni ah, ó sì wá sọ́dọ̀ tiwa náà olùtẹ̀ ṣe júmọ̀ àfáwà lónìí ní màámu ah, ah, èèyàn kan yìí náà irọ́ lásán ẹgbọ́rọ̀ ti gbóná tó bẹ́ẹ̀ náà ni a tún ti gbọ́ nípa wàlíì pẹ́ẹ́kù ń tiẹ̀ ilé àwọn aṣẹ́wó ló máa ń sọ̀kalẹ̀ sí tó lọ sí ìlú tó máa ń dé sí ní Misra ilé àwọn aṣẹ́wó ló máa ń sọ̀kalẹ̀ sí olóṣù máa ń ṣàdúrà fún ọkọ́jọ́ ọ̀tá wàlíì náà nù òun náà lẹ́ẹ̀kan láàrin a sì máa bá kẹ́tẹ́kẹ́tẹ́ sí i so wàlíì náà nìyẹn bá abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wáyé o nínú nǹkan tí wọ́n máa sọ tí wọ́n máa fi parọ́ òun náà nípa àwọn wàlíì wọ́n ní al-ilmu ladunni pé àwọn wàlíì wọ́n ní màkan à ń pè ní al-ilm al-ladunni torí ẹ̀ tẹ́yìn bá ń kọ́ kí wọ́n máa fi rẹ́rìn jẹ́ kí ni àwọn olódo lásán lásán tẹ́ ẹ̀ mọ nǹkan kan tẹ́ ẹ̀ wàá gba ladunni èwo ladunni gan olódo sẹ́mi pé àwọn ò nídìí màtẹ́lẹ̀ náà ìnáà ní nítorí pé àwọn ń sọ yìí pé èèyàn gbọ́dọ̀ bí sẹ́wù rẹ̀ léèrè lẹ́mà wàkẹ́yì kí ló dé àti báwo àfi tó bá fẹ́ sórí ibú kí á làwọn fẹ́ fi mà sí èyí sì ti mọ̀ pé béèrè gan ni kọ́kọ́rọ́ ìmà torí ẹ̀ lọ́dọ̀ wọn wọ́n ní ìmọ̀ kan wà o wọ́n ń pè ní ilmu ladunni àwọn awliyaullahi ni wọ́n ní o eléyìí ò ká lọ ẹ̀kọ́ kò ká katira kò ká máa gbọ́rọ̀ olùmọ̀kan ọlọ́ọ̀kan rọ́ sí ọ́ láàánú ilmu ladunni nìyẹn tọ́ wọ́n ní eléyìí ó dàbí wáhìí ni ó dàbí wáhìí ọ̀dọ̀ ṣíà ńlọrọ̀ yẹn ti bẹ̀rẹ̀ kó tó di pa àwọn tọ̀ríkọ̀ náà gbà eléyìí ń bẹnu ti ṣíà àti tọ̀ríkọ̀ tí wọ́n ti pàdé gẹ́gẹ́ bíi tíra tí wọ́n ṣe ipe kí ló pa ṣíà àti tọ̀ríkọ̀ pọ̀ ọmọ ìyá ni wọ́n ọmọ bàbá ni wọ́n bùbá àti sọ̀rọ̀ ni wọ́n bùbá àti sọ̀rọ̀ làwọn méjèèjì torí pé lọ́tọ̀ọ̀dọ̀ àwọn ṣíà lọ̀rọ̀ yìí ti wáyé torí pé àwọn sọ wípé anabi sallallahu alayhi wa sallam ó ti sọ wípé ali ibn abi talib anta minni bi manzilati haruna min musa ipò tó wà sí mi ó náà gẹ́gẹ́ bí ipò tí haruna wà sí musa ni tó ana madinatul ilm wa aliyun babuha èmi ni ìlú mà aliyun ni lẹ̀kùn rẹ̀ ajẹ́pẹ́ ni tí máa ń wá mọ̀ nǹkan kọgbẹ́nu lẹ̀kùn wọlé torí rẹ̀ wọn lánàá bí wàá kọ́ ìmọ̀ yìí sí Aliyu lára ìdínú tí Aliyu sì nímọ̀ tí gbogbo sàábì lọ tó fi jákè màtí ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan ọ̀kanu onídàkanu ẹgbẹ̀rún rẹ̀ lẹ́nu wọn lọ tó wọn aláti bẹ̀ ìní ilmu ladunni ti bẹ̀rẹ̀ o àwọn kí ana madinatul ilm wa Aliyu báàbò hadithu mawdu gẹ́gẹ́ bí Ibn al-Jawzi ti ṣe sọ ó ní hadithu yẹn irọ́ lásán irọ́ pamọ́ nàbí sallallahu alaihi wasallam láti bí iná làwọn Sufi làwọn náà ti gbà làwọn ti wá sọ pé eléyìí báyìí o ilmul bátìnì ni ìmọ̀tọ́ pamọ́ ni ilmul ladunni yẹn ilmul bátìnì ni torí ẹni tí ẹlòmíì ó lè kéka ẹ wá debate pé kí ni jẹ́ ilmul bátìnì nígbà tí wọn náà sì níṣẹ́ ọba lọ jókòó tí olódo ẹ wá jọ mọ́ fà á ilmul bátìnì báwo ilmu kìíní àdìkọ́kọ́kọ́ wọlé kí ó náà tí ó mọ kankan wọ́n tó ma kí ó tọ́ hàn bóòlù sí abẹ́ rọ́ torí ẹ̀ eléyìí jẹ́ ibi tí wọ́n ti jọ pàdé nu àti ṣíà àti àwọn ń tọrí kọ. irọ́ ni o ohun tí wọ́n ń pè ní ẹlẹ́mú ladùn ní irọ́ ni o kọ́ wọlé ẹ̀kọ́ kọ́ lọ kẹ́kọ̀ọ́ ni o kọ́ katira kó yọ dáadáa ni o lẹ́sìn kó tó kọ́ ẹ̀kọ́ mọ́ lálàmú ti nímà lálàmú nímà báwo. talẹ́ni talẹ́ni tẹ́ rí tọ́kàn sùn tí ọmọ sílẹ̀ kọ̀ tọ́kàn sùn tó jí tó ní mo ti ní mà irọ́ lásán àbírò àlọ́jọ́ máa ń pa tẹ́lẹ̀ tí wọ́n sọ pé wọ́n sẹ́ni kan sílẹ̀ kí ó àfọ̀ kọ́ ní kí ó kankan àwọn òbí rẹ̀ wọ́n á wò pé kí ni wọ́n kọ́ kí ni wọ́n kọ́ àfọ̀ wa ní gbogbo nǹkan láti kọ́ tó ń ti pé kọ̀kọ́ ní kankan ọwọ́ kó gbogbo olùjọ ọlọ́mọ bó sì ta bàtà kí ó sọ. kí ó wò á ní kankan ó sì máa ka kí ó sọ ẹ̀dá kan máa dínrán ikú ó ti pọ̀ ju wọ́n ní wọ́n sọ fún pé látòní lọ gbogbo ọlọ́mọ kọ gbogbo èèyàn kí ó kọ́ kí ó ẹnìkan mọ́ wàhálà ìrọ̀ ni irú rẹ̀ náà ló ti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ olódo tó jẹ́ pé yọ́ọ̀ máa sọ wípé bàbá ti sọ nígbà tó ń lọ ti sọ wípé wọ́n tiẹ̀ o kí ó láyé rẹ ni o kò tún ní kọ́ èèyàn mọ́ kí ó wọ́n ka <laughs> wọ́n sì ní kọ́ gbogbo èèyàn ìwọ wọ́n ti sọ Allahu Akbar mẹ́rin lé ọ lórí wọn kan tó gbé ọkùtò ní lòdò lásán bastard so gbogbo àwọn ọ̀rọ̀ irọ́ lásán irọ́ lásán tá a fi ń tẹ̀ra wọn jẹ àwọn èèyàn kan wà òru àtọ̀sán òru àtọ̀sán wọ́n ń kọ́ mọ̀ ń kà wọ́n ń kọ́ wọ́n ń kà kínkínni ni wọ́n máa ń bẹ̀ ìwọ́n wá ń sùn ọ̀wá ni wọ́n rọ̀ sí ọ lórí odò wọ́n rọ̀ sí ọ lórí. ikú ẹlẹ́mu làdóní làdóní báwo irọ́ lásán. eléyìí ń jẹ́ báwọn bákan náà nínú ọ̀rọ̀ tí wọ́n máa ń pa òun náà ni pé khatmul wilaya pé òpin wilaya sáwọn pé rọ́ọ̀nù sáwọn pé khatmul nubuwa lọ́wọ́ yìí pé nubuwa tán ibnu arabi tọ́jú ọ̀gá àgbà nínú àwọn torí kan sọkúsọ òun ló sọ yìí pé khitamul wilaya náà wà pé alwaliyu alkhatam waliyu parí gbogbo ẹ̀ náà ìsọkúsọ náà waliyu àwọn olùwàgbọ́ òdodo ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì ń payọ̀ lọ olùwàgbọ́ òdodo sì ní yé bẹ́ẹ̀ díjọ́ tọ́lọ́wọ́n bá bá kọ́ olùpáyọ̀ ọlọ́run ní yé bẹ́ẹ̀ díjọ́ tọ́lọ́wọ́n bá bá wí kó tó di pé ọ̀pàlẹ̀ ayé rẹ̀ àti wàá sọ pé ìwọ̀kan ni wàlí ìparí irọ́ lásán ni sẹ́sì máa pẹ́rù wàlí ìtítọ́rí kan sọ ń pa rẹ̀ àwọn ń sọkúsọ àwọn ń sekúse àwọn ń àwọn eléròkérò làwọn ń pè ń wàlí kìí sàwọn tọ́lọ́run ròyìn pé alẹ́ inna awliya Allahi la khawfun alayhim wa lahum yahzanun alladhina amanu wa kanu yattaqun níparí ọ̀nà wo la lè gbà tá a fi jẹ́ wọlé ìfọlọ́ hadith yẹn ti ṣàlàyé rẹ̀ alimami Shawkani rahimahullah nínú tírà Qatrul Wali wọ́n mú àwọn nǹkan wọ̀nyí jáde o wọ́n ní tí wọ́n bá fẹ́ di wọlé ìfọlọ́ lódodo àwọn nǹkan tá a mójútó ni ada'ul fara'id gbogbo àwọn nǹkan tó lọ́n ṣe lọ́ràn yẹn lé wa lórí ká máa ṣe wa tarkul ma'asi gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún wa ká jìnnà sí faraidu tá à ń sọ ọkàrí furudul a'yan àti furudul kifaya ojúlówó ọ̀ràn yìí àti èyí tó ṣe pé táwọn kan bá ti ṣe kò lórí àwọn èèyàn yòókù gbogbo ẹ̀ láàmójútó ṣùgbọ́n o ń nínú ẹ̀ṣẹ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí mímọ abantọ́lọ̀ ń àyàn jẹ́ pẹ̀lú ọgbọ́n eléyìí tá à ń pè ní alḥiyal torí pé àwọn ahlu ra'i àwọn hanafiya precisely nínú àwọn olùmọ̀ nípa fiqh wọ́n kí kíní kan bọ́nu fiqh tá à ń pè ní alḥiyla ọgbọ́n ká máa bẹ̀sìn jẹ́ pẹ̀lú ọgbọ́n ká máa àwọn nǹkan jẹ́ pẹ̀lú ọgbọ́n eléyìí àwọn náà kì bọ́nu fiqh ká máa jẹ́ pẹ̀lú ọgbọ́n báwọn kọ̀tọ́ sẹ́ni tí ó bá jẹ́ wọlé kọtọ agbọ́dọ̀ jìnnà sí sẹ́ni tí ó bá jẹ́ wàlí lábẹ́ rẹ̀ làwọn fi sọ yìí pé kò burú kò burú kẹ́nìkan kọ obìnrin sílẹ̀ fẹ́nìkan kọfẹ́ ìyẹn ni pé ìyàwó tó ti kọ sílẹ̀ ní mẹ́ta ó lè lọ bẹ nìkan lọ́wọ́ ẹ̀kọ́ fẹ́ padà tó ti fẹ́ tó ti ṣe akudu tó ti wọlé rẹ̀ kọ́ bọ̀ so eléyìí nínú hílà ni kọtọ torí ẹ ẹni tí ó jẹ́ wàlí ìfọlọ́ kò gbọ́dọ̀ má bẹ̀ sí jẹ́ báwọn bákan náà nínú ìgbésẹ̀ tá a tún gbé tábà fẹ́ jẹ́ wọlé ìfọlọ́ òun náà ni at-taqarrub bin nawafil ká máa wá ti súnmọ́ lọ pẹ̀lú náfìlà wàláhì tàláhì alẹ́ púpọ̀ ó sì súnmọ́ wípé àfẹ́ wà lìjánà kọ́ lọ́wọ́ sànù wa ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi ó ní nǹkan lọ́rọ̀ àlìjánà ẹni tó fẹ́ wọbẹ̀ ó ń sùn nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ òun náà ń sùn mo rò pé ẹ ẹni tí ọfẹ wà lìjẹ́ náà ń sùn sóun lọ́yẹ kó o máa sùn ẹni tí ọfẹ wọná òun náà ń sùn ká máa sùn nígbà tá a mọ̀ pé ẹrù ọlọ́ọ̀ni ẹrù ọlọ́ọ̀ni sì ẹni tó fẹ́ jẹ gọ́vnà láyé wọ́n máa sùn gọ́vnà lásán tí ó kú ń bẹ̀ lẹ́yìn ọdún mélòó tó fẹ́ jẹ wọ́n máa sùn wọ́n ẹni tó tiẹ̀ fẹ́ jẹ baálẹ̀ tó wà jẹkulẹ̀ dí lẹ́vù ongun oṣù ẹ dákun torí tọ́lọ̀ bó wà lẹ́ni tó fẹ́ wà lìjánà ṣe ń sùn èèyàn tí ọ̀fẹ́ wọ́ná kò sùn àwọn ń sùn ẹni tí òsì fẹ́ wẹ̀wọ̀n wọn ò sùn ẹni tí òfẹ́ wẹ̀wọ̀n táyé wọn ò sùn bó wà lẹ́ni tí ọ̀fẹ́ wọ́ná ṣe sùn tabati wa sọ pé èèyàn kan tẹ̀lé súnà nínú aburutọ yìí ká tètè mójútó nu jama ìsọwọ́sẹ̀sìn wọn máa ń lẹ púpọ̀ àwọn èsì náà lójú méjèèjì adúrú ńtọ́lọ̀ wọn bá ní ká ṣe lẹ́yìn ọ̀ràn yẹn láwọn náfìlà lóríṣiríṣiríṣi láwọn ètò sọ pé wọn ò jẹ́ àmọ́ wà busy always mélòó làwọn amójútó ṣé bọ́wọ̀ condemnation lọ́pọ̀lọpọ̀ mójútó. náà ah, bídí àwọn ṣe bídí àwọn ṣe bídí àwọn ṣe ok ètò jẹ súnà súnà súnà súnà tọwọ ńlẹ nínú àwọn náfìlà mélòó ni wọn ṣe gbogbo wa wà lìjànà ẹ̀rù ń bà wá kọ́ má jẹ́ kójú ó ti ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀gbìn dàlùkìyà pípé ẹ̀yin tẹ́ ẹ mọ òdodo tẹ́ ẹ sì mọ ìlànà anábì sallallahu alaihi èé ṣe yín. tó fi jẹ́ pé àwọn dáadáa téèyàn ṣe téèyàn fi ga nípò ẹ̀ pọ̀ ní ṣíṣe rẹ̀ láyè wàláhì ó yẹ ká mójútó àrìn yìí ó yẹ ká mójútó ẹ tara anáfíìlà sọ láti wo mélòó la mójútó rákà méjìlá kan wà wọn ní tí wọn bá mójútó ọlọ́wọ́ kọ́lé kan lẹ̀ fún lálùjánnà kí wọ́n ṣe ń jọ ojoojúmọ́ ni tí èkú lópin ìgbà tó o bá sí lórí ìrìn àjò àti pé gan aṣọ lè mújọ kàn wá tó mójútó méjì láwọn tilẹ̀ fi sùn ọ̀pọ̀lọpọ̀ kò rí bẹ́ẹ̀ fún wa kámẹ́sẹ̀ tí ì sọ náfìlà ọ̀sùnyà yàtọ̀ sí Ramadan inú tó fẹ́ fi ṣe kámẹ́sẹ̀ tí ì sọ àwọn sadaqat kásì sàrà kámẹ́sẹ̀ tí ì sọ náfìlà hajj gbogbo eléyìí báyìí àwọn kan tí máa ń sẹ́kùnù ẹ̀yìn tí yẹn bá ti mójútó ọ̀ràn yẹn kó mójútó náfìlà wàyí o kò sí ìtumọ̀ fún náfìlà fún gbogbo ẹni tí ìbá ti sọ̀ràn yẹn gbogbo ọ̀ràn yẹn la fi rárì gbogbo ẹ̀ la mójútó gbogbo náfìlà la sì mójútó sẹ́mu ká sì dànù nìyẹn àṣesòfò nìyẹn. bákan náà nínú àwọn nǹkan téèyàn máa fi jẹ́ ni ọlọ́run onáni at-taqarrubu bil-adhkar ká máa wá ti súnmọ́ lọ́n pẹ̀lú àwọn gbólóhùn ìrántí ọlọ́run pẹ̀lú àwọn gbólóhùn ìrántí ọlọ́run kama kí alukur'an kama ka sunna anabi sallallahu alayhi wa sallam ka yẹ àwọn adkar tó wá látọ̀dọ̀ anabi wò sallallahu alayhi wa sallam pé ká máa wí láàárọ̀ ká máa wí nrọ̀lẹ́ ká máa wí ngbà báyìí ká máa sọ ngbà báyìí ká máa sọ láyè báyìí ká gbogbo orú eléyìí kárí pàǹsẹ̀ ìtì máa jẹ́ kéèyàn dá yàtọ̀ òǹgá ọ̀ma dúpẹ́ fọlọ̀ bí a ah, ah, gbogbo nǹkan tí mo fẹ́ ṣe kí lànà bí ní ká sọ ọ̀ ń sọ kí ló ní ká ṣe ọ̀ ń ṣe wọn náà mọ̀rí pọ̀ ọ̀ wà lábẹ́ sọ ọ̀ wà lábẹ́ ààbò ọlọ́run ọba ní gbogbo ìgbà. wọn ló sì máa rí nínú ara rẹ tọ́lọ̀ ń bá kọ́ pé kí n kú lónìí mo dúpẹ́ fọlọ́ yàtọ̀ sẹ́ni tó ṣe é pé wà á darúkú náà irú àwọn wọ̀nyẹn àbámọ̀ wọn pọ̀ bákan náà ká ní eléyìí tọ́rí ilal wilaya ojú ọ̀nà kan ní téèyàn fi di wàlí ìfọlọ́ tí o bá sí imáni la wilaya nítorí ẹtí ọ̀gbọ́lọ́wọ́ bá gbọ́ yakunu waliyan lish-shaytan káàsì jẹ́ pé gbogbo arkanul iman la gbàgbọ́ bí ma fi dhalikal imanu bil qadar gbogbo orígun gbàgbọ́ òdodo ní ká gbàgbọ́ tó fi dórí ká ní gbàgbọ́ sí kádàrà tó lọ sí fẹ́ jẹ́ ọlọ́run kátó gbà gbọ́ màjẹ́ni tó gba gbogbo àwọn kan wọ̀nyí gbọ́ ṣùgbọ́n o nínú àwọn àṣìṣe táwọn èèyàn ṣe òun náà ni pé o ò lè jẹ́ wàlí láì jẹ́ pé o jìnnà sáwọn èèyàn wọn ni la yatimmu qurbu al-abdi min al-haqq illa bi bu'dihi min al wọn ni ẹrú ọlọ́nkan ò ní jẹ́ni tó rí àfi kó jìnnà sáwọn èèyàn torí ẹ àwọn ẹlòmíì ọmọ tẹnra wọn jẹ kò ní bá àwọn èèyàn ṣe yóò máa sá fáwọn èèyàn wọn ò ní rí agbélejoko agbélejoko báwo alimami Shawkani ó ní ọ̀rọ̀ yìí ìṣe ló nítumà fẹni tó ṣe pé lánà sàásì ìgìlẹ lẹgbàd ẹni tí ò lóore kan tó lè sa àwọn èèyàn oníkọ́ máa jókòó kálí mọ́wọ́ lóore tó lè sa àwọn èèyàn onímọ̀ tó lè kọ́ wọn onírànlọ́wọ́ tó lè ṣe fún wọn onídàádáa tó lè fà wá bá wọn kí lọ́ọ́ mọ̀ jókòó kalẹ̀ sí ṣé tó bá ti wá jẹ́ wọlé ìfọlọ́ tó mọ̀ sí kọ́ ọmọ ṣiṣẹ́ mọ́ rárá o jáde kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ jáde sí àwọn èèyàn láǹfààní sòkò sínú pé ọjọ́ wọlé ìfọlọ́ kọ́ wa gan kalẹ̀ bákan náà nínú sọkúsọ táwọn yẹn máa ń sọ òun náà ni wípé láàyè kúnnù al-insanu insanan hatta ya'kula insanan níyàn ò lè jẹyàn láì jẹyàn ìsọkúsọ ni ẹ ìwé kòwé wọn rò pé nàìjíríà lọ̀rọ̀ ń ti wáyé origin tiẹ̀ nàìjíríà ni ìsọkúsọ tí ò nítumà nítorí pé oògùn ni wọ́n ń wá ká awo ni wọ́n ń ṣe wọ́n sì ń pera wọn lólùmọ̀ islam wala hawla wala quwwata illa billah torí ẹ wàlí yìí wọn làwọn fẹẹ jẹ o tí wọn fi ń pera wọn ní qut ghawth watad batal gbogbo àwọn gbólóhùn sùfìyà pé báwọn wàlí bí ránkì wọn ṣe ga lọ́dọ̀ wọn gbogbo ẹ is rubbish kò ní tù ẹyọ kan ṣoṣo nínú rẹ̀ ńlá dìtì kan mú wá tí ó sì fẹsẹ̀ rinlẹ̀ òun náà ní kò tún fẹsẹ̀ rìn lọ. torí ẹ̀ àtẹ̀mí àtiwọ́ kò sẹ́nìkan nínú wa o tí ò lè ti jẹ́ kó ti jẹ́ wọlé ìfọlọ́ látàrí kó kúkú gbọ́ lọ́wọ́n bá gbọ́ ó sì ń payọ̀ lọ. ẹ jẹ́ ká jọ mójútó ìgbàgbọ́ òdodo wa ẹ má ká jẹ́ kí nǹkan kan bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká jọ mójútó ìtẹ̀lẹ́tà nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ àjẹkí bídíò ọgbà sọnù lọ́wọ́ wa ẹ jẹ́ ká jọ mójútó ìpáyọ Ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ kí àìpáyọ Ọlọ́run kó gbà sọnù lọ́wọ́ wa àbẹ Ọlọ́run ọba wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú wa pẹ̀lú àánú rẹ̀ kó má ṣe dá wa dára wa nígbà kankan kó ṣe wa lọ́kàn nínú àwọn ẹni tó ṣàánú nínú àlùjánnà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alhamdulillah wọ́n ní táwọn bá bí ma táwọn lè sọ ma àwọn ní wàlí waliyullah àbí wàlíyà waliyatullah kódà o eléyẹn ń bẹ nínú àwọn orúkọ tá a kórìíra nínú islam lima fihima min tazkiyah ìfọyàmọ́ wà ń bẹ islam ò sì fara mọ́rọ́ àwọn orúkọ níbi táwọn ọkọ̀ tó dáa pọ̀ lẹ̀ ò á ní rọ ò ní rí kan sọ́ma àfi tí ó wà controversial rárá o. wọ́n ní nínú fadailul a'mal àwọn kà nínú rẹ̀ wípé Abu Hanifa rahimahullah wọ́n mọ̀ nípa ntọ́pamọ́ àti pé bá ń sàlùwàlá. Abu Hanifa máa ma bí ẹ̀sìn yẹn ṣe tẹ̀ wọ́n gbogbo ẹ̀ sọkúsọ lásán lẹ́yìn náà fadailul a'mal yẹn ta lọ́kọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó wà lábẹ́ fadailul a'mal àwọn àdìsí tí wọ́n máa mú wá níbẹ̀ yẹn àwọn àdìsí da'if ni máa ń pọ̀ mbẹ́ kọ́dà ahadithu mawdu'a àwọn àdìsí tó jẹ́ rọ́wà mbẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn máa try láti wá mà torí pé nísìnyí o lè máa sin lọ́run lórí pé nǹkan kan dá nǹkan kan dá nǹkan kan dá tí wọ́n mọ̀ pẹ́ẹ́rì tó mú wá gan kọ́ kọ̀ dá tẹ́ẹ̀rì tó mú nǹkan wọ́n bá sì ti dá kò síṣẹ́ tí ẹ̀rí tí ọ̀dá mú wá tí ọ̀dá fẹjá kí èsì àgbọn abẹ yẹn o ìwé kan wà tó ń jẹ́ Fadailul A'mal ti Al-Hafiz Abdul al al-Maqdisi onítìrà tó dájú nípa fadail al-a'mal bó ti ṣe wájú ètò dájú náà wọn àdìsí kọ̀ọ̀kan tí wọn à ń bẹ táwọn náà so àmọ́rò tí àwọn tẹ̀blígì máa mú káàdáǹkà yẹn sọkúsọ pọ̀ mbẹ́ ilé ìjẹba lẹ́yìn Abu Hanifa ẹni rẹ ni o olùmọ̀ àgbà o ẹ̀hẹ́n tí máa fi rọ́bìṣì kan tì sí Abu Hanifa a nídìí láti láti ṣe research láti mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. wọ́n ní ẹnìkan sọ pé lùkúlì wàlíyìn karama wà karama ti kàlùjọ́nùn ìgbélé ìsọkúsọ lásán ni ó ní gbogbo wàlíì ló ní karama karama tó ń dà gẹ́gẹ́ bí ìṣe wèrè ni ẹgbẹ́ sọkúsọ báyìí tẹ́lẹ̀ yìí nítorí súnmọ́ náà ní kíkọ́ jọ kan náà àwọn tọ̀rí kọ àwọn ló máa ń sọ gbogbo náà àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ bá wọn. wọ́n láwọn gbọ́ pé Abdulkadir Jelani àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n ta ẹnu àlà bẹ́ẹ̀ ni a gbọ́ tí àwọn olùmọ̀ nítorí pé àwọn Hanabila tí wọ́n tẹ̀lé madhabu imam Abi Hanif ah, imam Ahmad ibn Hanbal ọ̀kan nínú wọn ni Abdulkadir Jelani yẹn torí ẹgbẹ́ tí wọ́n ń sàlàyé nípa rẹ̀ nínú tíra Tabaqatul Hanabila wọ́n sàlàyé pólùmọ́ni tó sì níbẹ̀rù ọlọ́ọ̀ ó láwọn àṣìṣe ṣùgbọ́n kò tó ètò wọn kò ṣe ó láwọn sọkúsọ ṣùgbọ́n tí wọ́n pọ̀ bí ètò wọn lọ sọ bẹ́ẹ̀ náà ní Ibn al-Qayyim náà sọ ọ́nù tíra rẹ̀ so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó láṣìṣe ó sì ní sọkúsọ ṣùgbọ́n kò pọ̀ tó ètò wọn lọ lọ abẹ́ ẹ̀kọ́ ni so wọ́n ti fi kún fún un torí kò lọ bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ tóun kò ní sọkúsọ òun náà ní kẹtẹkẹtẹ rárá kò ṣẹlẹ̀ gbogbo àwọn tó ń sọ ń pa rẹ̀ wọ́n ní ó ní àwọn àṣìṣe ó láwọn ìsọkúsọ àmọ́ èyí tí wọ́n pọ̀ sí tí wọ́n pọ̀ sọ ọ̀pọ̀ ju èyí tó ń ṣe tó sọ lọ torí pé ọmọlẹ́yìn kọ́ wọ́n máa dáa kùn ní torí àwọn afẹ́kàfẹ́ àwọn gba okùn tó pọ̀ jù kéékèèké yìí kò ní jẹ́ kó ga láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ìdí táwọn fi kún fún un wọ́n fi kún fún un tọ́ àtọ̀gá àtọmọṣẹ́ súnà ni wọ́n ní ká tẹ̀lé o súnà ni wọ́n ní ká tẹ̀lé kò sẹ́ni tó kò síbi kẹtọ́ náà ti kọ́ tẹ̀lé Abdul Qadir kan kò síbi kẹtọ́ náà ti kọ́ Amadu Tijani kan àbí Amadu Rifai kan àbí Badawi kan wa ati'u Allah wa ati'u Rasul ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní sí kò lè sí wọ́n ní kí ni yàtọ̀ tó wà láàrin sufi àti wàlí ọ̀hán mọ̀nà wàlí oní ẹlẹ́ntọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí sì ń payọ̀ lọ òhun náà lẹni tó ṣe wípé ọmọ lọ́wọ́ ó sì dún ní máa kátẹ̀lé tọ́lọ̀ ó sì jólùsàfọ̀mọ́ nínú ẹ̀sìn jẹ́bi Ibn Hajar ti ṣe sọ ṣùgbọ́n Sufi ò lẹ́ni tí ó ń ṣe adhikar gba ojú ọ̀nà ẹnìkan tó gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ipe pẹ̀lú ọwọ́ tó ń gbà àtọ̀nà tó wọ́n máa gbà sí àkárì lòun sì rọ́nà lọ́tọ́ lọ́jọ́ ìgbéǹde àlùkìyà Sufi nìyẹn torí ẹ̀ ìbéèrè tí wọ́n ti wá sí pé ṣé kò lè sí wàlíì nínú súfì ni bẹ́ẹ̀ ni kò lè sí nínú wa lópin ìgbà tó bá pé súfì náà wọ́n ṣe torí pé súfì yẹn kì í ṣe súnà súfì yẹn bídíà ni a sì lè rí wàlíì kan tó jẹ́ mọ̀tẹ́dẹ̀ aládàáda alẹ̀ pẹ̀lú pé wa torí àwọn àpèjúwe náà láti mú wáyé. sọ àfikọ́ jẹ́ pé amana wattaqa rabbah ọgbọ́lọ́wọ́n ọba gbọ́n sì tí wọn bá ti jẹ́ kò sí eléyìí jẹba wọn ní Ibn Taymiyyah àwọn kókó sófin ni o ká dáadáa ẹ má ẹ máa yájú dáadáa tẹ́ ẹ bá ń kàwé o tó jẹ́ pé nǹkan kan kọ́ tó fi wá jẹ́ pé wọ́n ló kú sí àfi torí àtakò tó ṣe fáwọn tọ̀rí kọ àwọn sufi tó náà lọ́wọ́ kú sufi ìgbọ́sọkúsọ ìgbọ́sọkúsọ bí kan sọ pé bí kan sọ pé ẹ Ibn Qayyim oná kú sufi kú sufi báwo tí gbogbo àwọn èsì rabandu rabandu táwọn fi ń fèsì fáwọn sufi gbọ́dọ̀ láti rí náà rí. ibi inú tíra Ibn Taymiyyah Ibn Qayyim yìí náà àtàwọn tó tẹ̀lé tiwọn náà bóyá ló ṣe wá kún Sufi kódà kò lè ṣeéṣe tó bá lálàárù rẹ̀ gan wọ́n jọ rọ. wọn ni tó bá jẹ́ pé wàlíyá ni obìnrin aṣọ wo ló máa aṣọ wo máa kan obìnrin náà fa béèrè ní tùmọ̀. sẹ́wọ̀n kí nàìjíríà wà ń bì ee oríṣiríṣi nǹkan lọ́wọ́ à ń bẹ̀ ẹ̀kan lè rẹ́ nìkan tẹ́kọ̀ yọ wọ ẹ̀wù kan látòkè délẹ̀ wọ́n hàn kí o sì wọ́n lè pe wàlíyà ńlọbìnrin yẹn gbogbo ẹ̀wù tọ́wọ̀ wọ́n hàn kí o sì pọ̀pọ́wọ́ rẹ̀ wọ́n hàn kí o sì bàtà ẹsẹ̀ rẹ̀ wọ́n hàn kí o sì gèlè orí rẹ̀ wọ́n hàn kí o sì tó bá ti wá yọ gbogbo wọn lọ wàlíyà wàlíyà ah yóò bá <laughs> ṣé eléyìí ni màá sọ̀rọ̀ di wẹ̀lú irọ́ lásán lọ́ba fẹ́ yàgbẹ́ ńkọ́ pẹ̀lú yàtọ̀ lọ́ba fẹ́ so ńkọ́ pẹ̀lú gbàsọ̀ tán hàn kí ó sì láàyè ah, àyè gbàrọ́ níbi tó dò bá ti pọ̀ tó dò bá ti pọ̀ àyè máa gbàrọ́ ńbẹ tọ́wá káwọn èèyàn ríran ní ta ni ó pòun rí léwu tí ò ní pòun rí wèrè kálukó tu lẹ̀ tẹ́yìn wá ń súnmọ́ pé ẹ fẹ́ wọ́n ní sóbìnrin lè jẹ́ wàlíyà dáadáa ṣebí obìnrin náà lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó náà lè páyọ̀ lọ ó náà lè mọ́ lọ kó máa ṣe tọ́lọ́ kó sì máa ṣàfọ̀mọ́ fọ́lọ́ náà. tó mọ̀rùkà ti dáhùn ilé ìjọ ní sáà lè rí wàlíì inú tọ̀rí kọ̀ a lè rí tó bá pé tọ̀rí kọ̀ náà ní ṣe torí kọ́ wá ṣàlàyé tí máa jẹ́ tọ̀rí kọ̀ fún wa sẹ́mi pé ń tán sọ nísìnyí wọ́n sọ pé ọgbọ́wọ́ lórí kọ́ máa ṣe zikiri báyìí sọ́wọ́ ànábì ló ti gbọ́wọ́ ni náà sọ̀rọ̀ kí eléyìí eléyìí la mahalla lahu min al-i'rab àmọ́ hẹ́n torí pé yóò kọ́ wàlìjẹ́nà gbọ̀nà kan ọ̀nà àfàyàwọ́ pínlẹ̀ ìbàdàn wọ́n ní kọjá kó sì pé fàyàwọ́ la bá dùn àníkàtí bára lọ́n tòkè sọ̀nà fàyàwọ́ lọ́lọ́ ní kẹgbà wàlìjẹ́nà so eléyìí ń jẹba ntẹ̀ ń wá ẹ̀ ní rí tó bá pẹ́ tọ̀rí kọ́ lọ́ba ń sìn ò lè rí wọ́n lọ ya fọ́tò sára ń sẹ̀t kọ̀ yẹ kọ́ ya fọ́tò sí fọ́tò fọ́tò ń jẹ. wọ́n ní sóbìnrin náà lè ṣàdúà tóun àtọkọ rẹ̀ bá fẹ́ jọ lò pọ̀ ọkùnrin wọ́n ní kó ṣàdúà ọkùnrin wọ́n ní kó ṣàdúà alfa'i ni wọ́n ṣàdúà kìí ṣe maf'ulun biha maf'ulun biha gàfi mọ̀ bí fáìlì ọ̀bá rántí àdúà maf'ulun biha ò sàǹfààní. ẹ wàlláhi. torí ẹ̀la anabi sallallahu alaihi pé tó bá ṣe pé nìkan nù yín nígbà tí ọba ìyàwó rẹ̀ lò ọba sọ pé kò pé ńgbà ọkọ rẹ̀ ọba bá lò. eléyà túmọ̀ sí pé kọ́ ọ̀ràn etí dáadáa kọ́ ọ torí kẹ́ lómi tóbi bá ti mú yóò gbọ́n ni nígbà tó tutù mu yóò ti ṣe tí ó ṣe darí kó tó rántí pé wọ́n máa ọmọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n lè ṣe kọ́mọ lọ́la lu alábàjá kò sí wàhálà kó parí kọ́mọ rẹ̀ kó jáde kó nu mọ́ṣáláṣí torí pé kò sí nínú májẹ̀mú tí máa jẹ́ kí ìkọ́ ọmọ jẹ́ kọ́ ọmọ pé kéèyàn lálù àlà ṣùgbọ́n báwo ló fẹ́ ṣe kọ́ ọmọ láì lálù àlà tó yẹ pé lẹ́yìn rẹ̀ láṣẹ Allahu Akbar tòtọ́ bá ti wá bá ìkọ́ ọmọ débi kan ti so dé àsìkò tó ń so gangan lọ́wọ́ ìwọ̀n gbẹ̀nu lọ́wọ́ sọ pé Allahu Akbar Allahu Akbar ìṣòbàdé tó bá sì jẹ́ pé ọba mọ ara ẹ kọ rọra jáde jẹ́jẹ́ kò fi lẹ́lòmíì lọ́wọ́ àmọ́ tí bá débi ẹ qad qamatis salatu qad qamatis salat Allahu Akbar Allahu Akbar ìṣòbàdé ó jẹ́ kíkó kíso wọn kọ́kọ́ lọ náà ọ wá sọ pé la ilaha illallah lọ́wọ́ dimu ọfọwọ́ dimu bí gbàtà múrun tọ́sẹ́mù rẹ̀ oníjẹ́ wọn fura pé wọ́n lòórùn so àwọn olùmọ̀wá sọ pé táwọn bá ń kí alukur'an lọ eléyìí ẹsẹ̀ déédéé ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni wọ́n ní táwọn bá ń kí alukur'an lọ iṣó wa ń bọ̀ tó bá ń kpórí lòun ti ń ké wàá dá alukur'an yẹn dúró náà wàá so àtọ̀ bá so tán lọ́wọ́ àṣẹṣẹ kọ́ntínú kọ́mẹ́jẹ pé ẹ̀ tiẹ̀ bìlà fọ́rọ̀ lọ òun ké lọ iṣó sì ń bọ́ yáyáyá àbí òye wa so bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe ìrántí ọlọ́ọ̀ni gbọ́dọ̀ ìkọ́mà la ilaha illallah ó sì ń so lọ la ilaha so kò ní í dábàá ilé ìjọba wọ́n ní sọ yẹ káwọn gbàgbọ́ pé omi kan bẹ o jẹ́ pé omi ìwòsàn ni pàápàá ibi tí òkun àtọ̀sábà ti pàdé kò yẹ kéèyàn gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹ̀rí kan ò sí tó sọ bẹ́ẹ̀ ìwádìí kan ò sì sínú medicine tó sọ bẹ́ẹ̀ àbọ̀wá medical student tọ́wá èso omi zemzem fa omi zemzem ló lè mú kó fi ṣe wòsàn fún tí máa ń sọ so kò bá jẹ marajal bahrain kò bá jẹ kan èso omi zemzem lẹ́yìn náà tí ì bá pè yàn ń wá wàkúwà. Wa bó ni wọ́n ṣe sọ ibi tó kun àtọ̀sá ti pàdé tó wá koríbò wípé omi bẹ kọjẹ́ yìí kọjẹ́ yìí lọ́ba dí wòsàn rárá o ọjà bẹ̀sẹ̀ jẹ zamzam ní kẹ́ ẹ lọ rún kẹ́ ẹ lọ wá àmọ́ ẹ má wá àdàmàdì zamzam o kọ́lọ̀ ń sànù wa nàìjíríà wọ́n lè fi kán sómi kún ó sì lè ẹ̀pà fún wa mu èèyàn bá mọ ìyàgbẹ́. zamzam mọ́ mu o zamzam èyí àyàn gbẹ wàláì èyí àyàn ya torí de eléyìí tó bá tó bá lọ ọmúra ẹ̀rọ wa bọ́ọ̀ bá lè lọ téèyàn bá lọ ẹ dákun ẹ bá wa rọ́bọ̀ ó ju kọ́bọ̀ ra handset wa lọ àbí ó jù lọ ẹ̀yin kékeré ni handset ni kọ́ ra sá nàìjà sóbìnrin lè kọ́ nípa medicine àti nursing dáadáa kọ́kọ́ ń parí mi. kí wọn àní fẹ béèrè mi àbí níta béèrè náà kọ wọn àní tó bá kọ tán nà kò ṣe tọ a káwa lé àwọn èèyàn kúrò lẹ́nu kíkẹ́kọ̀ọ́ tí ọba tọ tani kọ ọba wa gbàbí fáwọn ìyàwó wa irọ́ lásán àwọn ẹlòmíràn máa ń lọ́n tí ò sí alára islam mọ́ islam islam fẹ́ kẹ́ kọ́ nípa àwọn ọmọ ìmọ̀ tí o bá ti jẹ́ pé yóò jẹ́ takùtọ̀ lọ ìmọ̀ tí o sì rìsọ́ọ̀tì sí kọ́ sọ pé kọ̀ sọ́lọ̀ ma ìmọ̀ tí o sì jẹ́ idán tí o jẹ́ gbogbo kínní ọ̀wà tó bá wúlò atọkùnrin atọkùnrin ṣùgbọ́n o kọ̀ wá tọ́ ẹ̀yin tẹ́ mójútó ló ìwé torí pé àwọn obìnrin fẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́ wá pé kí wọ́n pẹ̀sì tì o because sísí orí ilẹ̀ sísíra alẹ̀ kò sí nínú ntí máa jẹ́ kẹ́kọ̀ọ́ yéèyàn kò sì sí nínú ntí ìjẹ́ kẹ́kọ̀ọ́ yéèyàn nítorí pé ọmọ lè máa sídìí lẹ̀ kọjá kò ń lọ fẹ́ẹ́lì jù ọmọ sì lè máa borí bójú bó gbogbo ẹ̀ kọjá kò ń lọ jù tí ó ti gbóru kọ́mọbìnrin ọwọ́ pátáwọ́ kíláàsì kò gbọ́dọ̀ gbóru pé náà gbóra látòkèdè ẹ má sọ àwọn ọmọdọmọ àtá nítorí pé ẹ fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkọ́ àwọn ló ba àwọn higher institution jẹ nítorí pé àwọn ló fẹ́ ṣèrànù àwọn làrún bẹ lára wọn ètí wọn fẹ́ fẹ́ ọmọ wọn ni wọ́n máa fi lọ àwọn ọmọ ọlọ́mọ wọ́n fẹ́ máa rí wòhù àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́rú ẹ̀kọ́ bẹ́ẹ̀ kò ní lálùbáríkà yẹ́sẹ̀ tó wúlò nírú àwọn ẹ̀kọ́ báwọn ẹ̀kọ́ tó kọ́ wa ká takòtò lọ ẹ̀kọ́ tó kọ́ wa ká yọ da ẹ̀kọ́ tó kọ́ wa di ọ̀daràn nítorí pé a fẹ́ gba páálí gbogbo ẹ̀ náà at the end of the day it results to certificate only òní kò sí màá náà ń gbà mí torí pé nígbà tára rẹ ọba yá gan tó bá tún lọ gbéra rẹ lẹ fáwọn tí ọkọ sẹ́yìn ajú yẹn gan ó tún máa pọn ni àbí ẹ̀kọ́ ni ok ní àwọn hospital tiwa ibi tí ó ti yọ èèyàn mélòó ló ń kú lọ́sibítù lójoojúmọ́ tó sì jẹ́ pé àwọn medical doctor ló ṣe kú pa wọn wàláì wọn pọ̀ wàláì wọn pọ̀ nípa Islam tẹ́ ẹ̀ sì fẹ́ mọ̀ nípa rẹ̀ kò jẹ́ kó wọ́n mọ̀ pa burú ti tẹ̀lé àwọn èèyàn yẹn tó bá jọ pé wàhálà ni o ayé ń bì láti ní ìwọ nísìnyí wọn apply oògùn lé lórí mistakenly ó lo nǹkan yìí kọjá èyí tí wọn ní kó lò ó lò tó èyí tó yẹ kó lò ó sì kọ́ fún un tó bá fi bẹ́ẹ̀ kú lábẹ́ òfin ọlọ́run wọ́n lọ pa tó bá ti bẹ́ẹ̀ ṣèṣe lábẹ́ òfin ọlọ́run wọ́n lọ ṣẹlẹ̀ṣẹ̀ ọ̀ dàǹfùn láyé ọ̀ dàǹfùn lálùkìyàmù so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn agbọ́dọ̀ mójútó ìgbà kan ẹni medical doctor ti dáràn oògùn yìí báyìí bó ṣe yẹ kó lò náà ni mo kọ́ ìfún lóbadose ètí mo sì fún òkèrè sí ní ẹ̀yẹ kó lò gẹ́gẹ́ bí mo ṣe máa tí mo kọ́ tí mo tún ṣe tí mo research tí mo tún ṣe kínní ẹni mo kọ́ fún ṣùgbọ́n gbà tó lò gbà tó lò ọba bẹ́ẹ̀ kú lábẹ́ òfin ọlọ́run eléyìí kò ní dáhùn fún láyé kò ní dáhùn fún lálùkìyà àmọ́ ọmọ sẹ́yìn dáadáa èsì pọ̀ ọmọ dáadáa but you made a mistake mistake tó ṣe yun ọ̀ dáhùn fún láyé ọ̀ dáhùn fún lálùkìyà torí àwọn ẹlẹgẹ́ nǹkan làwọn nǹkan yẹn òkè tá a bá mọ̀ bẹ́ẹ̀ sáwọn ọmọ akókò lórí kò sídìí lẹ̀ ó sídìí lẹ̀ ẹni tí ò ti sídìí lẹ̀ ò ní kẹ́kọ̀ọ́ ẹ dákun ó hùn ẹ má ti kún ń sọ yẹn lóde ẹ̀yin lẹsẹ sábàbí tọ̀pọ̀lọpọ̀ ọmọ òfin lọ sílé ilé ẹ̀kọ́ ma torí ẹni tí o bá ti fẹ́ yọ ọmọ ta yọ sá bí òní sá yọ sá alẹ́ nìkan òun kọ́ nípa ògùn ni ní yunifásitì kankan fòkọ bóláàsì ni ògùn ni ń kọ́ nípa rẹ̀ ó ti wá dé final year gbogbo wọn wá dojú wọn wá dojú lé ọmọ wọn nítorí irùngbọ̀n rẹ̀ tó níyùn kò ní pass out ah, ah. jamaatu mo ti ń kẹ́kọ̀ọ́ ibú ọdún márùn ni ẹ dákun ẹ jẹ́ ń jáde ọlọ́run nígbà tí ń jẹ́ kí ni ìrùngbọ́n ní í ṣe ọmọ ogun báyìí mọ́ ogun báyìí ṣé máa díyàn lójú kò ní ọmọ ogun ni kurukuru tí èjì arọ kan subhanallah gbogbo wọn sì dẹyẹ sọmọ ọlọmọ yìí wọn tún gbé dọdọ ètò di pé bẹ́ẹ̀ ni tí o fárúgbọ̀n kò ní graduate kò ní gba certificate ẹsẹ̀ rí pé àwọn ọ̀tọ̀ lọ kawkabatun min a'da'illah àwọn náà kóra àwọn tó sọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé nàìjíríà wa yìí kò sì lè má jẹ́ bẹ́ẹ̀ torí tí wọ́n ti da lóru papọ̀ mọ́sápà mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí ni wọ́n jọ ń ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó tún wà bẹ̀ náà yíyọ ni wọ́n wọ́n mọ kankan nípa ìsìlámù kọ́ lásìkò wọ́n gbé after all eh, professor lágbájá doctor lágbájá they are all also muslims why are you so fanatics. so àwọn eléyìí náà wá ṣe sábàbí àwọn tí wọn mọ fi tẹ tẹ bá fẹ́ dán wọn wò ẹ pé wọn kọ fatia láwọn professor kínní doctor kínní tí wọn mọ fatia lásán àwọn ní ọmọ wa yọ àkíyèsí islam pé àwọn ọmọ ọhún alákatakítí ni wọn ẹ má dá wọn lóhùn tí wọn láwọn máa ṣe sọ láti inú school tí wọn ò ní sọ sọ láti dòde school outside campus ló ti yẹ kó máa ṣe sọ láti ẹgbọn nǹkan bẹ́ẹ̀. ayyu khairin fi dunya idha jurridat 'ani d-din orí wo ló ṣẹ́kù fúnlẹ̀ ayé tẹ́ ẹ bá yọ ẹ̀sìn kúrò lára rẹ̀ wàláì kò sí bí ẹranko gidigidi làbá rí lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ kí ẹ sọ pé àwọn kórìíra sùkúù amanta ń sọ ni pé ẹ má sọ àwọn ọmọ ọlọ́mọdé kèfèrí ẹ má sọ wọn dọ̀tọ̀ Ọlọ́run torí pé wọ́n lọ sùkúl ẹ̀yin náà bí mà náà ẹ̀yin náà bí mà ẹ jẹ́ kí lọ sùkúl pẹ̀lú àpọ́nlé wọn tẹ́yìn bá ń sọ pé after after all pẹ̀lú bó ṣe ń bora rẹ̀ yìí iṣẹ́ wo lórí ẹ fi eléyìí lẹ̀ fọlọ̀ ẹ̀yin kì í sá ṣiṣẹ́ lẹ́yìn divide ẹ̀yin ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ni iṣẹ́ wo lórí ẹ fi lẹ̀ fọlọ̀ orílẹ̀ náà lọ bàjẹ́ náà ló fi jẹ́ pé wọn ò ní gbọ́ sẹ́mi pé nǹkan mìíràn wọ́n ń wá kì í sẹ̀kọ́ tó kọ́ wọ́n ń wá ó túmọ̀ sí pé tó máa ti lọ́ débi pé ó gbó sẹ́mi pé wọ́n sọ ọ́ nù ní torí ẹ̀ wọ́n máa ń ṣe fáwọn obìnrin lẹ́nu iṣẹ́ tó bá ti di kó ti di ìyàbọ̀ nsú èyí tí ò ṣe é wò mà wọ́n wọ́n lè máa sọ fún un pé adétù ah, rẹ̀ ó tún lékún sí owó oṣù rẹ̀ ó sì dínkù torí pé nítorí fẹ́ lò fún ó ti ń dínkù káfíìrì ló kú sáwọn lè lọ kí mọ̀lẹ́bí rẹ̀ wípé ẹ̀kú àṣẹyìndé ọlọ́run tún ẹ̀yìn rẹ̀ sí ẹ̀yìn rẹ̀ oníbàjẹ́ o kò sí dóburú mẹ́ àmọ́ ẹ̀ ní sàdúrà fún káfíìrì o ọlọ́run tún ẹ̀yìn rẹ̀ sí ẹ̀yìn tẹ́tùn gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ẹ̀yìn wọn yìí tẹ́ kú ẹ̀ di mùsùlùmí mo rò pé wa àyíbá àmọ́ wọn bíyàn pé kí ni ìtumọ̀ ọlọ́run tún ẹ̀yìn rẹ̀ sí ẹ̀ sàdúrà fáwọn alẹ́ yìí kẹ́ ẹ má kú bíi tiẹ̀ kẹ́ ẹ má kú jí fà kẹ́yìn ọjẹ́ mùsùlùmí ẹ̀yin ò ní sọ Yorùbá irọ́ irọ́ lásì Yorùbá tọ́ ẹlẹ́ ìjẹba anabi isa aleyhi salam wọ́n ní sọyọ ọ̀rọ̀ tó sọ nígbà kékeré ó túmọ̀ ńlọsọ di wàlíì rárá o rárá o rárá o anabi isa mẹni sọwọ ọpọ kan sọ̀rọ̀ ńgbà kékeré lójú adi wàlíì tí wọn náà fi máa wá ti sọ̀rọ̀ ńgbà kékeré rẹ̀ adúpẹ́ kó o ti dàgbà mọ́ra ẹ lọ <laughs> so eléyìí jẹ́ bó ṣe jẹ́ àti kò sínú tá a sọ pàmì wàlíì ní kò sọ̀rọ̀ ńgbà kékeré subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant. استغفرك واتوب